kùtùkùtù. You lemon in my water. I lemon in my water. Lemon, lemon in my water. Thank you, Father, for this wonderful day. omi wọ́ọ̀mù yìí ni ayọ̀ así mímọ́ ní orúkọ bàbá tí ọmọ àti ẹ̀mí mọ́ amúmi kí ni táìmù sọ. kò tiẹ̀ sínú ẹ̀ rárá wáyé ó lómi nù ni báwo ni wọ́n ṣe kò sínú ẹ̀ ni come on come out I need it. Hmm wickedness is rampant. Anyway, good morning, everybody. Just want to say good morning to you all. Mm. Lemon. problem of change the water. The water looks dirty, but it needs to be. And it's warm. Kò tiẹ̀ taste dáadáa ni kò tiẹ̀ show nínú ẹ̀ rárá. Or should I stand up and go and put more? I need more. ó lọ sísàlẹ̀ ní ṣá oh. mo ṣe ń fi sí ẹ rò bóyá kò ṣiṣẹ́ it's down way down straight down down yẹn wá music kan ti máa. hello guys good morning. How was your night? Mm. Who is this idiot? Oni, eh, Bola, are you Ghanaian? Are you Ghanaian? What happened? I'm a Nigerian. Oh. I'm not Ghanaian. Ghanaian. what's Ghanaian? It's Ghanaian, not Ghanaian. What happened to Ghanaian? Etisen. Etisen. Eye. What is Ghanaian? I'm a Ghanaian. I mean, I'm not Ghanaian. But they don't call it Ghanaian. They call it Ghanaian. The original Ghanaian will be angry with you when you call them Ghanaian. We don't, they don't call them Ghanaian. Who is this? Hmm. Mark Zuckerberg, òun àti candidate àwọn politics ẹ mọ̀ pé gbogbo wọn ló ní candidates everybody has candidates so if you don't follow their candidate they deal with you so they are they deal with they deal with me here and um, anyway sha i don't need to talk uh, talk much talk at time is a cheap thing at time action is speak louder than voice But I cannot speak, I cannot do anything without prayer. Let's just pray. I'm a Nigerian, but Canadian. A resident of Canada, but born Nigeria. You see? Somebody already correcting the person. You see? Even me that I'm not Ghanaian. So when you call olden days like that, like 30, 40 years ago, when you call Ghana, you call, call it Ghanaian, they are not they are not rejecting But now they are Ghanaian. They will correct you that we are not Ghanaian, we are Ghanaian. So, but I'm in Nigeria. No, no, no. You don't want any other son. Heavenly Father, this morning, but Lord, I say thank you. Let me cover my head. I look like one of them this morning, eh? Because this tie they even bab for me is Ghanaian tie. This tie. I think it's Ghanaian tie. <laughs> yes, I cover my head down. let me cover myself too i don't like because the clothes is i mean it's very short come on loma display myself mm-hmm. mm, ẹnìkan ní. okay ó ní let me see all this my camera i don't know maybe they expire i don't know do you know what this camera do expire at times i want to see what you are writing here i don't feel like talking this morning because time talk is cheap. Hmm? You got olden days like that. Hmm? You got olden days like that. I have rights in French or in English. You got olden days like that. Shut up, Joe. Why are you? anything if you want to speak French you can speak French but I don't speak French okay I don't speak French I only know two at times I do forget I don't speak French even at times my language I do forget it at times so but you can when you speak my language I will remind I mean I will reply you when you speak English at times also I will answer you okay but in French I don't speak French And right now, there is a lot of stress. <laughs> Inflation is all over the world. So I cannot understand. Even when I go to school now, I won't, I won't understand. Because inflation, a lot of things on my head. A broken person. I'm broke. You don't know? A lot of people deceiving themselves. A lot of rich people also, they're getting broke day by day. Only the people in power, like uh, politicians that are still in power, they are getting money. And even the uh, those people, the fraudster these days also, they are getting broke. It's not like before. Seriously. People are just spending whatever they have. So somebody that needs money, that needs a lot of things, you telling me to be learning school. I should go to school and I'll go to school that will give me money. School. But go and be learning French particularly. No. Not that maybe if I finish now, I'm going to be interpreting for the When they are doing World Cup, I'm going to go to French and be interpreting for Olympic or what? I cannot understand. It's not that I'm trying to be rude. Instead of ah, when they force something on your head at time, it crack people's brain. And I don't want to be mad. Tí ma fi la láyé, tí ma fi padà sọ́dọ̀ Ọlọ́run. Mi ò fẹ́ yí lórí, mi ò fẹ́ fọ́ lójú. Gbogbo nǹkan t'Ọlọ́run dá mọ́ mi, mo fẹ́ kó wà pẹ̀lú mi. You understand what I mean? Let's pray. Even this prayer we are praying, a lot of people don't appreciate prayer again. You understand? People just need money. People want to survive. A lot of trouble is going on over there, all over. At time when I go out like this, in Canada here, in Quebec, a lot of people be sitting by the road like that in the... Ah, go to the... You know, man, station, train station. A lot of people are there. I do feel for them at times. Even if if, if they have blanket, they have no place to sleep. So we have a lot of homeless people also around. You don't you don't believe it. It happened everywhere. Nigeria is there. They, everywhere in the world. And that's why you have to be serious. So that, <laughs> because even the people turning people to homeless, papa, they are looking for people to turn homeless every day because some people are working. They are, that's their job. They make sure they ruin some people's life so that they can turn homeless. I don't know. Maybe creating job opportunity for them. And these days gone, what is happening gone? They are not updating us about uh, what is happening. I don't hear from my husband, Dan Alhaji Dangote, the finery, everything. I just noticed that a lot of people now, uh, eh, Polowo, MS, Kinikan, Kinikan, Wirekan. You know? I don't understand. Wickedness is just rampant everywhere. I don't know. Seriously. People standing to ruin people's life. People standing to wait to make sure you are down. You are fi fi finally finished. I don't know. Let's pray first. ẹjọ egwu òṣìlọ gbígbéyàn kan ṣe ẹ ó dùnú. Heavenly Father, eternal rock of ages, we thank you for this morning. We worship you, Lord, because you are God. No matter what, we say thank you. No matter what happens, come our way, we say thank you. We worship you. We give you praise and adoration. O Lord, be thou exalted, be glorified forever in Jesus' name. This morning, please have mercy upon us and forgive us our sins in the mighty name of Jesus. We pray for direction. Father, please direct us what to do at this junction, at this moment. Father, direct us, lead us to it. In the mighty name of God, that will lead us to success, that will lead us to testimony, that puts smile on people's face as well. Father, we want to live to fulfill destiny. Father, Lord, help us, O Lord, in the mighty name of Jesus. We refuse to stay in the surrounding and vicinity of no destination. In the mighty name of Jesus Christ. Where we are going to live, that we are not going to fulfill destiny, we refuse to be there. Baba, àti Ọlọ́run wa, our heavenly Father, Set us free from coven of the evil ones. Set us free from evil. Set us free from those people who ruin destiny. Oh Lord, set us free from those people who paralyze visions in the mighty name of Jesus. Father, please have mercy upon us. We pray for blessing of today. It shall be our lot, shall be our portion. Those who are sick, Father, heal them. For the frustration, those who are frustrated, Father, Lord, recorrect their brain. Take away frustration in the mighty name of Jesus. For the brokenhearted, those who are broken, who are crying for one problem or the other, Daddy, please solve it for us in the mighty name of Jesus Christ. Daddy, we want you to put smile on our faces. Father, Lord, put smile on our face. Let it, all the trouble of our life be trouble in the mighty name of Jesus. Whatever the enemy have stolen from us, let us recover. I want you to recover this morning. I possess it. I hands it In the mighty name of Jesus, I pray for my well wishes all over the world. Father, bless them. Those who want me to be blessed, you shall be blessed as well. Those who are doing one thing or the other to promote me, Almighty God will promote you. You shall not be demoted. But those who are looking for my I mean demotion, who want me to be demoted, who want my daughter to be demoted, who want my people to be demoted, I pray, Lord God Almighty, you demote such people for us in the mighty name of Jesus Christ. But as from today, Father, please promote me financially, materially, spiritually, in the mighty name of Jesus, academically. I want to be promoted with my daughter, with my people, with all my well-wisher all over the world. Father, do so for us in Jesus' name. For the children, O oh Lord, I pray for you. The Lord shall give you strength. The Lord, you shall grow in wisdom, knowledge, and understanding. Those who are motherless and fatherless, the Lord will supply your need. It will be for you. It will be as your father, be as your mother. It will set apart to you. It will meet you at the point of your need. You will not lack in Jesus' name. Thank you, Father, this morning because you answer prayer. We worship you, Lord, because you are God. Those who are celebrating their birthday, I wish you a happy birthday more life in Jesus' name. Amen. Thank you, Father, for this morning. We appreciate you, Lord. Yeah. I open this platform in the name of the Father, the Son, and the Holy Spirit. Let's discuss this. I want to play this one. Let's talk about wickedness in the society. I don't want. I don't feel like talking. I'm telling you this morning. I don't feel like talking, talking, talking. Ẹ̀yin tẹ́ bá happy birthday to you. A lot of people are suffering. I eh, I used to be scared this winter, anytime winter time, in this our continent, <laughs> people who sleeping outside. I sorry for them, honestly speaking. And I do cry at times, honestly, for these people. When I think about myself, I also think about them. I'm telling you. at this time now if i have a lot of money now i'm supposed to buy a lot of uh, get some blankets and give to them mm, they need but people will tell you just face your own i'm not going to bring them home but just to give them something put a smile on people's face i want to listen to this uh, and i will let's listen to what's about this morning anytime you listen to Esabod and and Jory, and yabo Ojo they go after they started reporting your page one thing I want to tell you uh, those of you reporting my page who flagging my page by God's grace sudden there will visit such people home soon ikú òjijì máa bẹ ilé wọn wò yoruba, sọ ní speech torí màá máa sọ ní Yorùbá tí màá ti fẹ́ Hmm. ẹnikẹ́ni tó bá ń flag page mi tó ń fẹjọ́ page mi yẹn sùn torí kò sówó ń bẹ̀ wọn ò fi monetization sí owó tí masuba jẹ wá gan ó lòun ò fún wa mo dẹ̀ ti gbàgbé ẹ̀ fún ọjọ́ kan ọjọ́ kan ń bọ̀ lólúwa wí ṣòtíye kò ń yẹ pé owó wà ń bẹ̀ ṣòtíye bẹ́ẹ̀ ẹ̀kẹ́ tó wá máa jókòó máa flag ẹ̀ ikú burúkú ikú àìtọ́jọ́ máa bẹ lé yín wo gbogbo ẹ̀yin ọmọ àtẹ̀yìn tó ń sanwó fún àtẹ̀yìn tí ẹ̀ ń ṣe voluntarily tẹ́ ń gbèjà àwọn ènìyàn tó ń ṣe burúkú wọ̀nyẹn ikú burúkú ikú àìtọ́jọ́ ikú òjijì máa bẹ̀yìn wó máa gbé yín pa abẹ́rẹ́ sùn so di ọlọ́run jọ tí ikú bá dẹ̀ ti ń gbé wọn pa mí ní ṣàánú fún yín àánú yín ò dẹ̀ ní ṣe èèyàn nígbà tí ikú bá pa yín so be careful ẹ̀yin tí wọ́n máa ń bẹ̀ níṣẹ́ kẹ́lẹ̀ mọ̀ pé Esabod máa ń ṣiṣẹ́ fáwọn èèyàn let me play this for you let me let me loud it. tí Lizzy bá fẹ́ bá fẹ́ ti bí ọdún ọ̀kẹ́ owó ó ọmọ kan tí mo like. irọ́ ni. tí Lizzy bá fẹ́ bá fẹ́ fi ẹbí ẹbí ẹja tó fẹ́ fi ẹja máa dá sí kéèsì tó wà lẹ. Lizzy o. ìyá gbé sórí pọ́ṣùwé tó jẹ́ ọmọ bọ̀tì tó jẹ́ tètè gbọ́ ọmọ bọ̀tì yẹn lọ ìbólú olówó gánú ayé òdẹ̀gbẹ́ tó bá ń bú ẹ lọ sí kóòtù ṣé mo pé ẹni tó jẹ́ ṣọ́ọ̀rẹ́ tó kórìíra ẹ̀dùn ìsìlẹ́sì ẹ bá mi gé lè fún ọmọ let me be straightforward kí n tó lọ. Do you know why everybody is uh, supporting Lizzy? I mean, okay, I mean, she's talking this way. This is not the, actually the full video of it. Okay, this is not actually the full video of it. But she started by Biodun Okeowo. She abused because she's actually want to, she's fighting for Iyabo Ojo. Ìyábọ̀ Ojo, this um, Esabod is the godmother of Ìyábọ̀ Ojo now on the media on the social media oh. and she have some people ritualists that use people also as a godmother yes kì okay you know táwọn èèyàn ò bá wá fún mi dáadáa if people don't come for me although a time is coming my page everything about me what they have done to me in this tenor. i mean this surrounding. He has given me a lot of audacity to forge ahead. Do you get it? The, when you <laughs> living in this surrounding, I'm not fulfilling, like I'm not fulfilling destiny. To God who made me. So, here, yeah, she's very she's against ọ̀kẹ́ owó Bíọ́dún. Bíọ́dún is married now. There is no posh among the celebrity. There is no one of them that is posh. Especially the Yoruba ones. No posh among them. No posh. They can look posh. They can look robust. They can look beautiful. They can have nice shape. They can have nice skin because they are they they present themselves to the public all the time you got to take care of yourself for that but today i'm telling you the opinion because she said she's coming for Lee, I mean Biodun Okewo already when she was warning Biodun Okewo she come I mean she already on Okewo issue blasting attacking Okewo seriously okay why because of Iyabo Ojo ọ̀kẹ́ owó jẹ́ ń sọ yorùbá gan torí sítórì yorùbá ni it's not torí òyìnbó ọ̀kẹ́ owó sọ ní ọjọ́ yẹn pé gbogbo gbàtàn ti ń accuse tí ìyábọ̀ òjó ìyábọ̀ òjó ló gbé voice note ẹ̀ wá sórí media wípé dino nǹkan ọ̀pọ̀ máa ń disturb wípé ó ń rojọ́ nǹkan ó ń dìná òun ó ń dìná dìná ẹ̀mí ó ń dìná òun fún ọ̀kẹ́ owó pé ìyábọ̀ òjó sọ pé dino dìná òun fún ọ̀kẹ́ owó torí ọlọ́run tí ọ̀kẹ́ owó torí ọ̀kẹ́ owó náà wá ó purọ́ pé òun ò fẹ́ dínà jọ tó ò bá fẹ́ dínà kí ni ìyábọ̀ òjó ṣe máa gbé voice ẹ̀ pé dínà sọ fún ẹ pé òun ò fẹ́ ìyábọ̀ òjó o tí ò bá jẹ́ pé bí adínà ń tò sí ẹ tó wá sọ pé ó yá o bóyá ó ń fẹ́ ọ̀rẹ́ ẹ o àbò ń fẹ́ colleagues ẹ o tí ò bá ṣe bẹ́ẹ̀ fún ẹ báwo ni wọ́n ṣe máa sọ pé báwo ni Ìyábọ̀ ṣe máa gbé kinní ẹ̀ jáde bọ̀ tí Esabod mo fẹ́ sọ lónìí kẹ́ lè mọ̀ pé Esabod tó bá ti sanwó fún wọ́n ti lè bá ta ó máa dúró ti ẹni tó bá sanwó fún ẹni ẹ̀ bá jalè kẹ́ni ẹ̀ jalè Esabod a máa ní kò jalè pé ṣe mọ̀ pé Ìbàdàn náà ni ó lè ní kí ló tẹ́ni náà fi gbé olè yẹn olè tó jalè á ní kí ló tó fi gbé kinní ẹ̀ náà síbẹ̀ mo mọ̀ Esabod for that Esabod we stand by you the moment you pay her tó bá jalè ó dàbí lọ́ọ̀yà ni kò ní ìwọ ló pa èèyàn kò ní ìyá ẹ̀ yìí òwò ló dún bẹ́ẹ̀ Esabod we stand for you so far you pay her money you understand me she work like a lawyer she's not an she's not a lawyer she's an illiterate you understand sorry to say <laughs> because she always yab me always abuse me too abuse is a tó bá jẹ́ pé ká yí àbára wa abuse is, is not a case abuse <laughs> and love abuse is not a case be ọ̀rọ̀ Fẹlá abuse is not a case you getting me uh-huh. so she know how to yab people but one thing about her let us say the truth you are all that's why a lot of criminals in Nigeria you are just shouting in that everybody is defending the criminals that's her job she's not a I mean she's not a lawyer She defend on uh, criminals on the social media. Let's put it that way. Okay? Iyabo Ojo, she know a lot of flop about Iyabo Ojo. She will still come out. The other day, tó people me, mi eh? yẹn. Iyabo Ojo ni mo kàn mọ́mọ́ mú orúkọ gbogbo àwọn èèyàn tó ń bọ́ blog fún. Tó máa support tó lóun advertise fun. Tí mo fi jáde fún wọn. So that one wọ̀nù màdámù wọn. Kó má bàa kó bá wọn. Ṣó ha yé? Ìyábọ̀ Òjó gangan ló ń speak fun ló máa ma sọ pé àwọn tó ò tó bàtà ẹsẹ̀ wọn ṣé ẹ rí Ìyábọ̀ i want you guys àti ẹ̀yin celebrate kẹ́ ṣọ́ra fún bẹ́ẹ̀ bá ṣe sọ ṣọ́ra fún Lizzy ṣe mọ̀ pé Lizzy ń sin aṣàjẹmásẹ̀ Lizzy máa mú orúkọ akọ rest in peace rest in peace ṣé ń gbogbo àtọ́ máa ní wọn ọ̀mẹ́ tó ń kọ rest in peace orí àwọn ọmọ àtàwọn èèyàn àtàgbàlagbà ní orí social media ṣé ẹ ti rí àbẹ́ẹ̀ rí ìgbà tí mo sọ ń jọ yẹn àwọn èèyàn míì mọ̀ wọ́n mọ̀ pé tòótọ́ ni mò ń sọ ẹlòmíì kẹ̀lẹ́dá tún máa dáàtì pé can it be true òótọ́ ni ìyábọ̀ ọ̀ṣọ́ ọwọ́ ẹ̀ ò mọ́ bó ṣe wà yẹn ìyábọ̀ ọwọ́ ìyábọ̀ ò mọ́ let me tell you ẹnikẹ́ni a mọ̀ pé situation orílẹ̀-èdè wa tó bá jókòó ẹ̀gàn àwọn èèyàn máa fẹ́ wá báyìí pé òkè kó wọn kó máa fi wọn lọ ṣòwò ẹrú but ẹ ti mọ̀ pé ẹni ó wà nínú òfin ilẹ̀ wa pé ẹnikẹ́ni ò gbúdọ̀ fi ọmọ ọlọ́mọ ṣe aṣẹ́wó ìyábọ̀ ń fi àwọn ọmọ ọlọ́mọ ṣe aṣẹ́wó òun lè ṣe rí even Ṣadé ìyàwó ìyàwó Suebebe àbí kí ni wọ́n náà jẹ ọkọ Lizzy má bínú mi ìrántí ẹ̀ mọ́ láti láti orí ẹja kìí ṣe Suebebe no láti ọkọ Lizzy torí Lizzy má wà fún mi o <laughs> torí ẹni bọ̀ tó bá ti wá fọkọ ẹ̀ báyìí mi tiẹ̀ mi tiẹ̀ ń bá fọkọ ẹ̀ náà torí ẹnu ọkọ ẹ̀ máa ń ṣe mí ẹnu ọkọ ẹ̀ ló kàn ṣe mí bọ̀ tí kádàrá ò gbóògùn àyànmọ́ orílẹ̀ ẹlẹ́jọ́ kádàrá ni kò gbóògùn ká máa dúpẹ́ fọlọ́hún ẹ ti gbọ́ Ìyábọ̀ Òjó gangan fúnra rẹ̀ kò fẹ́ kí Ṣadé tó jẹ́ ìyàwó orogún Lizzy yẹn ẹ́ kò fẹ́ kó wà lé ọkọ mọ́ ẹ rí pé nísìnyẹn máa rí pé Ṣadé náà ó máa ta búrà kó ṣí ọyàn ta á ti máa gbé fáwọn ọkùnrin kan àwọn ọkùnrin kan náà ti máa máa jẹ́ ń bẹ̀ tí wọ́n bá ti jẹ́ ń bẹ̀ wọ́n sọ́lẹ̀ wọ́n máa jẹ́ ń bẹ̀ ẹ ṣáà máa lọ gbé fún ritualist tó máa jẹ́ tán tó máa kó àìsàn tó máa kó àìsàn bàbí tó máa tún wá fi ṣe ètùtù tẹ máa ní kíní kan ló ṣe ń pàkọ́ gbogbo reasons tí gbogbo wọn máa fi ń close mọ́ àwọn ọmọ kan tó bá rí pé wọ́n fi wọ́n ń jà ni tó bá ti rí ó ti rí pé Ṣadé lọ́yàn ó dẹ̀ nídìí Ṣadé has Ṣadé àwọn Ṣadé náà ṣé àwọn Ṣadé kí n ṣe gbogbo Ṣadé ló máa ń nídìí àwọn Ṣadé mi máa ń gbẹ àwọn Ṣadé mi dẹ̀ máa ń nídìí tó bá fẹ́ nídìí wọ́n bá ń kúkú ní irú Ṣadé yẹn sìn ó níwájú ó lẹ́yìn ó dẹ̀ máa rò pé ọjà gidi leléyìí ẹni pé lọ́ọ́ bá ṣọ̀rẹ́ àwọn èèyàn máa rò pé ṣe ló láìkẹ́ ni ṣóun ló kọ́lé fún ṣóun ló fún lówó ló fi ṣòwò dókàsì ló ṣiṣẹ́ yẹn àti ìyá olówó àbújá ìyá olówó àbújá bẹ́ẹ̀ ni ìyá olówó àbújá òun ló gbé ìyá olówó àbújá ṣáà ti mọ̀ má jẹ́ ń darúkọ ìyá olówó àbújá tó ráwọn godmother méjì kan ló ń da àbújá rú tí àwọn èèyàn wẹ́nò ìkan nínú wọn ni ó ń ṣe kọ́sítọ́mà mi tẹ́lẹ̀ èkejì yẹn òun ló rẹ̀ sí Ṣadé òun ló fún àwọn dòkàs àti ìyá olówó méjèèjì yẹn olówó kejì náà dá sí ilé Ṣadé àwọn ló rèsì ilé Ṣadé kódà Dino náà wà nínú àwọn tó rèsì ẹ̀ bẹ́ẹ̀ ni o lára àwọn tó máa ń sponsor Dorkas gbà tó máa fún lówó tó máa fowó bẹ obìnrin míì sí Dino náà wà ń bẹ̀ to God who made me lórí social media tí mi ò bá fẹ́ sọ̀rọ̀ mo kàn fẹ́ sọ̀rọ̀ ni ṣó yín so àwọn tó rèsì Ṣadé nígbà tí Ìyábọ̀ Òjó wá padà wá ó pòṣẹ́sì ẹ̀ wọ́n wá bayé Dorkas jẹ́ ẹ máa gbọ́ o ṣe mọ̀ pé dọ̀kásì sí ó ti ọ̀tẹ̀ kù wọ́n ti fún problem eh, Ìyábọ̀ Òjó ti wá fi system process Ṣadé láti jẹ́ instrument ẹ̀ kò lè pé ń sìn pé Ṣadé o kó wá bí nǹkan tí ò ní lọ bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ á ti máa lò fún iṣẹ́ tó máa gba owó lọ́wọ́ àwọn ọkùnrin tó fẹ́ bá sùn tó lè gba hundred thousand kó fún ní thirty ìyẹn máa tún dúpẹ́ ni pé ṣé máa mì ṣó ti yé bọ̀ kì í ṣe Ìyábọ̀ Òjó lórí ẹsẹ̀ Ìyábọ̀ Òjó ó ń ṣe òwò ẹrú ẹ fojú sí Ìyábọ̀ Òjó tó bá súnmọ́ yín kò ń ṣe oore ló fẹ́ ṣe yín lóore there something Ìyábọ̀ Òjó want to get each time is close to you ó dẹ̀ ti lọ fi ara ti ẹ́ sábọ̀dù ẹ ti mọ̀ pé sábọ̀dù bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ọ̀rọ̀ ẹ dàbí lọ́ọ̀yà tó máa ń gbẹjọ́rò fáwọn olè ni agbẹjọ́rò fáwọn criminal a máa ń mọ̀ wọ́n ìpele yìí bíi lọ́ọ̀yà kan tó ń gbà tìmí ní Quebec bí ọjọ́ tí mo rí obìnrin kan tó sọ tó lòun ṣẹ́ pẹ̀lú àwọn United Nations ẹ̀gbọ́n kan tó sọ ó ní that guy tí wọ́n gbà pẹ̀lú mi yẹn ó ní kò sí ẹjọ́ ó ní criminal ni òun fúnra rẹ̀ he a lawyer ó ní but he's a criminal <laughs> lawyer ló tún sọ fún mi pé lawyer kò is a criminal we have them like that in the society you getting me we have nice people nínú gbogbo iṣẹ́ tí wọ́n bá ń ṣe láyé wàá dẹ̀ ráwọn ẹlòmíì tí ò nice are you getting what i'm saying now so níbi báyìí ẹsà bọ́ọ̀dù ń gbèjà Ìyábọ̀ Òjó ó gbọ́ Fàrídà kì í ṣe pósẹ̀mí torí wọ́n lè sọ pé torí pé ó kọ́kọ́lé ṣùgbọ́n tí ẹni tó bá ti ń speak fún wọn tó bá ń wá fún mi tóun dẹ̀ ń ṣe tiẹ̀ owó kì í fọwọ́ lọ́rùn o ò gbúdọ̀ sọ pé torí wọ́n ń ṣe owó tiẹ̀ kó wá ló fẹ́ máa fẹ́ nu ìkọ̀ lọ́rùn àkọ́ṣẹ́ lọ́dọ̀ ẹ sábọ́ọ̀dù àbóhùn tí wọ́n fi sí mi lẹ́nu àbẹ́ sábọ́ọ̀dù ló ní ọlọ́run ló lo ohun ẹnu wa náà àdẹ̀dí ẹ lọ́wọ́ majority àwọn èèyàn tó wà padà ta sí ẹ́sàbọ̀ tó máa wọ́n lẹ̀ yamayama wá ti kọ́kọ́ pè é mọ́ mi mo rántí ìgbà tí ẹ́sàbọ̀ fi sísẹ̀mù wá bá mi jẹ́ ń gbé kinní ó dà ìpẹ́jọ́ yìí máa rò ó máa ó máa gùn mi ìdẹ̀ nífẹ̀ẹ́ jókòó kí n kàn lọ́rùn mi báyìí àwọn tí gbogbo ara mi kó máa sọ̀rọ̀ ó ti yé yín mi ìwọ bra ná mi ìwọ bra alájẹ má bínú bẹ́ẹ̀ bá ṣe no bá tiẹ̀ jẹ́ kí n fojú mi sí mi fẹ́ dìde lórí bẹ́ẹ̀dì ni tẹ bá dẹ̀ rí mi lórí bẹ́ẹ̀dì mo máa ń ṣòwò fún àwọn èèyàn pé alájì ṣe orí èmi nìkan mo sùn o ṣó ti yé yín tó dẹ̀ lè ní pé mo máa ń ṣe bẹ́ẹ̀dì lórí kinní ọkọ mi èmi nìkan mò ń sùn sílé mi ń ṣe ṣìnà o wọ́n mọ̀ pé mi ò ń ṣe ṣìnà but at least kó tún wàá tún máa ṣe dáadáa you know let us go there mo fẹ́ sọ fún yín ó ti yé ṣé mo pé bí ọdún ọ̀gẹ́ owó kò ń ṣọ̀tá mi kò dẹ̀ ń ṣọ̀rẹ́ mi torí pé òtítọ́ ọ̀rọ̀ máa ń korò ó ti yé mi kì í hate àwọn ọmọ tó bá da nínú ayé àbí àwọn ọmọ tó bá ṣe dáadáa majority of them kẹ̀dẹ̀ rí nǹkan tí mo kọ̀ dẹ̀ ń gbà ládùúrà fún gbogbo wọn sì ni pé ọkọ tó fẹ́ yẹn ọlọ́run jọ̀ọ́ o àwọn máfíà àti bí ọdún ọ̀kẹ́ owó ti fẹ́ rí o tó dẹ̀ tún olúwàjọ́ májọ ń pọkọ ẹ̀ yí o hmm. torí bí kò síbi táwọn wọn ò dé apaniwà nílé apaniwà lóko these people tó jẹ́ mafia nàìjíríà ọwọ́ wọn gùn àjàntálá ni wọ́n ọwọ́ wọn gùn ju tán lọ kò síbi tán ò lè stretch ọwọ́ wọ́rọ̀wọ́rọ̀ dé all over the world àdúrà kan ṣoṣo tí mò ń gbà fún báyìí torí mi ò rò pé ó fẹ́ bímọ wọn kàn fẹ́ máa gbádùn ayé wọn ni òun náà ni pé kí ọlọ́run jọ kó má jẹ́ kí àwọn máfíà tí Bíọ́dún Ọ̀kẹ́wò fẹ́ tẹ́lẹ̀ rí kán má náwó ikú sí ọkọ ẹ̀ torí gbogbo wọn yẹn wọn kì í fẹ́ àlàáfíà fún marriages ẹni tó máa ti fẹ́ rí despite pé ẹni tí Bíọ́dún Ọ̀kẹ́wò lọ fẹ́ yẹn ó lòsí àwọn mafias yẹn ó lè má lówó kò lówó tó wọn lára àwọn tó sọ Ọ̀kẹ́wò di olówó tó máa ní òun lówó yẹn ó ń ta bitcoin bitcoin wọ̀nyẹn gbogbo àwọn iṣẹ́ bitcoin gbogbo mọ́ṣẹ́ ló máa ma yes it's part of it she make money from it and bàbá àwọn gan tó máa ń ṣe bitcoin náà tá bá sọ̀rọ̀ ń sìn wọ́n máa ní wọ́n fẹ́ ba ayé dino jẹ́ ni òun oh náà is part of it ó ń ṣe àwọn idán wọ̀nyẹn idán burúkú burúkú yẹn ó ń ṣe mi ì hẹ́ ti dino but at times we say the truth because gbogbo nǹkan tí àwọn èèyàn máa ń ṣe ní society wa tí ò bá dáná tó jẹ́ pé wọ́n affect àwọn náà fúnra wọn whatever you are doing to affect ẹ definitely ó máa affect millions of people whatever you are doing that you yourself you created something and it's affecting you it should it will affect more than you somebody like you okay so I tí mò ń gbà fún bí ọ̀dọ̀ kan torí bó ṣe ti ń bẹ̀rẹ̀ yẹn tó bá máa flaunt ọkọ ẹ̀ <laughs> hmm. Hmm. tí òun ò bá jẹ́ onídán bíi ti bíi ti Lizzy torí Lizzy le ó yí gan o ọkọ ẹ̀ náà ṣẹ̀dẹ̀ mọ́ pé wọ́n sọ pé ó ti ṣe ó ti ṣe oríṣiríṣi iṣẹ́ ìwọ̀n mẹ́ẹ̀ ó náà strong ó stubborn but tí ọkọ ọkọ ọ̀kẹ́ owó ò bá stubborn bíi ti tiẹ̀ ó dé léwu but ọ̀rọ̀ ọ̀kẹ́ owó kọ́ la fẹ́ i mean mo kàn fún mo kàn já mo kàn já yín sí yẹn ni kó má dàbí pé ṣáàtì yẹn mo sáré fẹ́ divert yẹn ṣe rí nínú ṣáàtì tẹ bá wò ó wá ìtẹ fi rìnrìn ọ̀rọ̀ ẹ̀rín kọ wá ní kọlọrun má jẹ kó pa ó tọ ni àwọn ọwọ́ wọn yẹn ọwọ́ àwọn máfíà yẹn àwọn kọ wọn àwọn tó ti fẹ́ rí yẹn experience a fi ń sọ̀rọ̀ we are talking from experience torí ẹ̀ these days wọ́n máa ní ẹ mo rò mọ́ mo mo lẹ̀ mọ́ ẹnìkan tó lágbára alágbára tó ju alágbára tí mo bá fẹ́ rí àbí tó jẹ́ ó ti yé òun ló lè fẹ́ or oh else they will just yankin there àwọn people they yankin people ọwọ́ wọn wàràwàrà ni àjàntálá ni wọ́n ọwọ́ wọn gùn ju tán lọ ọwọ́ wọn tó gùn yẹn sẹ̀rọ̀ kan fi tú system wọn ṣe wọn ò ní rí wọn ò rí bọ́n ṣe wà yẹn a majority of them kẹ̀dẹ̀rẹ́ àwọn àjàntálá wọn yẹn àti gbogbo àwọn mafia wọn yẹn wọ́n ti craze mafia is mad ìgbà tó bá ti lè di mafia ó ti craze orí wọn ti dàrú <laughs> ẹ ti mọ̀ kankan Lizzy ó ì máa táyà ó máa tó very soon ó ti yé gbogbo tó ń ṣe yẹn náà ni wọ́n máa lò against ẹ gbogbo tó ń ṣe yẹn ṣe but, community ó wà torí mo ti ẹ̀rí lónìí tí ó gbé àwọn family kan ó tún gbé ọmọ wẹ́wẹ́wẹ́ síbẹ̀ tó kọ eh, rest in peace rest in peace <laughs> it's not good kò sí society wọ́n kàn ìfilẹ̀ náà nítorí pé ẹjọ́ tó wà níwájú igbó àmì ẹ̀wọ́ ẹjọ́ tó wà níwájú ọlọ́run lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yóò sì kọjá ẹjọ́ sìgá àti igbó wọn kẹ́nìkan máa gbẹ́jọ́ wá sí pé ẹ àwọn kan mu gbó o àwọn kan mu sìgá o àwọn kan mu kinní kan o Colorado o kò ń ṣẹjọ́ tó ìwà níwájú Ọlọ́run sí wọ́n máa pè wọ́n kò tí ì kàn wọ́n ṣó ti yé ayé wọn nìkan ni wọ́n àfẹ́ẹ̀tì tó bá dẹ̀ ti wù wọ́n wọ́n bá mú kọ́ mú gbogbo ẹ̀ papọ̀ ṣó ti yé bẹ́ẹ̀ ẹjọ́ tó wà níwájú Ọlọ́run ó kọjá ẹjọ́ sìgá àti gbó pásọ̀ tó dẹ̀ máa gbàdúrà fún wèrè ní junction tàwa kò ní díjú ṣó ti yé watch and pray ni wọ́n sọ o so ọ̀rọ̀ Esabod àti Ìyábọ̀ Òjó àti Ọ̀yọ̀kẹ́ Owó ni à ń sọ so nínú bíbà yìí ó ní tí Lizzy bá wá ó ní tí Lizzy bá wá fún tó bá sọ pé kò ń wá fẹ́nìkan òun máa wá fún gan nínú ṣáàtì yẹn mo wo fún ṣáàtì yẹn ó wá sọ fún wa nínú bẹ̀ yẹn pé tó bá wá fún Ìyábọ̀ ó ń gbèjà Ìyábọ̀ Ìyábọ̀ náà kò ń ṣe ọmọ gidi kò ń ṣèyàn gidi Ìyábọ̀ ẹ ní wo tó bá ń ṣèkà fún yàn bó ṣe wà yẹn ẹ ní mọ̀ àkàìmọye èébú tí wọ́n ti bú èmi lórí Ìyábọ̀ Òjó ó group kan tó máa sọ pé Ìyábọ̀ fine ṣé mi tí ì Ìyábọ̀ rè mo rí dáadáa Ìyábọ̀ ní téèyàn bá ti wọṣọ tó bá dẹ̀ ti sọ pé òun ti lọ ya ó ti lọ yọ ẹni tí ò lẹ́rọ lára tẹ́lẹ̀ tí Ìyábọ̀ bá lọ yọ ọkù ó lóun yọ ọkù díẹ̀díẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí dino sọ ńgbà yẹn ó ní ikú ẹ̀ ibi ìgbà tó ṣe ń tábì yẹn pé òun ní àwọn jàtìjàtì kan báyìí yẹn tó bá bímọ ṣẹ́mu kóde kò lẹ́rùn lára àwọn tí ò bá ti lẹ́rùn lára yẹn èyí tí ikú tiwa fi tá a fi ní ọ̀rá tá fi ní gbogbo ẹ̀ yẹn ní flesh yẹn ara tí wọ́n máa dà bíi ẹran tó yàgbẹ́ ẹ ti rí àwọn ẹ mọ àwọn ìkéègbè tó máa ń yàgbẹ́ ewúrẹ́ tó máa ń yàgbẹ́ abógunfe tó yàgbẹ́ tínú ẹ̀ ti ṣe jàtìjàtì ẹ ti rí rí ẹ eh, bóyá ẹ eh, so ó máa rí bó ṣe máa rí nìyá rí jàtìjàtì bákan so ó lóun ti lọ ṣe nígbà tó dẹ̀ tí wàá ṣe ń sìn ṣé ẹ̀yin rò pé ẹ̀yin rò pé Ìyábọ̀ Òjó ẹ pé kò ó wù lọ́kàn báyìí pé a lot of opportunity làwọn ọkùnrin kan sọ pé wọ́n ń wọ́kọ ní wọ́n wáyàwó ń gbòòrò tó dẹ̀ pé wọ́n lówó ju pọ̀ ló lọ ó wù bíi pé kó fi pọ̀ ló lẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ ojú ẹ̀ wà lódò àwọn ọkùnrin kan lọ́wọ́lọ́wọ́ Ìyábọ̀ bọ̀ má jẹ́ ntọ́ ìyàbọ̀ ṣòro ọkùnrin tó fẹ́ yẹn tètè ní kó ṣe wedding fún ẹ kò sẹ́ni tó máa fẹ́ mọ́ ní mi ò rò pé anybody máa fẹ́ káwọn sínétọ̀ gan fẹ́ fẹ́ gan ẹ́ ṣé o mọ̀ pé àwọn sínétọ̀ wọn máa ń ní sáà ìgbà míì wọn máa ń búròkì hòtẹ́ẹ̀lì nímọ̀ pé wọ́n ti búròkì ọ̀dọ̀ wọn máa ń fi wọ́n sí sálárì ó ti yé ara kò dẹ̀ sí éèjì ní sáìdẹ mọ́ ní bó ṣe wà ń sìn ó ní ìdìpọ̀ ló yẹn máa bá pọ̀ ló lọ bẹ́ẹ̀ sọ fún pọ̀ ló kẹjọ ṣe wedding ṣó ti yé má dẹ̀ dàgbòrò ru mọ́ torí mo rí ẹ ìbáṣọ tó lọ rúnjọ ẹ náà ṣé o lè máa jẹ́ girlfriend di pọ̀ ló tó bá jẹ́ pé òun wọkọ̀ òun fi sísẹ̀mù wá ọkùnrin míì wọ aṣọ tó wọ̀ yẹn bó ṣe gé gbogbo ọyàn ẹ síta ó dẹ̀ lọ́yàn náà ó dá mi lójú pé bà ló máa fi sí ló fi sábẹ́ ọyàn yẹn ó fi nǹkan kan sábẹ́ bra yẹn ó wá tì yẹn sókè lẹ́yìn tó tún ti wọ body magic ó ti sókè yẹn kọ́ là ń sọ láàárọ̀ yìí godmother ẹ̀ là ń sọ ẹ̀yin èèyàn celebrity ẹ fojú sí Ìyábọ̀ lára Ìyábọ̀ máa ń jealous gan ṣe rí gbà tó ń fẹ́ pọ̀ lóyè despite pé ó ń fẹ́ pọ̀ lóyè mo lift mo máa ń lift Dino ń gbà yẹn Dino yẹn náà ó ṣèkà fún mi gan o in tó ṣe fún mi tí mi ò láìkì òun náà nígbà tó máa wá fọmọ mi ṣó ti ó máa ń wá fọmọ mi gan ó fi ọ̀tá àwọn ọmọ ẹ̀ ṣe lẹ́yà kì í ṣọmọ tèmi nígbà tí máa ń lift Dino ẹ máa gbọ́ o nígbà iṣẹ́ wo ló ń ṣe jọ kó ṣe lọ madam nígbà tí mo máa ń lift dínà yẹn ara Ìyábọ̀ ò ní balẹ̀ a máa ṣe fọ̀ràn fọ̀ràn fọ̀ràn fọ̀ràn mi ìwà ó wà pẹ̀lú pọ̀lọ́ ọlọ́kọ púpọ̀ tó bá rí pé pọ̀lọ́ ṣe nǹkan kan báyìí i mean tó bá ti pé dínà ṣe nǹkan kan báyìí a ṣe opposite ẹ̀ tí dínà bá lọ sọ́lidé òun náà máa lọ sọ́lidé ọdọ́ mo mọ̀ pé politician wife kan one great woman kan tó ti ní issue pẹ̀lú Dino rí ó tún wà náà àwọn sponsor ẹ̀ tó lo Ìyábọ̀ tá bá ń wò bí pa àrí nǹkan àrí Ìyábọ̀ máa ń dalé onílérú go and check it wọ́n ti ti fẹnu kan Ìyábọ̀ lórí mídíà yìí nípa marriages nípa marriages ẹ wo gẹ́ẹ̀ tó pa mí woman tó ń pè ní aráṣọ àbí àrásán kí lorúkọ ẹ̀ tó wà l'Amẹ́ríkà yẹn mi ò kí ń gbàgbé lọ́jọ́ tí màá bá sunkún pé àwọn ọmọ òun sìn ọkọ òun ò jẹ́ dáadáa kò ṣe dáadáa fáwọn ọmọ ọmọ Ìyábọ̀ Òjó behind it ó mẹ́sọ̀ pọ̀ pieces ilé obìnrin yẹn ìgbà tán jọ jẹ́ ọ̀rẹ́ ilé woman yẹn nílé woman yẹn ẹ má bínú o ẹ ìgbàgbé ọ̀rọ̀ Lizzy for now woman yẹn ní ilé the woman ó ní ilé o home stand Ìyábọ̀ máa di ọ̀rẹ́ wúmà yìí o ilé wúmà yìí máa dàrú porogodo o Ìyábọ̀ Òjó tún ní god tó wá wo wèrè kíní tó máa ń gbé sórí yẹn ẹbọn àbí kíná lómi òmú orúkọ tán fún ó wá jókòó bó ṣe máa jókòó nìyẹn kò wá ní jókòó lé díẹ̀ ojú òbò ló máa fi jókòó tí Ìyábọ̀ bá fẹ́ jókòó mi mọ couch tó máa ń jókòó lé a wá fi ojú òbò ẹ̀ jókòó a wá fìdí ẹ̀ sẹ́yìn bí ẹni tó wà lórí ọkùnrin tó ń ṣe three sixty kìíní yẹn tí wọ́n ti sàn a wá máa nọwọ́ ọ̀tún àti tòsí a máa gbórí lọ́ba a máa gbórí báyìí a tún máa defend pé ọkọ ẹ sọ pé ọkọ ẹ sọ pé kò dẹ̀ sí ìyáláyà ẹnibọ̀ tó lè rí pẹ̀lú boyfriend Ìyábọ̀ Òjó tó ti dórí o tó kàn dẹ̀ yọdún ni bí ọdún ọ̀kẹ́ owó jáde fún wa ó sọ fún wa ó lóun ò mà fẹ́ dínà rí o ó níbi tóun ti kọ́kọ́ rí dino rí láyé òun táwọn dẹ̀jọ́ take picture ó ní níbi kan ní bende state ní àbí ní edo state ó láwọn lọ patí náà lọ́jọ́ náà lọ́hùn ó lóun wá rí pé àmà ah, nìyí rèé gbogbo wọn tó bá ti rẹ́ni tó bá ti ga nínú ayé tó ti ṣe sínétọ̀ rí gbogbo wọn ló máa bá ya fọ́tò torí wọ́n ní one connection ọ̀dẹ̀ wọ́n nídìí one connection ọ̀dẹ̀ ọ̀dà bẹ́ẹ̀ ni kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe sí yẹn. ó ní wọ́n dẹ̀ máa jọ ń discuss you know all of them they always discuss their boyfriend among themselves torí ẹ̀ lè ṣe rí pé ẹnìkan nínú wọn wọ́n máa dó gbogbo àwọn celebrity wọ́n máa dó ọkùnrin kan round wọ́n mọ̀ ìpele yìí ń do wọ́n á tún padà lọ ọlọ́run ní ṣayé mi ní burúkú ọdún èyí pùn láàrin àwọn celebrity nìkan kan ló ti ń ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà dáadáa but in some area is a taboo ní kingdom tèmi is a taboo tí n bá ti ní ọkùn obìnrin kò sí bọ́kọ̀ ẹ ṣe fáìn tó tó jẹ́ ọkọ ẹ kò lè ta sí mi kó wù mí kò sówó tó lè ní tó máa wù mí àwọn ọkùnrin gan tó níyàwó sílé tí wọ́n sọ pé wọ́n fẹ́ date mo wá sọ pé ah, ẹnu ìyàwó wọn máa ṣe mí ò ń ṣe torí ẹ̀ tí n bá lẹ́nu mi gbòǹgbò láyé tí n bá ṣépè fún yàn ó máa mọ nípa àdàbí tí n bá ṣe bẹ́ẹ̀ fún ẹ I don't do it ó ti yé now the same the same ọmọdé yìí ẹ máa gbọ́ o Ṣadé yẹn Ìyábọ̀ Òjó láti ìgbà tí Ìyábọ̀ Òjó ti wá ṣe hello my sister Dorcas bó ṣe sọ fún gbà yẹn nìyẹn ó ń ṣe ṣáàtì ìjọ náà lọ́hùn ló pe Dorcas ní sísítà òun ìyá dokas ọmọ kékeré ni Dorcas sí Ìyábọ̀ Dorcas máa ju Ìyábọ̀ lọ àmì Ìyábọ̀ máa ju Dorcas lọ dáadáa by ọdún mélòó ó lè tó ten years but ó pè ńgbà yẹn torí pé ó ní crowd ńgbà yẹn ó dẹ̀ ti fẹ́ tu ó dẹ̀ ní àwọn ìyá olówó Àbújá ń lò ńgbà yẹn òun dẹ̀ ní ó gbé Ṣadé sókè ló dẹ̀ tu ayé Ṣadé ṣe but àwọn ìyá tó ń ṣe iṣẹ́ yẹn gọ́gọ́ wọn wà lábẹ́lẹ̀ tí wọ́n ṣiṣẹ́ yẹn O dẹ̀ mo yìí pé Dino náà ń o close mo. ẹ má jẹ́ ntọ̀ yẹn ẹ má jẹ́ nra ẹ má jẹ́ ngbọ́pa ká má fi ọ̀pọ̀lọpọ̀ pọ̀lọpọ̀lọ kò pẹ́ kò jìnnà ọmọ yẹn bẹ̀rẹ̀ sí ní problem Ìyábọ̀ ń sìn ló dominate Ṣadé Ìyábọ̀ Òjó tí ò ṣiṣẹ́ òun dominate Ṣadé Ìyábọ̀ máa ń bélépo tà ń gbígbóná Ìyábọ̀ máa ń fi ìkúkúra jà àwìn hide and seek Ìyábọ̀ máa ń jókòó lé nǹkan sàbálẹ̀ jẹ́ tán ni lọ́tẹ̀bà tí nǹkan ní nǹkan hide and seek máa ṣe bí ọ̀rẹ́ kò dẹ̀ máa ṣe ọ̀tá máa ṣe bí ọ̀rẹ́ kò dẹ̀ máa ṣe ìwà ọ̀tá fún ẹni tó bá ń bá ṣe gbogbo àwọn tó bá ń pọnlé tó lọ́rẹ́ òun yẹn nígbà tóun bá wà òkè ló máa pọ́n àwọn yẹn lé gbogbo ọ̀rẹ́ ẹ̀ tó bá ṣe dáadáa nínú ayé lọ́wọ́ wọn àwọn yòókù tí wọn ti discover ẹ̀ ní ọwọ́ Ìyábọ̀ Òjó in one way or the other ó máa wà nínú ìkànnì yẹn ní ṣíṣe Ìyábọ̀ Òjó ń ṣe ìkà Mohbad tó kú ó ṣe ìkà ó wà lára àwọn tó ṣe ìkà fún òun ló ṣe ń gbawájú tó ń gbẹ̀yìn he know he knows everything nígbà tí Ìyábọ̀ tí Mohbad kú ìyàwó Mohbad ó mú mọ́ra ó sọdọ̀mọ́ ọjọ́ tí gbogbo ayé ń pariwo ẹ̀ ń gbẹ̀yẹn tán rè pọ́n fẹ́ tú láṣìírí ó jáde wá ó nítorí ìyá Mohbad nǹkan lòun ṣe ṣe kíni lòun ṣe di ọ̀rẹ́ ọ̀rẹ́ Wùmí irọ́ ló máa pa o Wùmí jẹ́ ọ̀rẹ́ Priscilla láti ilẹ̀ tó ti ń lọ Priscilla àti òun máa ń lọ sílé Naira Marley ilé Naira Marley dẹ̀ ni èyí tó ń pè ní Wùmí náà tó jẹ́ ìyàwó Mohbad ibẹ̀ náà Mohbad wá kú tán Priscilla Chris Daniel ati gbogbo àwọn olórin oríṣiríṣi náà sọ pé ó wù láti fẹ́ kò rí yẹn fẹ́ ó lọ mú ti Zambia wá fún ó wá make sure pé nígbà tí ọkọ ti wọ ọmọ ọmọ tibí tọkọ ẹ ti kú òun gbà yẹn lòun wá mú ọkọ ọmọ tiẹ̀ ó wá sọ di ìyàwó olórin kan wá ní celebrate kan millionaire kan ló fẹ́ ó bà ti ọmọ yẹn jẹ́ until now Wùmí ò tí mọ̀ pé ọ̀tá òun ni Ìyábọ̀ Òjó jẹ́ gbogbo àwọn tó ń súnmọ́ Ìyábọ̀ Òjó wọn ò ní mọ̀ ni green snake wicked soul sórí téèyàn bá ṣe àjẹ́ tó dúró tì pé àjẹ́ lòun òun dúró tì ẹ máa ṣàtìmọ̀ pé léyìí olórí burúkú mọ̀ bí rúlísì báyìí ti mọ̀ pé ó ní ẹ má wàá fóun o pé àwọn àjẹ́ ni òun ò máa pa yín òun ti lọ bá sára bá bàbá kan o ó ti yé bẹ́ẹ̀ ṣe mọ̀ pé nísìn kò sẹ́nibọ̀dì tó rí ẹ̀mẹ́ gbogbo èèyàn ti dálé sí mọ́ bọ̀ kí wàá ní ẹni tó ń jẹ́ ìkà nínú àwùjọ ènìyàn tó dẹ̀ ń ṣe bí ìpéyàn rere lòun tó dẹ̀ ń dalé onílérú tó dẹ̀ fẹ́ kí ìwọ nílé tó ń ba yí ọmọ ọlọ́mọ jẹ́ tó dẹ̀ fẹ́ ká yọ ọmọ tiẹ̀ sẹ́tù tó dẹ̀ máa gbé wá ìwọ ti ń jẹ wọn mọ́ o gbogbo ayé àwọn àṣírí àwọn ènìyàn tí ìwọ bá jókòó sínú ilé ó ní àwọn òṣìṣẹ́ débi pé wọ́n máa wà díẹ̀ wọ́n máa ṣe competition pẹ̀lú ayé ẹ̀ bí pẹ̀jọ́ ń fọkọ̀ bí pẹ̀jọ́ ń ṣe bọ́mbà tó bọ́mbà ìyẹn iṣẹ́ Ìyábọ̀ Òjó nìyẹn nínú industry yẹn tó ń pè ní àwọn sẹ̀lẹ̀ àwọn ọ̀rẹ́ ẹ máa rí gbogbo àwọn ọ̀rẹ́ ẹ lọ gbogbo àwọn ọ̀rẹ́ tó bá ti jẹ́ ọ̀rẹ́ Ìyábọ̀ Òjó ìgbà tí Ìyábọ̀ Òjó bá lọ́kọ tán bá lẹ́nu tó tó wà náà ayé ẹ̀ àwọn yẹn ò gbúdọ̀ ní wọn ò nímọ̀ pé òun lọ́ta wọn o a break home Ìyábọ̀ Òjó breaking breaking and entry ni tó bá di lónìí sí tó bá gbé èmi àti Ìyábọ̀ Òjó sílẹ̀ wọ́n bá ní pé kí dókàsì mú kan ó máa mú Ìyábọ̀ Òjó ọ̀tá ẹ̀ ló máa mú bílẹ̀ ayé ṣe rí nìyẹn o àwa náà lè máa mọ̀ a lè máa mú àwọn ọ̀tá wa nígbà míì tá à ní ìpọ̀ rẹ̀ tá à ní mọ̀ ìpọ̀ ta ni tá a máa rí rẹ̀ ni wọ́n. Dorcas ló ṣiṣẹ́ láti ìgbà tọ́mọ yẹn ṣé ọmọ yẹn ò ti di ọmọ ṣé kò ti di ọmọ Ṣadé kò ti di ọmọ Ìyábọ̀ Òjó Ṣadé ò ti di ọmọ Ìyábọ̀ Òjó tọrọ rí pọ́ ní front oníbàǹkì ó máa gbé fáwọn celebrate ó máa gbé atrain ẹ̀ tó bá dé stage wọn iṣẹ́ tó máa ní kó ṣe ẹ mọ̀ pé iṣẹ́ bra ni ìyàwó aláàjì á ṣe lẹ̀ ní orí live chat gbogbo èèyàn iná ti rí a máa wu àwọn senators àwọn èèyàn pàtàkì wa ní kó lọ gbé wá a máa gbowó tó bá ti gba bó ṣe ń ṣe nìyẹn tó bá ti gba hundred thousand tó bá jẹ́ hundred thousand òun náà máa sanwó òbò yẹn fún òbò tán fẹ́ dòyìn òbò ṣadé tán fẹ́ dòyìn òun náà máa san fún tó bá fún ní one million á fún ní hundred thousand two hundred thousand ọjọ́ nìyẹn máa jẹ́ two hundred thousand ó yìí máa dúpẹ́ náà ni bó jẹ́ pọ́n fi ṣètùtù ayé kò kàn torí pé kì í ṣe ọmọ ẹ̀ kò ó lè ṣe fọ́mọ ẹ̀ náà Ìyábọ̀ Òjó did many things fọ́mọ ẹ̀ náà wọ́n kàn lè ló dire nǹkan tẹ́ pé ńre yẹn ó lè má ti jẹrè ń sìn kẹ́ kókò máa jọ bíi góòdì lójú yín kó jẹ́ pé at the end of everything ẹbu ló jẹ́ àkàìmọye àwọn èèyàn tó jẹ́ celebrities ayé wọn ta at the end of everything bọ́dí tí mo fẹ́ sọ fún yín relé èèyàn ò kí ń ta jẹrù pẹ̀ kó má gbowó òkúta o ìgbẹ̀yìn láláyò dẹ̀ máa ń ta ẹ̀yin èèyàn ẹ̀yin celebrity náà ní àwùjọ yín ẹ lajú yín báyìí àkàìmọye nǹkan tí gbogbo àwọn èèyàn tó ń ṣe ìkà lórí media pẹ̀lú page mi tí mo ní mo mọ majority of them like i will see you gbogbo action téèyàn bá take lórí mi every time ni mo mọ̀ in tó bá ṣe lórí mi i'm not angry about it again màá máa study others i won't even talk about myself. ṣé ẹ mọ̀ wípé mo ní ẹjọ́ Ìyábọ̀ Òjó náà kọ́kọ́ gbé wá fún mi nínú ilé mi ní ìbèrè fẹ́ jọ́ omi ìdẹ̀bèrè fáwọn pípù yẹn náà tó wá ṣùgbọ́n tó bá ti ń ṣoore náà àwọn tó bá ń ṣe bí ńgbà míì wọ́n bá dé wọ́n á tún rojọ́ àwọn èèyàn tó tún lè ṣe ẹni bí àbí tó máa ń ṣe bí lọ́jọ́ ọ̀la búburú làwọn ọ̀tá yẹn fẹ́ ṣe ṣùgbọ́n ó dire wọ́n sọ pé Ìyábọ̀ Òjó a máa sẹ́ẹ̀tì a máa da lérú ilé má nǹkan tí ẹni tí mo ní pásọ̀ tí wọ́n ló da tí mo ló ń sọ̀rọ̀ pé ó máa ń sẹ́ẹ̀tì èèyàn ọ̀pọ̀ da lé má yẹn rú díẹ̀ ló ọmọ yíbò ni wọ́n fi sẹ́ẹ̀tì máyẹ̀ ń gbà yẹn ilé máyẹ̀ dàrú náà kì í tẹ́ ń ṣe rọ́ kó tó di pé padà wá tún ó kó àkọ ètò fọ́ọ̀kù ó padà wá tà ó wá tòjò Ìyábọ̀ Òjó. Ìyábọ̀ Òjó wà fún home breakers ni. Ìyábọ̀ Òjó ń fọ́ ilé. Ìyábọ̀ Òjó ń da ilé rú. Ìyábọ̀ Òjó ń set àwọn ọkùnrin up mo ti sọ̀rọ̀ ẹ̀ ńgbà yẹn wọ́n ti ń lo Ìyábọ̀ Òjó tipẹ́ a máa ṣiṣẹ́ fún ìdúró jẹ́ ìsọ̀ kankan fún yín ibi táwọn politician kan tó ṣiṣẹ́ tó tún burú dé wọ́n á jẹ́ kó o máa bú àwọn ìwọ tó ń bú wọn yẹn ìwọ gangan dẹ̀ ni wọ́n ní bíbú ni kó ṣáà máa bú wa o a káwọn èèyàn suspect pé wàá wà ló ń ṣiṣẹ́ fún Ìyábọ̀ Òjó ń ṣiṣẹ́ fáwọn tó wà lókè ó ń ṣiṣẹ́ fún APC á dẹ̀ máa dárúkọ àwọn tibí náà bẹ́ẹ̀ ni mo sọ fún yín a máa dárúkọ LP àbíkóló lòun dìbò fúngbà yẹn ó ń ṣiṣẹ́ fún màmá kan màmá ni máa pè wọ́n politician ńlá alágbára ni ó tún jẹ́ ìyàwó alágbára ní orílẹ̀-èdè Nàìjíríà yìí tó o bá ṣọ́ra fún Ìyábọ̀ Òjó iná Ìyábọ̀ Òjó tó bá ju ẹ ní ju ẹ kú wàá dérú ṣá ni torí pé ọ̀tá tó bá fara wọn bí ọ̀rẹ́ òun ló burú ju èyí tó fara wọn pé ọ̀tá lòun tóun dẹ̀ máa ṣiṣẹ́ ọ̀tá hide and seek ẹ̀ ń gbọ́ now let's talk about ìyá ìsàlẹ̀ ẹ̀ sábọ́ọ̀dù ṣé wọ́n pé mo sọ lẹ́ẹ̀kan abis is no case tó bá jáde Auto Gorodo ó mọ̀ pé òrówó lẹ́sàn mi ò jalè ní mi ìdẹ̀ máa yé èèyàn bàjẹ́ mi ìdẹ̀ bẹ́ẹ̀ ni mi máa yé èèyàn bàjẹ́ gbogbo kẹ́lẹ̀ mọ̀ pé I'm a woman of dignity and decency mi ò ń ta òbò mi ò ń ṣiṣẹ́ burúkú n tí bá ní at that this moment tí n bá ní tó jẹ́ legit òní máa ná òun máa lò láti fi ṣe nǹkan tí bá fẹ́ ṣe mo sanra kò ń ṣèbú o mo ní flesh lára ọlọ́run má jẹ́ ń dẹ́tẹ̀ ọlọ́run má dẹ̀ jẹ́ ń gbẹ ṣíkánṣíkán kì í ṣèbú o tí n bá sanra báyìí tí mo wá padà tí mi ọlọ́run má jẹ́ ríru ẹ̀ tí mi mọ nǹkan tí ẹ ò mọ nǹkan tó ń ṣe tó kàn bẹ̀rẹ̀ sí ń gbẹ tọ́ndó máa sanra bá bó ṣe sanra báyìí rẹ̀ ọlọ́run ní jẹ́ ríru ẹ̀ àìsàn ló ń jẹ́ bẹ́ẹ̀ but nsìn tí bá sọ pé òkè mo fẹ́ dáyẹ̀tì gan kò lọ dáyẹ̀tì gan lòun ò dáyẹ̀tì ó ti yé sísanra tí mo sanra kò ń ṣèbú o tí mi bá dẹ̀ tí n bá rówó lé sọ tí wọ́n bá ń ṣe bọ́n ṣe ń ṣe ń kù bẹ́ẹ̀ kìnìyàn ẹ̀ mọ̀ pé màá ń sọ̀rọ̀ ńgbà mi màá ṣàlàyé fisiniti àti sọ̀rọ̀ àndìta wà àti wípé àwọn èèyàn fi ìyà jẹ mí nítorí pé àwọn èèyàn parọ́ mọ́ mi torí ọwọ́ àwọn alágbára kan wà níbẹ̀ lọ́wọ́ àwọn alágbára wọ̀nyí náà kẹ̀dẹ̀rẹ́ tó máa ń bẹ̀ wọ́n jáde láti máa ṣe mí níbi yẹn láti máa sọ̀rọ̀ àlùfàṣà sí mi àwọn náà ló polè wájà tó polóko wa mu àwọn ni babaláwo tó ṣe àfẹ́ẹ̀rí fún ayán tó ṣúta ìrìnà kò fún adìyẹ àwọn ni ẹni tó ṣe ẹ́ tán tó tún máa ń gbà yàn tó máa máa sọ àwọn ni ohun tó ń sọ ẹ́dà tó máa fi bú ẹ kò ń ṣe bú o tí n bá jáde ńgbà tí mi ò rí owó lè sọ tí mo ti wá bá sọ̀rọ̀ àmì dolóṣì àbí tí mo sọ̀rọ̀ àmì panagida no be marriage for campaign no be love tí mo sọ̀rọ̀ àmì di ajá àgbòrò tí mo bẹ̀rẹ̀ sí rìn káàkiri tí mo bẹ̀rẹ̀ sí ṣe yàmàyàmà ìyẹn lèébù àbí tí mo fọmọ ṣòṣì bíi ti Ìyábọ̀ àbí tí mo bẹ̀rẹ̀ sí ń fi ijó ti yébẹ̀ yẹn mo farabalẹ̀ nítorí pé lẹ́yìn onísùúrù ọlọ́run wà ntí ọwọ́ mi ò bá tó èmi ò kí fi fọ̀rọ̀ fá o tó mi ìfẹ́ kó lọ jálù mi ó lè jẹ́ nǹkan tí ò ní easy ṣó ti yé so kò ń ṣe èbú ẹ sábọ̀ tó ti jáde má flag show mi yabo Òjó kó jẹ́ kórìíwọ̀ náà pé mo sọ fún ẹ pé tí n bá fẹ́ bẹ̀rẹ̀ ṣẹ́ màá tú àṣírí ayé wo ọkọ tó fẹ́ gan akọ ẹ̀ ọkùnrin mi ò ní lè fẹ́ ẹ ní monopoly of crazy yẹn everybody ló ní wèrè díẹ̀díẹ̀ everyday ni èèyàn ní máa ní mẹ́ńtà kéékèèké for at least for four seconds every woman be ni so títí ẹ bá ń trigger ju ti others lọ ní wọ́n máa lògùn fún ẹ so kò sẹ́ńtì ò ní monopoly of madness ó ti yá àbò dáhùn so tó bá plant sí esabod sórí media going after people you jealous men that you are no longer married lóru òní láti àná ni mo ti sọ pé Wàsíù Àyìndé kò sí kankan tí mo fẹ́ fi ṣe ló ti ń tag mi pọ́ obìnrin pọ̀ ń jẹ́ bóde àwọn obìnrin tó fẹ́ ṣe ẹgbẹ́ tó ń wá oríṣiríṣi kó máa bá wọn sùn ó kó tó ti rọ <laughs> ó lè bá wọn sí kí ló kàn ah jealous yẹ because téèyàn ba ti fúyàn léwúrẹ́ o máa ń sokùn ẹ̀ lẹ́ni The moment you are no longer interested in someone's life, don't jealous them again. The, the moment that person is no longer your boyfriend or your husband, leave them, let them live their life. The father of my baby kó tó lọ, kó Oh my, Ó máa ń pòsè obìnrin báyìí sórí bílíà, kó tiẹ̀ dùn mí, kó tiẹ̀ ṣe mí ní come kan, with? If wá pé. Ìgbà yẹn ni máa jójú. Ṣebẹ́ mi mo rí money me fi sílẹ̀, But ní mi ò ṣe mọ́. Nígbà tí bá ní mi ò jealous ẹ̀ tó bá gbóbìnrin. If I'm no longer interested in you, you like go and carry the queen of the coast, carry the first lady, I mean, the Miss World. That's your problem. It looks beautiful to you, but you look ugly to me. So that's your own cup of tea. I will never jealous of you. But some mad people, some these people, they feel so big that even when they are no longer interested in you, they hold you ransom. Wọ́n ò wọ́n wá di wọ́n á capture ẹ̀ wọ́n máa monitor ẹ̀ káàkiri wọ́n máa dààmú ayé ẹ̀ ohun títẹ́ni tó bá fẹ́ ràn ẹ́ lọ́wọ́ tó tí tó máa fi fiẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni tó máa ràn tí ò ní ràn ẹ́ lọ́wọ́ mọ́ Ìyábọ̀ Òjó ó ń ṣiṣẹ́ fún APC ìyàwó big person kan APC Nàìjíríà bẹ́ẹ̀ ni mo sọ read my lips kò fẹ́ dínà mọ́ onígbà yẹn tá a bá gbé sókè báyìí kákan tí ẹ sọ nǹkan tó náà ó máa búwa búwa búwa búwa búwa búwa búwa àwọn tí ò bá mọ géèmù yẹn náà play tí wọn ò mọ géèmù game of life play dáadáa gbogbo ń ta bá ti sọ ń pa wọn rí táwọn ọ̀dà sì sọ yẹn wọ́n máa gbé fún wọn ó sọ báyìí ń pa ẹ̀rí ó yẹ báyìí ń pa ẹ̀rí wọ́n máa rò wọn ò ní rò pé let bygone be bygone and think of now don't look at former ohun tí àti jẹ́jẹ́ ó kọjá lọ wọ́n wá máa dàrin àjọ ẹni yẹn rú Ìyábọ̀ Òjó apààyàn ni ògbólógbò sórí ọ̀tá tó máa ń ṣe bí ọ̀rẹ́ ní Ìyábọ̀ Òjó ìṣòro tó dé bá Dorcas báyìí Ìyábọ̀ Òjó máa wà ń bẹ̀ bọ̀ kò ní ṣe bí ipò òun wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni torí pé ó ti ṣiṣẹ́ tán Dorcas ti ṣiṣẹ́ tán ògo bẹ̀ ló máa wá gbà bí Ìyábọ̀ ṣe ń ṣe nìyẹn Ìyábọ̀ ń dalẹ̀ onílérú ó dẹ̀ ń tú tiẹ̀ ṣe fúnra ara ọlọ́run ló máa ṣèdájọ́ yín kì í ṣèyàn ẹ ń gbà bẹ́ẹ̀ dáhùn náà ẹ jẹ́ wá play ìyá ẹ̀ ìjà ẹni tó wá gbé ńjọ́ yẹn ẹ sábọ̀ náà ẹ mọ̀ pé mo ti ta ló sọ fún ẹ pé kò ní skanda ọmọ bọ̀dí ní skanda ó sọ ńjọ́ yẹn ó sọ nínú ṣáàtì ẹ̀ yìí ó níwòó màá blog, ẹbí bọlá ṣe máa ń blọọgì ọkẹ owó ọkẹ owó náà ń gbà yẹn ó gbójú wa láti orí instagram kò sí lórí page mi ní during that time yẹn kí lorúkọ bọ́ọ̀ì tó wà America, yìí o òun ni ó máa ń dínà máa ń pòsè mo dẹ̀ pòsè òun náà wọn ló ṣe bẹ́ẹ̀ dé njọ́ ẹ̀ ń bá mo dẹ̀ celebrate ọmọ dínà during that time ni àwọn ọmọ dínà wọn ṣe bẹ́ẹ̀ dé ṣe bẹ́ẹ̀ dé tẹ̀léra mo dẹ̀ gbé dínú náà síbẹ̀ mo ṣàrí pé bí ọdún ọ̀kẹ́ ó bá bẹ̀rẹ̀ sí yọjú sí wa pàtó yẹ pé ìyábọ̀ dẹ̀ ti gbédé ipe òun fi mí òun wá lọ ń wọ́ mi lẹ̀ lọ́dọ̀ bí ọdún ọ̀kẹ́ bó ṣe ló ń wọ̀ òun lẹ̀ yẹn definitely bí ọdún ọ̀kẹ́ owó dínú òun tòsí bí ọdún ọ̀kẹ́ owó bóyá wá sọ fún pé a máa ní òun fẹ́ ọ̀rẹ́ òun òun fẹ́ àbíkọ̀ líǹgì ó lóun ò fẹ́ o bí ọdún ọ̀kẹ́ owó bóyá wá lọ sọ fẹ́ nìkan ẹnìkan náà kẹ̀dẹ̀ rèé òun ni yàbọ̀ pé Ìyábọ̀ ni queen mother àwọn olóṣó àwọn olóṣó tó sọ fún náà ìyẹn náà bá lọ sọ fún Ìyábọ̀ ìgbà tí Ìyábọ̀ máa sọ̀rọ̀ kò gbé sórí mídíà àmì kò pe Dino pé mo ní nọ́mbà Dino lọ́wọ́ bó ṣe pé bó ṣe gbé Dino sórí mídíà nìyẹn torí bọ́n ṣe ní kó ṣe fún nìyẹn ó dẹ̀ gbé sí wo Dino wàá mọ̀ pé wọn kì í ṣe obìnrin obìnrin mélòó ni Dino ti ṣe Dino pẹ̀lú gbogbo mẹ́sọ̀pẹ́ mo fẹ́ kó má lọ ṣe obìnrin mọ́ mo mọ̀ pé olóògùn gan mo mọ̀ pé occultic tó lé ní ẹ́ mo try ẹ many time mo gbólógbó ó gbówó gan bọ̀ tó máa máa pariwo jésù jésù dino ó gbówó gan bọ̀ tó máa ń pariwo na god na god <laughs> you and god ẹ eh? ògbólógbó ọmọ èṣù but na god na god no problem ṣáá wọ́n bẹ Dino àmì wọ́n bẹ Ìyábọ̀ Òjó ó wá blast Dino sórí orí afẹ́fẹ́ yẹn nígbà tó blast ẹ̀ tán wọ́n connect ẹ̀ mọ́ ọmọ Yíbò tó jẹ́ in one way or the other tó jẹ́ pọ̀ló ó fẹ́ pọ̀ló ṣótiyé because tó bá ti lè ṣiṣẹ́ yẹn tó bá ti lè kojú ẹ̀bẹ̀ yẹn filẹ̀ wọ́n á fún ní better offer. Although Dino ti ṣe obìnrin náà. But àtobìnrin àtọkùnrin àní anybody máa ṣe anybody but minimize your wickedness and your ego and wickedness. Minimize it. Because mini if you don't minimize your wickedness and ego, it destroy not you. It destroy the system. And the system is not for you alone. You know what they call system? Your country, Wickedness destroys system. And the system is not for you alone. So consider others. Now, yabo wa lọ́dọ̀ Esabod. Ó ń búlì ọmọ bọ̀tí ẹ̀. ma ọmọ bọ̀tí, máa wá fún yabo. mi ti ṣiṣẹ́ rí tí Lizzy bá sọ pé tó bá bí òun rè kóun wá fún ó ti ń ṣiṣẹ́ already o tó ti ń bùyà láyà ẹjẹ́ agbọ́dí ẹ̀ mẹ́. láti bí oṣù méjì ni Lizzy ti ń pariwo tó fẹ́ kàn wá fún ẹ tí jíṣẹ́ bàbá wa rìspọ́ndì bó ṣe èmi náà ni nobody challenge my authority nítorí máa ní kí n má ṣe má ṣe. shut up authority òṣèwọ́ ni tọ́n bá bí tọ́n bá bí gist lover gist wèrè tọ́n bá bí re ó kàn yẹ pé gist lover ti pọ̀ mo rí tọmọ kan ń ṣàlàyé pé gist lover tó ń mọ̀ ó tọ́ kọ́tẹ́sì sẹ́sẹ̀ wọ́n pọ̀ tó let me tell you àwọn tó control gist lover tó yẹ pé wọ́n ní password ẹ̀ lọ́wọ́ wọ́n pọ̀ bẹ́ẹ̀ ni mo sọ irú ó Iru irú um, um, kí e. ẹ̀ G, I mean, gist, I mean, amẹ̀bọ̀ mímọ́ Yorùbá yẹn. Ẹ máa rí a lot of people ló of man want wọnú password yẹn. No man from password the ló máa fi ṣe chat torí pé we are trying to guess the people under it. They are now giving it to many people. Exactly. Àwọn eléyìí lay. wọ́n ní queen mother yìí, they have a lot of their carcass that they are doing those things, okay? And it's Muleni ẹni tó ní kó bá Wùmí sọ̀rọ̀ níjọ́ yẹn ó lè jẹ́ ètò dúdú tó ní cortex lẹ́sẹ̀ red cortex that's tó tó paint ẹsẹ̀ ní pupa ẹ lọ wo orí amẹ̀bọ ń sìn àwọn tó ti lo password amẹ̀bọ fi ṣe chat míì máa sọ̀rọ̀ bí ọmọ Ondo state bí ọmọ Èkìtì bí ọmọ Èkó nígbà míì for you to know that they are controlling they are playing on people's intelligence so that you will not know the exact the owner they are in team working together nígbà yẹn náà gbàtàn náà máa mú àwọn tí wọ́n mú ní gíslọ́ba àwọn tó ń ṣiṣẹ́ fún tó máa ń gbé albert fún àtàwọn kan tán ní ó máa ń gbowó fún wọn wọ́n mú ọmọ yíbò ń bẹ̀ náà ọmọ yíbò wọ́n mú níbẹ̀ Ìyábọ̀ Òjó tèmi suspect pé ó wà lára àwọn tó jẹ ní gíslọ́ba tó ń control ẹ̀ òun náà ó relate mọ́ yíbò ó relate mọ́ ìsókó. Tohun Oni, the mother of Tohun Oni, I mean Tohun Onojobi, the mother Her mother, she's from, she's an Igbo. Tohun Onojobi, Baba Ìjẹ̀bú Ìṣẹ̀rẹ́mọ, òun fúnra Omo ẹ̀ ni. Do you get it? They have a lot of people, admin, tó lè máa bá àwọn èèyàn sọ̀rọ̀ because they teamwork and that's why you see them anytime tó bá ní problem gbogbo team yẹn ló máa jáde fún ẹ they can never be your friend àwa Bọ́lá èmi Bọ́lá nìkan ni mi ò ní team orí burúkú lórí media yìí all their their team defense wọn burúkú wọn máa jáde fún none of them will support you because order be given from above ṣé ń sọ kọ́kọ́ fún ẹ ní orílẹ̀-èdè níbí báyìí ìyàwó mi politician ó ń ṣiṣẹ́ lòdì sí ọkọ ẹ̀ lábẹ́lẹ̀ ọkọ ò dẹ̀ nímọ̀ nínú àwọn politician tó wà nàìjíríà tí ọkọ jẹ́ politician tí ìyàwó jẹ́ politician a lot of things is going on in Nigeria anyway ṣá èèyàn kọ́ la ń sọ ń sìn ah ready láti expose anybody ah they expose you. náà àgbẹ̀kọ́ just telling you ìrírí ayé ni. Ìyábọ̀ Òjó ló jáde torí ngbà yẹn ó fi sísẹ̀mù wá sọ pé Dino fẹ́ gò fún Bíọ́dún ọ̀kẹ́ owó she doesn't want the relationship to to exist to to to come to reality kò fẹ́ kí ó sand ẹni yẹn bóyá wọ́n wọ́n hide you know ó sọ lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ń dètè yàn When you are dating somebody and the person is cordial, you are cordial with the person. The moment the story is out, oh my God, tó máa ṣe. Ẹni ẹ but baby, kí ló dé tó ṣe bẹ́ẹ̀ yẹn. Wàá pè ń tó ni owa wá lọ gbé media. Ó pè call out to de Dino ni. So that ojú á lè tì yẹn. Kẹ́ ẹ lè mọ̀ pé gbogbo ìgbà yẹn. Kẹ́ ẹ tó ń wọ̀nà ọjọ́ bẹ́ẹ̀ àti gbogbo group wọn pátá they are part of this jíìsì wèrè jíìsì wèrè Nitori that mi ẹ ẹ mọ̀ nǹkan tí wọ́n ń ṣe nígbà tí Ìyábọ̀ gbọ́dọ̀ jáde yẹn kò pẹ́ kò jìnnà wọ́n kàn gbé àwọn ọmọ kan ọmọ Yíbò kan sẹ́gbẹ̀ẹ́ Dino Màláyé ni wọ́n ní this is àwọn ọmọ tí Dino ń ìgbà tí wọ́n ti wá ń dàgẹ̀ burúkú burúkú yẹn mo wá sọ fún wọn mo wá ní mo wá sọ fún Dino mo ní Dino don't worry mo ní àwòdè mo ní wọ́n máa gbà mo ní wọ́n máa ṣe kiri mo ní wọ́n máa gbà ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mo ní gist lover máa gbà mo ní who is that gist lover mo ní gist lover mo láwọn gẹ̀ẹ́sì àti àwọn tó wà ń bẹ̀ yẹn mo ní wọ́n gbúdọ̀ mo ní a máa mojú wọn because terrorist ló máa ń ṣe bẹ́ẹ̀ yẹn a dẹ̀ ń pariwo no terrorist say no to terrorist all this mo ní mo mo lo mo máa lo weapon yẹn fáwọn èèyàn tí n bá discover wọn they be forced to be out ẹ wá mọ nǹkan tí gistlover ṣe ń gbà yẹn ó wá lọ gbé màálù dúdú wọn ò bí gistlover rẹ kó dárúkọ mi ìgbà mi ó máa ń mi anyway tí mi ó máa ń bú mi just like bí ẹ̀mí amẹ̀bọ ṣe máa ń bú mi yẹn tó máa gbé gbogbo ibi tó bá bú walls gbogbo ibi á mú fíjọ mi á bàjẹ́ ibi tí máa ti sunkún bí òun náà ṣe ń ṣe nìyẹn tá a bá fẹ́ mú yàn àwọn ò ní láti ṣe kíkiní wọn pẹ̀lú àwọn hackers a máa máa wo iṣẹ́ tán bá ṣe dáadáa máa máa wo gbogbo reaction wọn I study people but I believe people long time people will think I don't know what is happening I don't need to tell you that I know some things but I study people. ó wá gbé màálù dúdú ó wá ní this time around is for us to close his mouth so pẹ̀lú gúrùpù wọn àti àtìlẹ́yìn kẹ́ lè mọ̀ pé àwọn tó lágbára náà nínú ìjọba tí wọ́n ṣe politics wọ́n wà níbẹ̀ torí pé ó ní particular person tó ń fẹ́ kó jẹ president wọ́n ní wọ́n máa close ẹnu mi ni how can they close my mouth is to destroy my page is to do what to destroy my page by the time tí page mi ò bá tí ò bá distribute dáadáa it will discourage me that's their belief kò distribute mò ń sọ̀rọ̀ ọdọ tí ò bá distribute kò ní débi tó yẹ kó dé but àwọn kan sì máa ń link mọ́ mi to some important personality in the world they must still listen to me even kan block gbogbo èèyàn wọn ò ní block wọn Their are they cannot check them away from my platform even kan tó wọn bá rí mi fúnra wọn máa google ẹ because wọn ò tẹ̀ lè take wọn away and that's why you see me my message still get close still get across to the important personality. They call the riffraff, the crazy people who carry news, who will share it to viral, to some, to mama raise eyebrow. And I want people here. they are not afraid of the government. They only afraid of the àwọn ibi tó share share dé, àwọn crowd tó máa rí. Because those crowd táwọn ban lolo no. lọ́nà, tó bá gbọ́ nǹkan pa wọn, ó cause problem for. wọn. But nítorí pé majority of them are working for government gan some people who backing them up ẹni tí mo sọ pé àwọn Ìyábọ̀ Òjó ń ṣiṣẹ́ fún ohun àpáwà bẹ́ẹ̀ ni do you get it? tí wọ́n bá gbọ́rọ̀ yẹn òótọ́ ọ̀rọ̀ níbọ̀ wọ́n máa rí bí ọ̀rọ̀ ìdọ̀tí àbí kí ló ń sọ à ní interest wọ́n máa sọ fún mi pé ní interest ni because àwọn ló ran níṣẹ́ the next tí wọ́n máa tún ṣe náà ni pé okay o kó má bàa ní problem bóyá ní orílẹ̀-èdè Canada àbí America, àbí other country tó bá tún wò ẹ̀jẹ̀ àbá play page ẹ̀jẹ̀ they are working towards that Last sọ pé wọ́n fẹ́ gbé page mi lọ you cannot take my page you cannot do what you cannot take my page because kò sí nǹkan burúkú tí mo ṣe lórí page mi ẹ̀yin lè máa ń ṣe nǹkan burúkú wọn ọ̀dẹ̀ page yẹn lọ ó yẹ kán ti banned yín for permanently forever lórí lórí media tá a bá ń sọ̀rọ̀ nígbà míì tí wọ́n bá fún wa ní attention láti sọ pé wọ́n fẹ́ treat yín we can create a, I mean awareness also awareness la ń create báyìí lórí media if people don't know what you are doing nígbà tí wọ́n máa set Kẹ́mi Olúnlọ́yọ̀ wọ́n set ẹ̀ náà báyìí ni ó lò wà ń bẹ̀ Esabod náà wà nínú àwọn tó set Kẹ́mi Olúnlọ́yọ̀ gbogbo set up tẹ nígbà yẹn náà tẹ lò fún Olúnlọ́yọ̀ you promise to use it for me in Canada that I will not get my paper. I will not after tí I wá tún get paper mi, I will not get money. Ojú yín ló máa ṣe. Gbogbo àwọn èèyàn tẹ́yìn máa ń kó mọ́ra yẹn. Èmi ò kàn ń fẹ́ kó bullshit mọ́ra ni. Tẹ́mi bá dẹ̀ mi ń mi mo máa ń pẹ́ kí n tó bínú. Tí bá dẹ̀ ti wá bínú, mi ò ń tètè recover. That's what happened to me. But ẹ̀yin ẹ lè pretend pé inú yín ti tí dùn síyàn kẹ́dẹ̀ máa ṣe bí pé ń bá ṣọ̀rẹ́. I don't do that. I don't pretend. Whatever I say, I mean it òun lẹ ṣe rí pé Ìyábọ̀ Òjó jáde lẹ́nujọ́ mẹ́ta yìí pé ẹni tẹ́ ẹ̀ tó bàtà ẹsẹ̀ èèyàn ó fi mí Esabod ń fi mí wé bàtà bàtà wo ni wọ́n fẹ́ lò láyé yìí olówó tó lówó jù ní ìdí ó wide world kò bàtà ẹ̀ mo dáa ju bàtà ẹ̀ lọ ó lè mo dáa ju tán ẹ̀ lọ owó ló fi rà á owó ló fi rà á ọlọ́run dẹ̀ lè bless anybody but ìwọ wò mí onípàtà táwọn èèyàn fọwọ́ ṣe èmi ọmọ tí ọlọ́run dá tí ìyá fi àwùjá àrùn kàn tá a bí ire tá a kọ́ re tí mo ní wàre tí mo ń ṣe dáadáa nínú ayé kì í ṣe cash tí mo ní lọ́wọ́ nísìnyí nìkan ló dìtà mí the dignity tí ẹ̀yin kọ̀ sílẹ̀ tó bà gbogbo tẹ wá mú ìwà burúkú tó bà gbogbo ayé jẹ́ àwa gbé dignity and decency yẹn dání ìwọ wá lóòrí nǹkan kan láyé mi ó wá ń fi mí wé bàtà ó ní mi ì tó bàtà dino ṣebí dino wọ designer ṣe báwọn èèyàn ló fọwọ́ ṣe designer ṣé wọ́n sọ fún yín pọ̀ èèyàn ló ṣe mí ni ọlọ́run ló ṣe mí ọlọ́run lẹ̀ ló dá mi ohun tí ọlọ́run bá dẹ̀ ti dá ó ò lè compare pẹ̀lú nǹkan tí ènìyàn dá ohun tí ènìyàn dá o kò ní value tó ohun tí ọlọ́run dá nítorí pé foolish nítorí pé stupid ó ti yé bẹ́ẹ̀ yẹn ẹ sábọ̀dọ̀ fi mí wé nítorí ìyábọ̀ wèrè yìí òun ló ṣe wá fún ọmọ bọ̀tí o ó fẹ́ kí lè bọ̀tí dàrú kò fẹ́ kó stable mọ́ torí pé relationship Ìyábọ̀ Òjó àti Pọ̀lọ́ ti ń shake relationship Pọ̀lọ́ àti Ìyábọ̀ Òjó ti ń shake bọ́ tí sónú ẹ̀kú ni àmúmọ́ra ni kò ṣeé sọ síta píkṣọ̀ tó ti yà látijọ́ yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tóun àti ẹ̀ ọkọ ẹ̀ tán bá fẹ́ travel ọmọ àjọ ń travel ni ọkọ ẹ̀ travel ń sìn ó fi òun lẹ̀ ni òun travel lọ́bùn míì ọwọ́ àwẹ̀ fẹ́ dòfo ìyá eh, eléyìí kẹ̀dẹ̀rẹ̀ ó ti manage ọkọ ẹ̀ bó ti jẹ́ pé manage ni ó tún wáá fẹ́ kí nǹkan tó ṣe ń kó ṣe yẹn náà Ìyábọ̀ Òjó you are evil from the pit of hell gbójú ẹ jáde sọ ìkà tó bá ń ṣe fún àwọn ènìyàn bílísì ṣe sọ pé òun ń ṣe wọ́n ṣèkà fún òun dẹ̀ máa ṣèkà fún gbogbo wọn ẹni tó bá pọ̀ mọ́ kò òun ò ní sọ́rí fún anything ó ti jáde ń sìn àwọn tó bá fẹ́ treat ẹ̀ bó bá ṣe fẹ́ treat òun náà bó bá ṣe treat òun ó ti wá gbójú ó ti yé ìwọ náà jáde tán yé ṣèkà fáwọn èèyàn kó máa ṣe bí ọ̀rẹ́ sí wọn you are too evil alára pẹlẹbẹ ó dàbí ó dàbí iṣan ẹran tí wọ́n dín gbẹ tán fi ṣèlè sórí ráìsì lọ́dọ̀ ìyá àríyá ní Berkeley Street ó dàbí iṣan kí lórúkọ ṣẹyà Bọ́lá ńlé ni tó ń ta oúnjẹ ní Ọbalẹ́ndé tó ti dín ẹran yẹn ó dàbí ẹran àdíngbẹ What is your problem? Why are you so evil? Ṣadé tí wọ́n fẹ́ máa fi ṣe aṣẹ́wó yẹn. Ṣadé yẹn. Tọ́mọ ẹ bá tún dàgbà obìnrin lẹ̀ lọ́mọ ẹ̀. Ẹ máa tún lò wọ́n náà tó máa fi ṣaṣẹ́wó. Ẹ máa tún fi ṣe trafficking. Just to enhance your own life. Just to boost your own useless life. lẹ́yìn ìgbà náà ó mọ yáyé àwọn tó ti bàjẹ́ ó mọ yáyé àwọn tó ti bàjẹ́ ó mọye èké tó ti ṣe tó máa jẹ́rìí èké Ìyábọ̀ ọmọ bọ̀ tí ń sìn ìgbà tó ń sọ̀rọ̀ ńjọ́ yẹn ọmọ bọ̀ tí lọ ṣáyó ni o wine nìkan ló gbé síwájú bóyá hundred ó ṣà mú wine white wine nìkan báyìí tó ṣàkèyó ló fi ló ṣe bla bla bla bla bla lọkùnrin lọ sókè ló lọ sàlẹ̀ ló lọ sókè ló lọ sàlẹ̀ wà á ti mọ̀ pé ó mu wine ni o torí wine yẹn wà lọ́wọ́ ẹ̀ tó mu kì í ṣe omi kì í dẹ̀ ṣe juice ló mu wine ló mu láti jẹ́ kó lè tọ́ síkéètì ẹ̀ díẹ̀ Ko fẹ́ ṣáná sí kámẹ́rà ló bá ṣáná sí kámẹ́rà pé wèrè ló ń fi wo wèrè kí ló ṣẹlẹ̀ kí ló dé. Ìyábọ̀ Òjó two thousand and ten wọ́n ti gbé story e wá bá mi nulẹ̀ o ti ń ṣe ko ba o bayọ̀ láyé o ti pe. wọ́n ló máa ṣẹ́ẹ̀tì pásítọ̀ wá ṣẹ́ẹ̀tì babaláwo wá ṣẹ́ẹ̀tì ọmọdé wá ṣẹ́ẹ̀tì àgbà kẹ́mi pẹ́mi olúlọ́yọ̀ sọ pé ó lọ wà nínú ẹ̀wọ̀n tó ń lọ ṣe ìwọ òde ṣẹ̀wọ̀n rí ṣé ò ní ṣẹ̀wọ̀n báyìí ní ìtura wọlé wa ṣáà ní gbàdúrà fáwọn tó ń sọpọ́ọ̀tì ẹ̀ kọ́lọ́run bá wa pa wọ́n dànù kó lè ṣẹ̀wọ̀n torí òun ṣèkà ó pe ìyábọ̀ òjó ó pe dókàsì ní sísá dókàsì yẹn torí orí ìgbà yẹn láti ìgbà yẹn báyìí dókàsì ńgbà tí dókàsì kọ́ ilé tán ni o fún Ṣadé o tó ti ṣe dáadáa tó ti ń tọ́jú ọmọ yẹn ó wá ní òpè dòkà sísá dòkà sí mo ṣáà ń wá ẹ má máa wá tìmọ̀ ẹ̀ ń tẹ́ máa lọ́mọ lẹ́sẹ̀ ẹ fi mí fò wò mí i don't lọ́mọ anybody i don't want anybody àwọn tó náà fẹ́ máa bá mi sọ̀rọ̀ ńgbà yẹn gan máa sọ fún mi pé ẹyà wèrè ni ẹ má dá sọ̀rọ̀ mi i will explain it wọ́n máa mọ̀ po wọ́n máa bàtà lẹ̀ èmi pẹ̀lú àwọn ogun ọ̀run púpọ̀ lórí mídíà ìwòye àwọn èèyàn tó ti dárúkọ ẹ pé wọ́n ló wà nídìí ìṣòro wọn mo sọ̀rọ̀ bí eré lánàá wọ́n ṣe ló fẹ́ ó dídì fẹ́ lọ sẹ́ẹ̀tì gọ́vnà Lagos State up ni pẹ̀lú àwọn ọmọ olóṣó tó ń kó kiri bóyá ìyàwó wọn torí agbẹ́pẹ́ mẹ́fẹ̀mí ni wọ́n lọ tẹ́lẹ̀ kan tó ṣẹ̀yìn sí rìdìm wọ́n ti dàdúrà fọ́dà dáì oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ géèmù yẹn dàrú ó padà dé ó wá di ọ̀tá wọn ó ní àyà débi pé ẹyẹ tó wà nínú ẹ ga jù ẹ lọ ńlẹ̀ ẹyẹ tó wà nínú ẹ ó ga jù ẹ lọ ńlẹ̀ jẹ́ ń sọ fún ẹ Ọlọ́run ga jù gbogbo ẹyẹ lọ ó dẹ̀ ga jù gbogbo ènìyàn lọ Ìyábọ̀ you are evil. irinṣẹ́ tá a bá fi ń na èèyàn tá bá fi ń ba tèèyàn jẹ́ kò ń ṣe pé àwọn èèyàn ṣe ẹ̀ ìṣòro mi bí ń ṣe wà ń sìn àwọn èèyàn tó ṣẹ̀ mí mo lè fi wọ́n pa ṣáyó ńgbà míì mo lè fi wọ́n wọ àwọn tó jà mí lóyè àwọn tó ṣèkà fún mi tó ń jẹ́ kí n bára mi ní junction tí mo dé yẹn mi ì ṣe ó ti yé tí n bá bú wọn yẹn mi ì ṣe wọn irú tí n bá ń sọ̀rọ̀ ń sìn mo ti sọ̀rọ̀ fún dino dáadáa nígbà tó ń fẹ́ ba ayé ẹ̀jẹ̀ yẹn kò ń ṣe kò fún mi lówó rí kódà kò appreciate ọdún ó lè máa appreciate nígbà míì kó máa ná gbèjẹ yẹn owó ni mo need kó tún ṣèkà tó bá ti sọ báyìí kó ní kán bú ẹ kó ní kán nà ẹ kẹ́ fi ọ̀rọ̀ kẹ́sọ́ di ọ̀rọ̀ politics tèmi ò dẹ̀ ń ṣe politician tó jẹ́ pé ọ̀rọ̀ mi mo kàn fi save èèyàn ni ó ti yé bẹ́ẹ̀ yẹn tó gbọ́rọ̀ bí ọdún kẹwọ́ jáde nígbà yẹn o kàn bílí pé dino fẹ́ ní serious relationship o máa break ẹ̀ eh any relationship tó bá tún ti bọ̀ wà break ẹ̀ gba tí mo bẹ̀rẹ̀ sí gbé dínà sókè níwọ náà bẹ̀rẹ̀ sí ń ta sí mi ló bẹ̀rẹ̀ sí ń wá sórí platform wá bẹ̀rẹ̀ sí ń wá ó bẹ̀rẹ̀ sí ń wá nígbà yẹn mo ní ìyábọ̀ wọ́n fi péèjì ẹ wọ́n fi ń ṣe ó wá ní ó wá ṣe disclaimer ó ní page yẹn kì í ṣèwọ ló ń lò ó but some people are using your name but irọ́ ni all of you di ìmíì nínú àwọn tí ò bá ń ṣèwọ náà ló lò ó láwọn ọmọ púpọ̀ bí àwọn ọmọ olóṣó wọ̀nyẹn olóṣó ọkùnrin àti olóṣó obìnrin ó ní gbogbo wọn pátá porogodo tí wọ́n olè lò tán lè lo pictures ẹ̀ majority of tó máa ń lo picture yín yẹn lára àwọn ọmọọṣẹ́ yín ni tẹ́ máa rán níṣẹ́. o deny the same thing náà ni Bíọ́dún ọ̀kẹ́wò ṣe kó tó di pé mo wá sọ fún pé Bíọ́dún kí ló ń ṣe ẹ́ kí n tó tẹ̀ sójú ẹ pé àwọn tí wọ́n máa ń fẹ́ ẹ̀yin mọye máfíà ẹ̀yin mọye politician tó ti dóni tó round ni mo wá sọ nígbà yẹn ara nǹkan tó mú kí Dino kórìí Dino kó títí náà fi mí sí ẹ̀ láyé lọ́dọ̀ mi n tó fà á nìyẹn nígbà tí mo sọ pé ìyá ẹni pé ẹ̀yin gẹ̀ẹ́sì yìí tẹ́ bá ti fẹ́ ẹnìkan gbogbo àwọn tẹ́ bá ti fẹ́ tí ò bá ti ń ṣe gúrùpù àwọn máfíà tẹ́ fẹ́ yẹn wọ́n máa ń pa àwọn èèyàn míì tẹ́ bá fẹ́ ẹ̀mí pé mo sọ ń gbà yẹn bóyá nítorí ń gbà yẹn dínà ló ń jẹ ẹbí ọdún torí ẹbí ọdún má máa purọ́ má purọ́ pé ò fẹ́ dínà torí tó o bá fẹ́ dínà tí dénà ò bá jẹ iṣu ó lè ó lè jẹ́ pé ó kàn ṣe lẹ́ǹkan torí ọjọ́ tó lọ lo tó lọ jọ ya fọ́tò yẹn ìwọ ṣé Dino nìkan ló wà ń bẹ̀ tó jẹ́ politician ni àbí ìwọ nìkan ni celebrity tẹ̀ lo níjọ́ náà lọ́rùn kí ló dé to jẹ́ pé Dino ló bá ya fọ́tò to wa gbé sórí kini. O kàn ń pa irọ́ náà ni insodẹ̀ díjà ńgbà ìgbà tó máa sọ̀rọ̀ ma ńgbà tó máa sọ pé ó fẹ́ ọmọ bọ̀tá àmì ó fẹ́ ọmọ cute Abiola wọ́n lo kéré sí ẹ mo ní èmi mo láwọn mo ní ní industry yẹn kò sẹ́ni tó kéré sí yín àdògán ló bo àwọn industry àwọn tó wà ní industry anybody kan tó gisi mo mọ̀ owó ni owó lọ́wọ́ ẹ̀yìn lẹ́ni for campaign no be love panagida gbé lọ lẹ́kọ̀ọ́ padà no be marriage mo mọ̀ pé bẹ́ẹ̀ ni mo tún wá sọ wípé mo ibi tí mo tún analyse ẹ̀ ń jẹ́ pé kí uta abiola ti di pa fún gọ́vnọ̀ kwara state of course gbogbo ilẹ̀ máa ń wá connection for that alone Cute Abiola tó bá ní ṣé kò ń tẹ̀ ẹ́ lára kò ń gbé ẹ fún gọ́vùnà ẹ lè gbà fún oríṣiríṣi láti rí nínú indọ́sírì yìí àti rí mi ò tá a bá sọ̀rọ̀ nǹkan sí mi ìfẹ́ kó ń bínú àti rí indọ́sírì nínú indọ́sírì yìí I don't want to haunt people tí àwọn bàbá á bá ọmọ sùn ọmọ náà á tún bá sùn ọmọ á tún lòun fẹ́ fẹ́ you know you commit atrocity in your kingdom it's nothing to you so bí ọdún ọ̀kẹ́ wọ́n sìn ẹni ìyá tó lòun gbèjà ìyábọ̀ òjó ìyábọ̀ òjó ẹ̀sàbọ̀dù ò lè jẹ́ godmother ẹ̀ kó máa rè kó máa máa bẹ́ẹ̀ búlì àwọn èèyàn ṣé orí bí mo ṣe wá bó tẹ̀ jẹ́ kí wọ́n ti gbé lọ ṣé orí bí mo ṣe búlì òun náà padà mo dẹ̀ búlì gbogbo àwọn tó ń ṣiṣẹ́ fún mo búlì ẹ̀ débi wa níbi àti Wàsíù gan one night stand anybody kò sí ó mọ ní mo sọ fáwọn èèmọ ní ẹjọ́ ẹjọ́ Ọlọ́run o tí ìbá ti post ní sórí mídíà mo ti ń post mo ti ń kí màmá rẹ mò látànà ń sìn tán ti ní wọ́n ṣe bẹ́ẹ̀ dé lẹ́ni náà mo ti kí wọn tí bá ti kí wọn sórí péjì kan ìkan máa tún gbé mi wá mi lè kí wọn sórí gbogbo péjì yín o happy birthday mama rainbow but mi post wọn kì í ṣe pé mo bínú torí mọ sí mi gan mi post wọn torí mo sọ pé bí èèyàn bá ṣe treat mi máa treat ẹ mi ò fẹ́ ṣe ẹrú mọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ for somebody àdíjọsọ mi ìfẹ́ anybody mọ́ kò ń ṣe pé mo bínú tí n bá dẹ̀ gbé wọn nísìn tí n bá ń gbé wọn àwọn page kìíní wọn máa ní kọ́ lọ́bẹ̀ kọ́ lọ́ máa comment bẹ́ẹ̀ wọ́n máa dà láàmú náà ni wọ́n lè dédé bẹ̀rẹ̀ sí í bú mi nígbà kan kò lè ṣe kankan kan bẹ̀rẹ̀ sí wọn lọ bẹ̀rẹ̀ sí tẹ̀ ní tẹ̀kùtẹ̀ kan máa bẹ̀rẹ̀ sí bú ẹ ìgbà tó bá kú ti appreciate tó ti kọ́kọ́ come for them ṣé wọ́n wọn ò lè kàn wá bú mi anyhow tí mi ìdẹ̀ tó wá gbowó lórí media mo focus attention mi síbòmí tọ́lọ́run dẹ̀ máa ṣàánú fún mi do you get it? ó wá place Esabod síbẹ̀ yá máa rò pé mo máa búlé àwọn èèyàn nítorí Ìyábọ̀ Òjó èmi mọ̀ o ṣé mo pé gbogbo iṣẹ́ tí mo sọ ń gbà yín pé Esabod lọ Amẹ́ríkà lọ gbé owó tó bá ti lọ tún gbé owó adúró sí ẹ̀mí sí kínní lọ́jọ́ kan á tún wá lọ padà lọ síbì kan á tún lọ sí Turkey kì í ṣe rọ́ because you have a bad plan fún refinery kì í ṣe ìwọ nìkan a lot of you have a bad plan for the refinery ó ti yé bẹ́yẹn i'm telling you say nothing but the truth but Ìyábọ̀ Òjó tá a bá sọ̀rọ̀ ẹ̀ ń bíbá yín sìn wọ́n á kọ̀nẹ́ẹ̀tì mọ́ àwọn kan ní bíbá yín wọ́n á ní kó fi yaje wa. a time is coming a word is enough for the wise so tí ẹnìkan bá sọ pé òun rí ẹni tó jẹ́ Jesus lover ẹ pọ̀ tẹ́ operate ẹ̀ Ojo, tí Mohbad tí ó kú yẹn tí wọ́n lọ sí tó gbé kámẹ́rà sójú ìyá Mohbad àti àwọn sílétọ̀ kan tó wá This lover, ó ṣe live now ó wà ń bẹ̀ live a lot of things so ẹ gbàgbé obìnrin dúdú dúdú kọ̀ọ̀kan ò dẹ̀ be. so they have a lot of a lot of uh ni wọ́n ń pe admin tó pọ̀ gan admin yẹn á máa operate lábẹ́ wọn jọ́sọ̀ máa ṣe abábá bobo àbàbà bòbà ojú aláró kì í tó lè aró ojú amọ̀kòkò kì í tẹ́lẹ̀ amọ̀kòkò ohun tá a bá yọ ti ye. the more you look the less you see ìyẹn náà ń ṣe fún a dẹ̀ ti kọjá level yẹn Ìyábọ̀ ojo lọ sí kọsàn Ìyábọ̀ Òjó kí ni mo sọ fún ẹ lọ sí kọsàn kò sẹ́ni tí ò lè ṣe game èmi ò kàn fẹ́ tó torí pé mo fẹ́ bẹ́ẹ̀ nìkan jà kémi náà lọ group mẹ́nìkan àbí kémi lọ group mẹ́nìkan àwọn èèyàn tó ń bìlí pé wọ́n fẹ́ kí n group mọ́ ẹ kí n lè group mọ́ ẹ iṣẹ́ ọwọ́ ẹ ò mọ́ kò síṣẹ́ ọwọ́ ẹni tó mọ́ o ṣùgbọ́n <laughs> iṣẹ́ ọwọ́ ẹ kàn kì gan-an ó lè ó lè ó lè ṣàkèyàn kó lọ wọnú kó lọ ṣọkọ wá kó lọ kọkọ kó lọ ṣọkọ wá ó ti yé bẹ́ẹ̀ Ìyábọ̀ Òjó ẹ̀yin ọkùnrin olówó tẹ̀ ń wáyàwó ń sìn ẹ lajú yín o tẹ bá gbọ́ pé lajú ẹ ọmọ òkú ń bọ̀. Mm-hmm. <laughs> ó ti ba marriage yẹn jẹ́ náà. ìtẹ̀yìn bá ní kí n má ṣe ni máa ṣe tó má ní kí n fọ́ aago tó má ní kò lè fọ́ aago ìmọ́lẹ̀ mo lè gbé aago diamond kí n fọ́ ọmọlẹ̀. àwọn èèyàn mọ̀ pé grace náà orí yín máa ń jẹun náà. àti túmọ̀ sí ìṣẹ̀lẹ̀ sọ pé kò tẹ́ tó sọ̀rọ̀ ọmọ wọ́n sọ ní àtírẹ́sì ni wọ́n sọ. tí bá wá fún bí ọdún ọ̀kẹ́ owó tí bá wá fún ah, ó máa ta tán bá wá fún ó ń sọ léraléra irú friendship wo nìyí ó dàbí ọ̀rọ̀ yẹn dàbí àwọn tó ń ṣe fracas ni tó máa ń comment with fake profile pé you can come for war wà á pé speaker yẹn máa change ọ̀rọ̀ àwa come for that person ibi kan wá fún ẹ máa frustrate ẹ <coughs> máa frustrate ẹ mo rí tó o jáde pẹ̀lú àìtí ilé sọ̀rọ̀ náà ṣé ẹni mi ti fẹ́ máa bó o ṣe pọ́ọ̀ṣì yẹn this is not your type ó ń kọ́ ẹ pé kó o lọ jà Lizzy fẹ́ dalé ọkọ ẹrú ọlọ́ọ̀rẹ́ dàbí ìpè wọ́gán ti lórí ọkọ ẹ ó o mú iṣẹ́ ti mú ẹrìn ó láṣìírí ń bẹ láàánúwọ̀ yín tí ayé ò bá fẹ́ bàjẹ́. ṣé gbọ́. Lizzy ní pé kó yẹ fẹ́ ṣe kó yẹ máa fẹ́ ṣe fúrọ́ǹtì. ṣé gbọ́. torí àdéhùn ò mọ jésù ọba lóòló ti gbé ivati fún rí tàbí kò mọ ẹni tó lọ àlàbẹ jésù lọ. kì í ṣe ẹnìkan ló wà bẹ́ẹ̀ ni mò ń sọ sí i they are group. bọ̀tí o ò tí ì rí scandal scandal tari ni ọmọ kékeré bí ìlọrin tó lọ́dún. ṣẹgbọ́ ṣẹgbọ́. orí pé báwọn fẹnu sí iṣẹ́ ẹ pọ̀ nílẹ̀ o a máa ṣe iṣu ẹ̀ dáadáa kò sí tí <laughs> ní sí òṣì orí tí mẹsà ìgbéyà tètè yẹ àwọn nollywood yẹ rí Fatia Balogun gbogbo wọn yẹrí ìyẹn tó kọjá ṣe skit kékeré kan tó sọ̀rọ̀ sí ó lọ ó lè bá mi sọ̀rọ̀ mọ́ oníṣòwò gbogbo oúnjẹ lọ́wọ́ èyí. I'm just coming. gé sórí ohun mọtílísì máa ń wá wèrè òǹdá wèrè ń ṣe. I want to eat myself. òun lẹ́yìn òun lánàá ó wá ń wá ló pé àfàlà náà dáhùn ẹ̀ẹ́dẹ̀tì vdm náà dáhùn o ó ní àgbàlagbà lè ó ń fẹ́ kébì náà máa dáhùn so that wọ́n á ní pé kó dájà ẹ̀gbọ́n tẹ́lẹ̀ bá ti ń dájà ó ti ya wèrè ọmọbọ̀tì tẹ́ bá bọ̀ ẹ sọ fún un máa frustrate láyé. It's either you leave this lover alone Lizzy caused it ó ló ń pariwo this lover tó bá wá fún un láti bí oṣù méjì. Ah, ah ní kó sọ pé jẹ́ kí Lizzy jáde lé ní ìsọfún tó bá pọ̀ rẹ̀ ni ní kó sọ pé sábọ́ọ̀dù tó bá wá fún ẹ ó ní gangan ni kó sọ kó má ní fake profile kó sọ pé kò ní dá fún ẹ sábọ́ọ̀dù tó má wá fún ọmọ bọ̀tì tí ì bá wá fún ẹ kí ṣọ̀pọ̀ ọmọ pa mi máa ṣiṣẹ́ léraléra máa dẹ́ẹ̀tì ní méje. ṣùgbọ́n. ó ṣẹ̀ṣẹ̀ marriage marry wo gbọ́kọ lọ́kọ ìbúsọ ṣé o lè fi wú ọkọ làtí ọmọ bọ̀tì ó rí pé o quiet ó rí pé o pause ó wá fẹ́ lo vulnerability ẹ̀ ó mú ẹ wá sí fracas o wàá jẹ sórí o sì nídìí sórí pé kò sí bá ṣe lè dá bí mo ṣe lè ta dáyẹ̀tì mo ṣe ta dáyẹ̀tì kò ń do ìdí ọ̀rọ̀ mi á jò díẹ̀. irọ́ ló pa. màá kírẹ́pù lẹ̀. irọ́ ló pa wàá máa jẹ́ kó mọ̀ pé yóò búlọ́gà làgídí. irọ́ ni irọ́ ni blogger bó ṣe wà yẹn tó bá níwèé ẹ̀ á gbé ẹ lọ sí kọ wọn ọba blogger lágídí you cannot turn to nuisance and turn to bully and turn to terrorist over somebody kó wá sọ pé ìdí ẹ nìkan máa jò simply because ó máa sọ débẹ̀ o kò fẹ́ gbèjà òun á gbèjà ìyábọ̀ òun gbèjà ìyábọ̀ ó ń sanwó ó dẹ̀ gbéṣẹ́ burúkú wá fún ẹ. ó fọ́ ni fífọ́ ìyábọ̀ ìyábọ̀ ló wà behind it ìyábọ̀ she is evil nísìnyí nígbà tí ṣe rí woman yìí náà bó ṣe máa ń jà ṣe rí ó ó ó ó ti <laughs> Lizzy miss ẹ ó lọ ó ní a lot of problem but ó ń sọ fún yín bí wọ́n ṣe máa kọ́ ṣe their group ẹgbọ́n nísìnyí sọ sọ pé leave ó ní leave gist lover alone why would they leave why must they leave um, gist lover alone if Jesus lover want the people to leave him alone or her alone or leave them alone, their group. They should leave people alone also, or they bring out their face. So that when people tire, you sue them to court. They can sue you to court. Don't hide and seek. Stop your bullshit. And then you want to put a work belly síbí. Let me tell you, a lot of them when you meet ò tí ò Eh? Tí ò gbọ́n. Alẹ́ no ọjọ́ mẹ́ta yìí kò sí nǹkan tí wọ́n ti ṣe pé kí n gbé Dangote sílẹ̀ because wọ́n fẹ́ dì pẹ̀lú Dangote yes wọ́n fẹ́ dì pẹ̀lú tí Ìyábọ̀ Òjó wà nínú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ with one woman mo forúkọ bó láṣìírí because of ọkọ wọn is mo máa mo sì máa ń respect wọn no matter what. tẹ́ bá ti sọ̀rọ̀ tẹ́ bá sọ pé àwọn ilé ṣe nǹkan burúkú o wọ́n ṣe nǹkan burúkú ní orílẹ̀-èdè o wàá kàn rí ẹ sábọ̀dù kan máa gbé ni o ní torí pé mo sọ pé àwọn kan tí wọ́n ń ṣe nǹkan báyìí báyìí ní tí ò dá ní kinní kan ẹ̀ṣẹ́ Koko Zaria tó fọ́gò mọ́yàn lórí ẹ̀rí bó ṣe fọ́gò mọ́yàn lórí ẹ sábọ̀dù ń dìfẹ́ǹdẹ̀ gbogbo àwọn tó bá ṣe nǹkan burúkú gbà tí wọ́n defend dbmc tó ń bú lónìí defend torí pé ó fẹ́ jẹun ẹ sábọ̀ she's an illiterate she's ingrate she's mentally not okay everybody mọ̀ pé ó ya but at the same time téèyàn bá ya you take your medication you don't now say because you are wèrè o a lot of people ti ya because of economy tó ń lọ because of inflation tó wà káàkiri àgbáyé so it's not only you now that is mad everybody are mad tó bá sọ pé ó ya wèrè àwọn wèrè tuntun wọ́n máa ń lágbára ju wèrè ògbólógbò tó ti pẹ́ lọ wọ́n kàn ti sọ pé ògbólógbò lélẹ́yìí o ògbólógbò wèrè ni o ṣùgbọ́n ìwọ egungun àwọn kan tí ẹ̀ṣẹ̀ dìde ni pa tó ṣẹ̀ṣẹ̀ ya wèrè ṣó ti yé ìwọ ògbólógbò wèrè tó ti pẹ́ egungun ẹ̀ ò ti weak so má máa halẹ̀ tí o bá wá fún bọmọbọ̀tí bó ṣe wà yẹn tẹ́mi bá rí ọmọ ẹni tó bá ti wá sẹ́tù tó ti wá sẹ́rò gbó ṣó ti yé ìta ti sẹ́ everybody ó dẹ̀ ti marry ó dẹ̀ ti sọ pé nàìjíríà ti yẹn ó ti wá di ibi tó wọn máa visit ni let them be now ẹ ló gbọ́kọ ẹnìkan ó lòun ò gbọ́kọ́ anybody torí pé ìyábọ̀ ti lẹ́nu kan tó fẹ́ gbà ń sin ọmọ ló ń snatch ẹ̀ kó má lè máa sọ pé kò ń ṣòun nìkan ẹ jẹ́ wá sọ kọ́kọ́ fún yín Ṣadé gan tó lùsọ̀ ọkọ ẹ̀ tó wá lùsẹ̀ sọ́wọ́ Làtí gbogbo yín lẹ fetí gbọ́ pé Làtí jìgolo má bínú olísì pẹ̀lẹ́ láàárọ̀ yìí ẹ gbọ́ pé lóun fẹ́ lọ gbá lísì ni òun àti Ṣadé àtọkọ ẹ̀ wọ́n fẹ́ lọ gbá lísì ni. Ṣadé dẹ̀ lose ọkọ ẹ̀ sí ọwọ́ Lizzy ó ti yé kò dẹ̀ sẹ́ni tó ríbi tó tutù tí ò ní bá sí Lizzy ìgbà tó ti fẹ́ Lizzy bójó lè bójá oúnjẹ ń pààyàn láìfẹ́ ṣáà ti bẹ́tà kó tọ̀ àwọn sanwó ilé kò sí mẹ́mọ́ ilé ṣúgà ni wọ́n ń gbé lẹ́kí ló wà ó ní bẹ̀yẹn òun àtọ gbogbo ọ̀wọ̀ tán bá fún àti gbogbo owó pẹ́pẹ̀pẹ́ tó bá rí bẹ̀yẹn sí wọ́n jọjọ ń pè ní wọ́n jọjọ jẹ chief mrs ni bó tẹ̀ jẹ́ pé wọ́n ṣàpákẹ́jẹ́ ó ti yé mẹ́yẹn wọ́n dẹ̀ ní back wọ́n ní godfather tó back wọn up Ìyábọ̀ Òjó ń ṣiṣẹ́ fún some certain person nínú APC o obìnrin ni o ó ti yé ó ti sọnù nìyẹn bí mo ṣe wà yìí mi ì lè ọlọ́run má jẹ́ rírú ẹ̀ ó ti kọjá ọlọ́run nìyẹn kọ́ ọmọ mi rírú ẹ̀ mi ì lè sọ ọkọ mi ò lè sọ fún mi pé òun fẹ́ lọ fẹ́ nìkan torí pé pé torí àwọn fẹ́ lọ ṣàjẹ ni o tó bá ti ṣàjẹ tán o wọ́n á padà wá o ọlọ́run má jẹ́ I'm a jealous type I believe that we can wait we can do something torí ẹnìyẹn náà a lè ó ti yé but don't do things ó tọrọ ní ká má sọ òun o torí ìwọ tó olóò fẹ́ lọ kógun jẹ ẹnìkan ó mọ bẹ́yẹn nìyẹn lágbára jù ẹ lọ Bílísì ti tó pé ìgboro lòun òun lè nígboro gan-an wá wá ti wá rí Lizzy dẹ̀ tún wá sọ fún wa pé kì í ṣe love ni majority of people máa ń lò ọkùnrin tó lóun fẹ́ lọ ṣá Lizzy jẹ ṣó lọ́ọ̀fù Lizzy ni kò lọ́ọ̀fù Lizzy ìbọn tí kò abó ti pampẹ́ ti mú ó ti mọ́ ọlọ́pàá lọ́jọ́ ta ó ti mégún lọ́jọ́ ta ti lọ kó máa lọ bẹ́ẹ̀ tọkọ ẹ bá lòun fẹ́ lọ ṣẹ́ nìkan jẹ ẹnìkan ní Auto B calm down mi ṣe bẹ́ẹ̀ yẹn náà gbé sókè púpọ̀ bó kò dá nǹkan tí àwọn èèyàn máa ń ṣe yìí ni Ìyábọ̀ Òjó we need to see to Ìyábọ̀ Òjó a ti sọ̀rọ̀ Lizzy báyìí Lizzy ti come out pé tó o bá wá fún òun wá pa ẹ́ akọ̀rẹ́ sì bìsì ó máa pa ẹ́ bàbá alábúlé máa bá òun pa ẹ́ òun máa pa ẹ́ ó lóun pààyàn tẹ́lẹ̀ ó lóun ò ṣe tẹ́lẹ̀ ìyẹn tiẹ̀ ẹ jẹ́ a padà sórí ẹ jẹ́ ká padà sórí Ìyábọ̀ Ìyábọ̀ torí ńgbà yẹn tó bá ṣe nǹkan lọ títí báyìí o Wàsíù àkànkọrin ní ẹ jẹ́ a padà sórí Auto Saga o tó bá ti sọ bẹ́ẹ̀ yẹn tó ti kọrin yẹn tó ti gbé jáde báyìí àwọn ìyá olóhùn eh, ìyàwó ọba ọ̀ni kí lorúkọ ẹ̀ faramẹ́kọ àmì kí lorúkọ àbíkẹ́ gbogbo wọn wọn kò dìde ni wọn tó bẹ̀rẹ̀ sí ọtọ bọ́lá ọtọ kìnìkan àwọn ìsídẹ̀lẹ̀ ọtọ fàkìà ọtọ korodo ọtọ búfalo wọn tún bẹ̀rẹ̀ wàsíù ni tó bá ti pèsè fún wa yẹn ẹ jẹ́ ká padà nísìn sí orí ìyàbọ̀ orí ìyàbọ̀ òjò gbogbo ìtọ́ máa ní ó ń kí ẹ̀ fún ọmọ ọkọ ẹ̀wọ̀n yẹn <laughs> ṣọdẹnuṣá tó máa gbé wọn sórí mídíà kíẹ́rí it's good at times you declare them that you are really want them oh congratulations but inú jìnnà jọ̀rún lọ you don't know people's mind a lot of people can also praise you and that's why you see a lot of people they don't trust people even when you are genuine ṣé ìyàbọ̀ ló máa lóun láìkẹ́ nìkan. <laughs> ìwọ jẹ́ kí Paul ló ṣe bí olórí burúkú gbogbo ọmọ ẹ̀ ló máa ṣépè fún ìyẹn ṣé ẹni tó bá láìkì ṣáwọn ni wọ́n máa dè wọ́n mọ́ máa ló káyọ mátá fún wọn gbogbo oògùn oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn ó wà lọ́wọ́ Ìyábọ̀ Òjó ó yá. ayé Lizzy ti bàjẹ́ ó ní tó dẹ̀ fi ń sọ pé tó fi ń dárúkọ ẹ tó bá jọ mọ òṣì tó yẹ kó mọ òṣì ni ẹ òun ní lákàyè torí ìyàbọ̀ òjò ni torí ọ̀rọ̀ dínú màlá yìí. ṣùgbọ́n. but mo rí kó o gọ̀ ah, mo tọ́ ọ jẹ̀bi tó tọ́ bẹ́ẹ̀. ó ní ọ̀rọ̀ torí ọ̀rọ̀ dínú màlá yìí ṣebí ní ìyàbọ̀ òjò náà ṣebí nínú màlá yìí náà ṣebó kàn gbé ìyàbọ̀ òjò lágbè sùn ni ṣe bá gbé sùn ni bọ́n ṣe ń gbé ṣóò nìkan ni tínétọ̀ tó máa kọ́kọ́ do ni. àbí lọ́jọ́ tí ẹ rí tí Mohbad kú yẹn bọ̀bọ́ kan tán ni ó máa ń ṣe wèrè gidi ní ilẹ̀ nasara ní Taraba yẹn wèrè kan tán ló wà nílẹ̀ Taraba tó lò máa ń tó ya wèrè kan tó máa ń dì pẹ̀lú tán gbé kèsè lọ sọ́dọ̀ ọ̀dọ̀ brexit lẹ́nujọ́ mẹ́ta yìí wèrè kan báyìí tó máa ń tó máa ń ṣe obìnrin níṣekúṣe ṣebí Ìyábọ̀ Òjó dó síwájú ẹ̀ náà tó ń ṣe three sixty degree àbí ẹ̀rí ní ọjọ́ ìní tán ní Mohbad kú tó lọ ṣe irun tí irun yẹn gùn dẹ́yìn báyìí ó dẹ̀ ń tàn tàn sixty degree níwájú sínétọ̀ yẹn nǹkan tó ṣe lẹ́gẹ́lẹ́gẹ́ tó máa ń ṣe wèrè kiri báyìí tó máa ń abuse obìnrin báyìí ṣé nínú nìkan ló máa kọ́kọ́ dó Ìyábọ̀ ni tó jẹ́ sínétọ̀ àdògán lòbò Ìyábọ̀ náà kí ló tiẹ̀ máa ń ṣe wúmà igan esabod ọmọ nǹkan ó máa ń bìlíìfì pé kò sí kò sọlọ́rọ̀ ẹ̀ wàá máa ló ń sọ̀rọ̀ ó mọ̀rọ̀ náà ìwọ tó ń gbéṣẹ́ pé wọ́n kàn talẹ̀ pẹ̀ lásán ó mọ anything about Lagos ó dóṣòdì o ò dá o tún béèrè o ò mọ anything o ò mọ Mushin o ò mọ òyìnbó o ò mẹ̀pẹ́ o ò dá Lẹ́kí mọ̀ o ò mọ Òkè Ọ̀ṣọ́ wọ́n kàn gbé wá kàn o ò mọ anything ṣé ti yé àwọn tó dẹ̀ ṣe bẹ́ẹ̀ náà wọ́n mọ̀ nítorí pé wọ́n fẹ́ kó o mọ anything ibi tó o mọ̀ ni wọ́n ná fún ẹ ibi tó o mọ̀ bí Ìbàdàn ló yẹ kó máa gbé fún ẹ sí pé kó máa talẹ̀ kó máa ṣe àwọn olórí burúkú tó gbélé ẹ̀kọ́ fún ẹ ni wọ́n ń ó ní ọmọ bọ̀tí tí ìbá ń ṣe ṣé ó lè bí ọmọ bọ̀tí ni ọmọ ẹ̀yẹ kò ju ọmọ bọ̀tí lọ ọmọ bọ̀tí is going to be fifty ọmọ bọ̀tí is she's not a baby ọmọ bọ̀tí náà tí mo ti mọ ọmọ bọ̀tí tó ti ń rìn tí gbogbo àwọn olówó àti gbogbo tó ti tí gbogbo àwọn sínétọ̀ tí wọ́n ti máa ń ta sí tó ti máa ń jẹṣẹ́ ó ti pẹ́ ìgbà tí ìyàbọ̀ náà máa sọ̀rọ̀ ó ní kí lorúkọ ọmọ yìí o kí lorúkọ ọmọ yìí bíi pé wọ́n lè bí ṣé ìyàbọ̀ ju bọ ọmọ bọ̀tí lọ ṣé Ìyábọ̀ Òjó ṣojú ọmọ bọ̀tí lọ ni tó bá ní ẹ ẹgbà tó fẹ́ sọ̀gbà ẹ kí lórúkọ ọmọ yìí kí lórúkọ ọmọ yìí tó ipò ti wà lẹ́gbẹ́ òkùnkùn kan o wá lè máa o lè máa rọ́bìṣì àwọn ẹgbẹ́ ẹ. ẹni tó kọ́kọ́ dó Ìyábọ̀ Òjó nínú indọ́sì tó gbé tó jẹ́ kójú ẹ̀ tó jẹ́ kó lajú Múkàrẹ̀ bó ló wà lónìí ó wá sí àwọn gbọ́n tí wọ́n ní wọ́n fẹ́ bọ̀ nílé mi tọ́nà ó wá ṣàlẹ̀ jẹ̀ náà mi ṣe pé bóyá mo mi ò fẹ́ yẹ̀yẹ́ èèyàn because ò ṣe nǹkan kan fún mi. ọmọbọ̀tí kò sọ pé gbogbo àwọn olówó yẹn o jẹ́ kó mú kan nínú wọn kò mú olówó yẹn náà ọkọ ẹ̀ náà kò ṣàlẹ̀ jẹ́ ó ṣà lóun fẹ́ comfort òun dẹ̀ fẹ́ tó máa máa múnú dùn just like that náà bẹ́ẹ̀ mi náà ṣe sọ pé mo ṣùṣẹ́ nìkan kó ṣe pé bóyá tó torí owó nìkan nísìnyí tó bá jẹ́ torí owó ni tí wọ́n bá ti tí wọ́n bá ti lo ọ̀sẹ̀ kan àbóṣù kan tó wọ́n bá ti fún mi lówó ó yẹ kó ti gbẹ́ni yẹn sọnù wọ́n á mi ní tó bá ti rówó gbà lóṣù kan mo máa ń forí tì gan mo kàn fẹ́ kéèyàn ọlọ́run Elédùmarè gbọ́ nísìnyí àwọn èèyàn ṣá mi jẹ gan tó ń jẹ́ kí n broke mi lè tàn yín jẹ o ṣùgbọ́n nígbà míì tó bá tún broke nígbà míì gan pàpà wá tún ṣakọ sí brokenness ẹ̀ gan torí pé kì í ṣe pé wù mí láti broke wọ́n kàn ṣèkà fún mi ni àwọn tó dẹ̀ ṣèkà fún mi náà wọ́n dẹ̀ tún ga pápá ṣèkà fún wọn ní tìjú èmi lẹni tí ọlọ́run yàn àwọn yẹn ni olófò tó lórí burúkú of the highest order do you get it. my current lover <laughs> my current lover let me just tell you my current lover has not given me what I want and people like some people are behind it also and that's why I need to change my surrounding Some people, they block you. There's nothing they, they cannot do. Otiye, I tell you nothing but the truth. When I tell you I'm broke, she mo as padà business Meaning, ni? Èmi ò kí mo ń business keep better business me. honestly i'm not anyway ṣá jẹ́ ká ẹ jẹ́ ká gbé ti olólùfẹ́ mi sọ́kọ́tọ̀ sí tá bá ti fẹ́ sọ̀rọ̀ ó ti yé bẹ́yẹn tó bá ti ń sọ̀rọ̀ tó jẹ́ blogger tó dẹ̀ jẹ́ speaker there's nothing you cannot discuss outside because nǹkan tí Esabod náà tó fi ń wá fún mi seriously náà ni pé maybe wọ́n ti fún mi lówó mò ń jáde mò ń yọ bí ọjọ́ ànínú mi dẹ̀ ń dùn sí i ẹlòmíì ńgbà míì tó bá má rì gan tó bá ti jẹun gan ọkàn ẹ máa balẹ̀ nígbà míì kò kàn rí pé yes mo tiẹ̀ ní but àwọn eléyìí wọn ò fẹ́ kẹ́ni tí dúró lọ́wọ́ ẹ̀ wọ́n dẹ̀ fẹ́ máa fi nǹkan títí wọn kọ́ máa fi búlì ẹ̀ káàkiri kán lè sọ pé ayé tiwọn ló dáa sódà wàá máa wá sọ́dọ̀ wọn tó bá dẹ̀ súnmọ́ wọn wọn á ba gbogbo nǹkan títí ẹ jẹ́ àló ṣiṣẹ́ fún APC kan ìyàwó alágbára kan ló ṣiṣẹ́ fún báyìí ìyẹn lẹ ṣe rí wọn wá múra òṣì tí ìbá tiẹ̀ jẹ́ pé dino gan ya wèrè gan dino má bínú jàre ó tí ìbá jẹ́ pé dino sinwin dino má bínú lẹ́ǹkan sí tí ìbá jẹ́ kórìí dino pé orí ẹ̀ orí ẹ̀ pàkà tàbí olúmọ̀rọ̀ kì í kí ló máa rí lára Ìyábọ̀ Òjó tí ìbá jẹ́ kójú ẹ̀ fọ́. Ìyábọ̀ Òjó tẹ́ pé àwọn kan ti ń lo Ìyábọ̀ Òjó ti pẹ́ wọ́n ti mo ti sọ̀rọ̀ Ìyábọ̀ Òjó náà ti nígbà kan pé Ìyábọ̀ Òjó gbogbo àwọn pọlísà tó bá ti ṣẹ̀ wọ́n báyìí wọ́n máa lò wọ́n báyìí ni láti báyé wọn jẹ́ wọ́n máa fún ní token èmi ò láìkè èèyàn tó ń báyé èèyàn jẹ́ wọ́n wá gbé sábọ̀dù síbi ó máa ṣe bíi kíkan àbáyé yín fẹ́ bàjẹ́ ni madam ikú sì lọ́jọ́. èmi ni bàbá bẹ́ẹ̀ tọ́ fún wọn tó o bá tó bá fẹ́ ṣí i rè ní kí lè sọ pé wọn ò bí eré ẹ kí wá fún ẹ. kí ló <laughs> o ti o ti o ní kí lè sọ pé. you know that one a blogger too dino will come out he will reply and he, na my sources they hungry Now my sources they kill you go and be hardworking ṣé hardworking ibo ló ti ṣiṣẹ́ kan sọ bí onídìdò ti ṣiṣẹ́ látọjọ́ tó ti ṣe lọ́ọ̀yà lọ́ọ̀yà ni nà ibo onídìdò ti ṣiṣẹ́ àwọn àti sọ pé na my sources they they kill you Me mobo gbogbo mama boko na god <laughs> Now your sources. Now my success dey ṣe kíríkọ for you yes and i continue like this na hardworking irọ́ mà ní wọ́n ti bà gbogbo orílẹ̀-èdè nàìjíríà jẹ́ àti ìlú òyìnbó àti gbogbo ẹ̀ everything everything na do do abeg make we continue eléyìí kàn ń parọ́ kàn fẹ́ wọ́n kàn fẹ́ máa ṣe bí olóṣì ni mẹ́rin do you get it. Mm. Anyway iṣẹ́ àwọn ńláńlá báyìí wọ́n ní sùpébò ó tún jọ gbé wa nìyẹn iṣẹ́ tún ti dé nìyẹn iṣẹ́ dé ọmọ. iṣẹ́ àwọn ńláńlá wo tún ni òun ló ṣe ń wá láti ọjọ́ yìí ẹ ti understand ẹ mọ gbogbo bó ṣe ń tẹ̀ sójú mi tó máa dárúkọ lẹ́sìn ah Dangote Dangote lẹ́ṣẹ̀ rí òun àti Ìyábọ̀ Òjó ni míwà ẹ̀ pọ̀ló kò ní dárúkọ olórí burúkú pọ̀ló pọ̀ló tó jẹ́ pé four one nine pọ̀ló tí bá ṣiṣẹ́ pọ̀ló ayé pọ̀ló náà máa bàjẹ́ bó ti na central canada àlẹ́ kínní ni a kò dàbí pé èèyàn jẹ́lọ́ọ̀sì ẹni If you try to destroy people's life, this time around, I go destroy your life too. Bí ọdún ọ̀kẹ́ owó ti páàkì ẹrù ẹ̀ ń sìn, ó ti lọ fẹ́ ọkọ, ó ti wà l'Amẹ́ríkà. Let her be. Ó ti yé. O ò lè bí. Ẹni tó pè lọ́mọ ọjọ́ ẹ̀ náà, bóyá bí ọdún máa jù lọ. Ó ti yé. Ẹni tó lòun fi ṣe godmother, ìyẹn náà jáde pé ko gbọ́kọ́ mo. òun. Ó yẹ kí ìyẹn dẹ̀ ti tó yín wọ́n máa pè yín pé ọmọ èṣù ìwọ náà máa jump up apá yín kan ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú eyín jíjẹ ṣé ẹ mọ̀ pé Ìyábọ̀ Òjó àti godmother eyín wọn ti jẹ eyín wọn ti jẹ Ìyábọ̀ Òjó tó bá tó bẹ̀rẹ̀ sọ pé kó yọ eyín tó lọ fi ṣe kínní yẹn ní kó yọ original eyín eyín ẹ̀ ti jẹ ó ti kíìsì àwọn tó ní cancer ọ̀dẹ ẹ̀mí tó ní virus lẹ́nu àwọn tó ní tí syphilis wà létè wọn tó ní kiri ó ti jẹ eyín ẹ̀ ẹyin nǹkan tó ṣe yín ìyá ẹ̀ náà nìyẹn godmother ẹ̀ àwọn méjèèjì èyí wọ́n ti jẹ they have something in common wọ́n jọ ná turkey ni turkey ni wọ́n ti ń kó a lot of things lọ sí nàìjíríà láti báyé nàìjíríà jẹ hmm. ẹ má bínú ẹ sábọ́ọ̀dù ó máa máa rò pé òun níṣan ẹ wá síbí báyìí wo Ìyábọ̀ Òjó ó wà náà àwọn tó bá ti dókàtì jẹ́ o mi lè tàn yín jẹ́ o Mm. tó bá ti ṣiṣẹ́ tán wá sàbálẹ̀ bí mo ṣe ṣiṣẹ́ tán sìn lọ́dọ̀ ọ̀rọ̀ ṣé mo pè mí mo ṣe èmi ọlọ́run àtèmi la ṣe iṣẹ́ àti àwọn kan jẹ́ kí n pe àwọn tó ṣiṣẹ́ yẹn tó tó help Aliko Dangote iléeṣẹ́ yẹn brekete ṣeun mitv ṣe mitv ni ẹ ṣàmọ̀ ṣeun Auto bí platform bó ṣe kéré tó àwọn a lot of international level gan tí ò fẹ́ kí iléeṣẹ́ yẹn gan tí inú ń bí wọn pé you see the respect us ajáde tán bá ṣe ṣe tẹ̀yẹ̀ tán ẹ ti rí Ìyábọ̀ Òjó ti ń gbé ọyàn sókè báyìí àwọn ìyá àsàlẹ̀ wọn tán máa believe pé wọ́n fẹ́ rán wọn láti lọ ṣe amí fún wọn plan obìnrin míì kì í ṣe Ìyábọ̀ nìkan o wọ́n ní wọn pọ̀ pọ̀ báyìí wọ́n plan tẹlòmíì tó ti tó bá ti ṣiṣẹ́ tán wọ́n fẹ́ kẹ́lòmíì jèrè ẹ̀ wọ́n máa sọ pé àjẹ́ ló ó ní kí n má abuse mama mi abuse màmá ṣé màmá sọ pé òun fẹ́ kúnjọ ìmúdẹ ní kókó mú Farida Farida ò ṣẹ̀ mí ṣùgbọ́n mo kàn fẹ́ kí gbogbo wọn ni àti ìyàwó yìí ti bẹ̀ yẹn mi ìmọ̀rúkọ tó fi ń kò lẹ́nu mi ìpè kọ́ kàn sọ fún sórí màmá tó bá ti gbaṣẹ́ jẹ́ kẹ́nìbọ̀dì náà kọ́ nípa olúkálukú leave don't support Ìyábọ̀ to be destroying other people ó ti yé you love me I love you ok kò ń ṣe pé ó ti rí mi sí pé ẹ Dangote ó ti rí enjoy ọmọ ìbọn láti ń wọṣọ àbọ̀ ọkùnrin tó balẹ̀ ó rẹ́rìn ẹ̀rín yẹn ni ò kò fẹ́ wàá máa gbọ́ bàtà Wàsíù tí ò lè nù ó máa fi èmi odidi Bọ́lá Fọláṣadé kò sí ìtàlíà kò sí ṣọ́ọ̀bù náà láyé yìí kàn fi diamond ṣe tó wọ́ọ̀tì mi kó yàn máa fi mí wé bàtà is an insult upon injury but anyway so Ìyábọ̀ Òjó lọ pẹ̀pì ẹ gbọ́ ọmọ Bọ̀tí jẹ́ kó sinmi ò ń gbọ́rọ̀ mi hmm. jẹ́ kí ọmọ Bọ̀tí sinmi ọmọ Bọ̀tí kó tó lè wá sọ̀rọ̀ ńjọ́ yẹn ó ti ṣáyó bó ṣe wà yẹn ló mí sókè ló mí sọ nísàlẹ̀ ṣàlọ́ ṣẹ́ẹ̀kì bp ẹ̀ hmm. ṣẹ́ẹ̀kì bp ẹ̀ kò dáa ẹ máa sọ fún ìyá yín náà pé tó bá ti rọ́mọ wá sọ pé ìdí wọn á yọ kíní kan á yọ anyway. nínú fíìmù tá a máa ti ń wò ń gbà yẹn àti lọ láì díje ṣe jù báyìí down last last ni <laughs> I even remember one day like that Money, ní mo ti mo kàn ń sọ lánàá ní ẹ má gbọ́ ẹ jẹ́ n gbọ́ sọ kìíní àti ìlọlá ìdíje àti fàlíwèrè pé close wọ́n jọ partner ìkíní ni wọ́n ń gbà yẹn tó bá wá bá bí n church ṣó ti yé mẹ́yẹn ọjọ́ kan ó wá ní bọ̀bọ̀ kan báyìí tóstà mi ni o a máa wá bẹ̀ mí á ní kí n jọ torí ọlọ́mí tí ìrírú wèrè bẹ́ẹ̀ yẹn rí torí àwọn èèyàn máa fi lọ́kùlọ̀ lọ́yàn o á ní kí n jọ kí n torí ọlọ́run pé òun fẹ́ òun láìkè fàlẹ́wèrè pé ń gbà yẹn màmá yẹn àǹtí ni wọn kì í ṣe màmá ló jẹ́ fèmí náà àǹtí ni so á ní kí n bá òun wá tó iṣẹ́ eh, <coughs> fàlẹ́wèrè bó mọ́nà èmi pé ńgbà yẹn ọlọ́run dájú ọlọ́run dá mo lè mí láìkì àǹtí lọ́lá ju àǹtí fàlí lọ o ah ó ní fàlí lòun láìkì pé ṣé wò rí pé lọ́lá máa ń ṣe bí wèrè gidi kan <laughs> àwọn méjèèjì ni lọ́lá ìdí jẹ́ pé ọ̀dọ́ so àwọn guys gbóró ní o máa ní kí n bá ń wá nígbà tí mo ṣé ó ti yé bẹ̀yẹ̀ ẹ̀ ọmọ ẹ mọ̀ kẹ́lẹ̀ mọ̀ pé wọ́n máa ń bẹ àwọn èèyàn iṣẹ́ tó máa mọ̀ pé o já wà ń gbòòrò lóun fẹ́ fẹ́ fẹ́ jẹ́jẹ́ àti ìfàlẹ́ mo kàn rántí lánàá nígbà tí mo wà ń bá tó mo kàn fẹ́ bá mo kàn rántí ni pé ah mo kàn rántí mo kàn ṣe pé fún bọ̀bọ̀ yẹn ni tàbá rí bọ̀bọ̀ yẹn tí ó lè ti darúgbó dànù àbí kò tẹ̀ ti kú àti ẹ̀mọ́ tí mi nù ẹ jẹ́ ká máa gbọ́ Esabod lọ kódà ó ń gbèjà Ìyábọ̀ Òjó Ìyábọ̀ Òjó is is a she's a demon kò ẹ ṣe rí èmi náà mọ̀ pé ṣe ń sọ kọ̀ọ̀kan fún yín mo mọ̀ pé bó ṣe ń lọ nìyẹn o this Game, burúkú tó máa ń gbé ìgboro ṣe ẹ má dẹ̀ jẹ́ ntọ̀ yín ṣe mọ̀ pé géèmù tí gbogbo èèyàn ń lò ń sìn pé let's play game let's play game ta ló kọ́kọ́ gbé wá ń gbà yẹn tí màá tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ pé àwọn people in play game àwọn èèyàn máa ní kíni game kíni game ṣe mọ̀ pé géèmù yẹn ló ń lọ káàkiri all over the world ń you see they are using the language you don't know I was staying in nígbà tí mo dé ní six years ago ṣé ń gbà yẹn wọ́n ti sọ pé wọ́n play game even people playing game they don't call it game they just quiet èmi mo sọ mo ní game làwọn eléyìí play àwọn èèyàn dẹ̀ máa rò bóyá mo mọ géèmù play gan like pé bóyá ẹni tó ti lọ sí casino rí mi ì débẹ̀ rí bí ṣe wà yìí ṣọ́ọ̀ṣì tí mo kọ́kọ́ lọ sí casino tó wà ládékúnlé mo máa lọ sí ṣọ́ọ̀ṣì rema nígbà mo máa lọ bẹ̀ mi dé mi play kódà bàtà wà ní kékeré mo máa ń play what ó yá mo dẹ̀ ti ń gbàgbé a ní kinní kan sẹ̀mí kinní kan last card check up ṣe kinní kan kinní kan knock out ẹ ti understand mi ò mọ̀ I don't play any game I don't play any game ayò ọlọ́pọ́n bàbá yìí àwọn tí mo mọ̀ rí wọ́n máa ń play wọ́n máa ń play scrabble wọ́n máa ń play gbogbo chess gbogbo orúkọ bẹ́ẹ̀ but me don't have interest my head always on business people used to tell me that you are too serious mo máa ń serious gan small small thing like this i like business you see any day i remember that they are not allow me my business they allow me want to wọn fẹ́ turn ayé mi to canada mi wọn fẹ́ kí n fulfil destiny my head spark ok mo le bẹ̀rẹ̀ pẹ̀lẹ́ rìn báyìí sìn tó bá jẹ́ pé mo kò wà emotional tí ó dùn mí gan mo kàn lè máa sunkún because ó pain mi tó bá dẹ̀ jẹ́ pé mo kàn fẹ́ wá show mọ́zù mo kò lè bẹ̀rẹ̀ sí sọ prarara you understand me tí n ti bẹ̀rẹ̀ sí í ṣe bẹ́ẹ̀ mo bá rí àti bẹ́ẹ̀ ọmọ mi tó bá ti mi tí mo bá tí wọ́n kò lè máa sọ pé i'm sorry ó ti mọ̀ pé màá ní okay tínú bá dẹ̀ tẹ̀ màá ní okay thank you because ó ti mọ̀ pé mo nǹkankan nǹkankan ṣẹlẹ̀ do you get it But people destroying people's career, destroying people's economy, destroying people's finance, destroying people's home, destroying people's joy, destroying people's progress, and they'll be happy. And then the mama said, come on, no, it's It's time now for this woman to cool down. You can make continue. Ó I mean, èèyàn kan tó bá ẹ̀jẹ̀ wọn enjoy ìkèrèwé tó máa ń ṣe fáwọn but e affecting people ó affect àwọn èèyàn akáyimóye àwọn èèyàn tó máa fẹ́ wá sọ́dọ̀ èèyàn tó pé tí ẹ sábọ̀dù bá ti gbẹnu lọ́rọ̀ ẹ̀ báyìí àwọn èèyàn á dẹ̀ sá lọ kò ṣe pé wọ́n bẹ̀rù ẹ̀ náà but wọ́n kàn máa wò pé you know some people don wọn wọn ní bonnet to that extent but everybody should maintain their lane má sọ pé tó professor fún Ìyábọ̀ rí wo bú Ìyábọ̀ tó bá ṣẹ̀ báwí gan ni kó má máa lọ ṣe nǹkan kan tán tó bá ti lè jẹ́ pọ̀rọ̀ Ìyábọ̀ ni wàá máa support ẹ̀ olọ́rọ̀ Dino Melaye ẹ̀ torí ẹ̀ lọ́mọ bọ̀tí ṣé ọmọ bọ̀tí fẹ́ fẹ́ Dino Melaye ó ló sọ fún yín ní gbangba yẹn ó lóun ò fẹ́ Dino Melaye rí ẹni tí yàn bá ti fẹ́ rí gan tó bá lóun ò fẹ́ rí ẹ fún ní pé ẹ gbà fún bẹ́ẹ̀ pé o kò fẹ́ náà ni ìyẹn mi pé kò lè boast of it àbí tó bá dẹ̀ sọ pé òun fẹ́ rí bóyá ọkọ ẹ̀ ò ní láìkẹ́ let us leave it that way and let ẹni tó bá dẹ̀ ti ní marriage yẹn fi wọ́n lẹ̀ ẹ yé pa wọ́n ẹ yé dà wọ́n láàmú ẹ jẹ́ kẹ́nibọ̀dì ní joy i'm telling you ẹ mọ̀ pé a ti sọ̀rọ̀ mo ti sọ̀rọ̀ Ṣadé yẹn Ṣadé náà bùkù ọkọ ẹ̀ náà ó lè ní wọ́n jọjọ àgírí pé wọ́n fẹ́ lọ fẹ́ nìkan wọ́n fẹ́ lọ fẹ́ díẹ̀ nìyẹn ìyẹn dẹ̀ ti fìgboro wọn wọ́n nìyẹn lẹ́tì jẹ́ kó slide jẹ́ kó jẹ́ kó gò bẹ́ẹ̀ yẹn tó bá dẹ̀ tún fẹ́ fẹ́ tó bá sọ pé òun lè fẹ́ fẹ́ bọ́tí mi ò rò pé bí ọkọ ẹ̀ bá tẹ̀ ló máa fẹ́ bí tí Lizzy gbọ́n dé Lizzy gbọ́n nínú ó gbọ́n níta ó ti yé ó gbọ́n òun ló ṣe máa ń sọ̀rọ̀ ṣadé lójoojúmọ́ kọ́kọ́ ẹ lè máa gbọ́ pé ṣé ó má gbàgbé pé play voice note ẹ kò sẹ́ṣẹ̀ tí èèyàn lè pè tí èèyàn lè dáríjì ẹlòmíì ń sìn ó mọ̀ pé nìyẹn wọ́ ọmọ ó dẹ̀ ṣe ọmọ ẹ̀ léṣe wọ́n tún padà márì ọkọ àtìyàwó mi nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn ó bad gan at the end of everything wọ́n tún settle ó ti yé bẹ́yẹn wọ́n settle mo mọ politician kan náà tó yẹ pé ìgbà tó rán ìyàwó ẹ̀ lọ sí power oríṣiríṣi èèyàn ló bá sùn bẹ́ẹ̀ oríṣiríṣi èèyàn ló bá sùn ó useless ara ẹ̀ gan-an lónìí wọ́n padà wà ní wọ́n ní wọ́n forgive ara wọn you telling me so táwọn èèyàn bá ti ṣe nǹkan ó ti rí bẹ́yẹn nìyẹn jẹ́ kó ṣẹlẹ̀ jẹ́ mi jẹ́ kó lọ jẹ́ let people dey have their peace so ẹni tó ń jẹ́ eh, àwọn kí lorúkọ ẹ̀ group of company of kí lorúkọ ẹ̀ gist lover yẹn group group ni wọn o there is not one, is not one person okay so don't be deceived ètò bá ti fẹ́ kó mọ̀ ni the less the more you look the less you see. so báwo náà ṣe ní mọ jesus lọ́ba nígbà tó ń sọ pé wọ́n polówó lọ́dọ̀ ẹ̀ báwo ló ṣe ìwọ máa lọ polówó lọ́dọ̀ èèyàn ẹ máa gbọ́ o tí bá jẹ́ pé ẹ̀yin gan tiẹ̀ ya wèrè bí ọdún kẹwọ náà ní òun polówó lọ́dọ̀ jesus lọ́ba ńgbà yẹn báwo ló ṣe máa polówó lọ́dọ̀ èèyàn tó ò ní rójú ẹ̀ o fẹ́ gbéṣẹ́ fún yàn sí o fẹ́ bá mi ṣe ṣe alvat fún mi tó bá forúkọ ẹ scam tán ṣe oríṣiríṣi tán commit atrocity tó lè gbà ẹ wálé ẹni tó bá ẹ polówó ọjà ò mọ̀ àbí ẹni tó ń tó ń star fún ẹ ò mẹni náà that's foolishness again so kẹ tó gbé ọjà fún albert kẹ tó gbé albert fún gistlover ń sìn you must know the kind of gistlover tẹ gbé iṣẹ́ fún ṣọtiyé kó tó gbéṣẹ́ fún yàn á fún ẹ ní account number tó máa gbowó sí àbí kò gbowó ni tó wá ń béèrè who is this cheese lover ìwọ náà bí ọdún òkèwò ṣé kò fún ẹ number. nọ́mbà tó máa sanwó sí ṣé ò sanwó fún ni àbọ̀fẹ́ ló ṣe fún ẹ. láṣẹ jẹ alábòsí ni ẹ ò ní láàkáyè ọmọ bọ̀tì the same thing ló fẹ́ play pẹ̀lú kí ni bọ̀bọ̀ and again let me tell you something ṣẹ́rí gbogbo yín tẹ̀ wá lórí mídíà yìí tẹ́nìkan bá ti báyàn jà ẹ máa ní don't go to them o don't go to them o don't go to them o. <laughs> mo máa ń gbọ́ tí Lizzie náà sọ pé kọ́ máa sá fún you see all these people àwọn kan ló jókòó gan tẹ́ ẹ̀ tí ẹ̀ sì rí ìgbà míì kò ń ṣe ń tẹ ẹrún tẹ́ ẹ rò pé ó ṣiṣẹ́ you getting it? àwọn kan lójókòó tó ràn wọn iṣẹ́ tálùjọ ó ṣe nílé lisi àwọn kan lójókòó tó bẹ̀ mo sọ nígbà yẹn ó dàbí pé mo máa ń sọ pé mi bóyá ẹnu mi máa ń jó wọn ò fún mi lówó náà so tẹnu mi mi mi bá fìtà ọ̀rọ̀ tí n bá sọ I have right for it you getting it I have right for it ìgbà tó ń pè mí ọ̀rẹ́ mi kan pè mí gbà yẹn tó ní gbọ̀ngàn tó fẹ́ ṣe fún lisi báyìí kí n má dá sí i gbọ́n rí i pé tó bá fẹ́ ṣe kiri yẹn fún wọn ń sìn ló máa gbà wọ́n sílẹ̀ àwọn tó dẹ̀ ń bá mi sọ̀rọ̀ náà wọn ò fowó lọ̀ mí tó bá dẹ̀ ṣe kíní yẹn fún wọn tó wá wá fún wọn lówó gbogbo nǹkan tó dẹ̀ ṣe fẹ́mi kẹ̀dẹ̀ rí wọn ò fẹ́mi lówó báwo ni wọ́n ṣe máa fẹ́ kẹ́mi cover wọn it's not done gbogbo iṣẹ́ tí ẹ́sàbọ̀dù ẹ́sàbọ̀dù mọ́tò tó ń gbà míì tó ń sọ̀pọ̀tì tó máa ń sọ̀pọ̀tì Koko Zaria ṣe rè pé kò mọ̀ pé Koko Zaria apààyàn ni ọjọ́ tó bá gùn tí wọ́n bá tètè fún lówó máa sọ pé ó mọ̀ pé gbogbo ẹ̀yin ọmọ gáràjì olórí burúkú apààyàn ní yín tẹ́rọ́rìsì apààyàn kìnìkan kìnìkan ní yín tó bá ti fún lówó débi Sunday Igboho kò sí orúkọ tí ò pé Sunday Igboho ó ní aya assassin ní Sunday Igboho ọjọ́ sí Sunday Igboho fún seven hundred thousand tó lọ́ọ̀nì ìwé ẹ̀ ó change ẹ̀ ìgbà tó tún di pé ó tún ní problem tún wá so Esabod is working for money if you want to tó bá tí o bá fẹ́ kí Farida kó rí jà Esabod lónìí ìwọ jẹ́ kó gbé advert ẹ̀ lọ́sọ́dọ̀ bùnmí tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ báyìí á ṣe ju bó ṣe ṣe fún mi beauty world lọ ó lè ní cream ẹ̀ ló ba gbogbo ara òun jẹ́ òun ò dúdú tó yìí òun ló ba òun lára jẹ́ gbogbo ìdí òun ló ní pàlàpàlà ó lè lọ tán ó lè lọ tán yìí kì í sí gbogbo ibìkan kó lóun ló ba gbogbo ẹ̀bẹ̀ jẹ́ he work for money just like terrible lawyers kì í ṣe gbogbo lawyer ló bá dé o but some people they are created wọ́n wọ́n train wọn fún terrible things ni ṣó ti yé ó dàbí àwọn ó lè compare àwọn doctor baby kò fi compare kí ni wọ́n máa ń pè wọ́n náà tolú o ọmọ mi ń sùn wọn mi ò tí ì jí kò tí ì bọ́ àti gbàdúrà lẹ́ǹkan ká tó wá jí kó tún padà sùn kó wá fi gbé surgeons àwọn tó jẹ́ pé àbáwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú mental kìnìún yẹn àbí gbogbo wọn you know there are difference ṣó ti yé jẹ́ kẹ́nìbọ̀dì èèyàn kò kí n jẹ́ kí ìlú kó fẹ́ o gbogbo ìjà tó ń ṣẹlẹ̀ ń bíbáyìí náà ni pé eléèfẹ́ ìjà eléèfẹ́ ṣe eléèfẹ́ ṣe normally on a good day irú ìyàbọ̀ irú dukasi mò ń sọ̀rọ̀ fún sìn kò yẹ kí n sọ̀rọ̀ fún tí bá rí nǹkan tó fẹ́ pa gan kan pàápàá ká sáyẹn ẹ̀ka ní kópa but emi that's me for you because òun náà ń gbà yẹn àwọn ìyá yẹn àǹtí títí ó lọ bá báyìí ni ó ní gbogbo nǹkan tí bá sọ báyìí ó ní kó má gbà mí gbọ́ ó mò ń pa mi ì dẹ̀ parọ́ táwọn èèyàn bá rówó báyìí wọn kàn sọ pé òtítọ́ o wọn ní irọ́ ni wọn kàn yí dànù irọ́ o wọn lòun lòótọ́ There's consider don't ìlú tán ti ń jáwó anyway. Don't distract us. Don't distract me for that. Tóyìn Abraham fẹ́ tó ti ẹ̀wọ̀n dé yẹn ló ṣe ń ṣáìdẹ̀ tí èèyàn sọ pé kó má dárúkọ mọ́. Ní a lot of you tẹ́ bá ti réyàn pẹ̀lẹ́ nìkan ẹ̀ ní fẹ́ kí tẹ́ bá ti jà pẹ̀lẹ́ nìkan ẹ̀ máa fẹ́ kí gbogbo èèyàn sá fún Don't do that. And I want to tell you kò sí bí èèyàn bá ṣe burú tó láyé go. èèyàn pààyà ẹ̀gọ́ ìmàlẹ́yàn support it àwọn tó pa bàbá wọn tó pa ọkọ wọn tó pa ìyàwó wọn tó pa ọmọ wọn wọn ríyàn wọn sì rí sọpọtà when people fight you all of you ìyàbọ̀ náà máa ń ṣe bẹ́ẹ̀ don't go there o ẹ kúrò lábẹ́ platform yẹn ẹ̀hẹ́n ìwọ náà listen náà máa ní don't go there o ẹ sábà gbogbo wọn no let people be free don't cage people don't cage people because you fight with somebody then that person should be isolated it's not done it's not right let people be free okay and there is no how tó bá ti wá rí pé òun sọ pé má lọ bìkan mi òun sọ fún yàn gbogbo àwọn tó ti kúrò ní ọ̀dọ̀ mi bíbá èmi náà ní àwọn èèyàn tó fẹ́ kí n fọ́ọ̀mù group i have a lot of people but they going wọ́n mọ̀ ṣe ń lọ ṣe gbọ́ kí n sọ pé ó lọ bìkan ó lọ kinní kan ẹni tí ó kọ́kọ́ close mọ́ mi níbi tó close mọ́ mi gan nígbà tí mo bẹ̀rẹ̀ yẹn tí mo bẹ̀rẹ̀ blogging mi tí wọ́n fẹ́ kó close mọ́ mi ẹbẹ̀ tó kọ́kọ́ gbà tún i mean kí lórúkọ bọ́ọ̀ì tó lọ sẹ́wọ̀n yìí ti gbàgbé orúkọ ẹ̀ tó ṣépè fún ọmọlẹ́sìn lákọ̀ọ́kọ́ yẹn kó lórúkọ ẹ̀ mo ti gbàgbé sọ́jí òun ló kọ́kọ́ gba bọ̀bọ́ yẹn the guy was so so close to me ó ti yé bẹ́ẹ̀ òun ló gbà tó bá dẹ̀ ńgbà tó dẹ̀ gbàǹgbà yẹn a tún máa fi bú mi mo máa ń rí lábẹ́ báyìí ẹni yẹn tó bá tún wáyá tó bá kí mi tí bá rí gan mo tún máa bá polówó ọjà ẹ̀ lórí ọ̀dọ̀ mi mo dẹ̀ rí pé ó ti gbà tọ́jà máa bá mi sọ máa sọ yẹn pé bíbá yìí ló wà ń sìn ṣé mo wá wò pé ṣé mo ní gúrùpù ni ṣèbí orí facebook mo ti rí a ti níbi tó ti máa tóun náà ti wà lórí facebook bóyá kí n tó débí so a ti níbi tó máa lọ káàkiri kó máa lọ kiri kò kàn mí ẹ ti bọ́ rí kí n máa sọ pé ẹ kan i don't fight over those nonsense don't go to that place yo kò kàn mí woman kan tó máa ń wá sábẹ́ platform mi dáadáa ó máa ń pè mí ní evangelist báyìí ìgbà tó wà lórí ọ̀dọ̀ mi báyìí mo ti rí lọ́dọ̀ àwọn èèyàn mo ti rí ọ́ndà ibi tó ń gbé sí ẹni tó tún máa ń ṣe kíní ẹ̀ dáadáa dókàsì náà máa ń ṣe náà they go after people's people like this wọ́n say sọ pé máa bọ̀ á do you understand because àwọn tó bá mi jà àwọn tí mo sọ̀rọ̀ wọn yẹn wọ́n fẹ́ to isolate mi ànígbà mi gẹ̀dẹ̀ tó bá isolate ẹ̀ gan pàápàá it's helping you because nígbà tí wọ́n bá isolate mi báyìí nígbà to Ọlọ́run bá bless me. Oh, lè man, what tí me? ìṣá sọ pé kó máa bọ̀ by force mi ìdè ayé àyín Oh, ò dẹ̀ speak fún me. mi the bẹ̀yìn you ẹ jáde ẹ lọ máa flag for me, àbí kẹ́ lọ máa bá mi platform me, jẹ́ àbẹ́ ẹ lọ bàbá búyàn káàkiri báwo ló ṣe máa ní kí n sanwó fún ẹ tí n bá jáde tí mo bá kàn fẹ́ fún yàn lówó mo kàn fẹ́ fún ẹ nì ní ìbẹ́ níṣẹ́ so tó bá sọ pé àwọn ẹlòmíràn máa ń fún wọn lówó wọ́n ń dá wọn lókòwò wọ́n bẹ̀ wọ́n níṣẹ́ nìyàwó wọ́n ṣiṣẹ́ fún wọn òbúrò òbúrò sanwó sálárì fún wọn ní ìbẹ́ níbọ̀dì níṣẹ́ èyí tí mo ṣe ń sìn wọn sanwó fún mi àkáǹtì tí mo fi ṣe kì í ṣe pé owó wà lórí ẹ wọn monetize ẹ èyí tí a ṣe náà charity ni some people will appreciate it some will not appreciate it do you get it ní gbogbo ìgbà tí àwọn èèyàn yìí bá wá sọ́dọ̀ Esabod àtìgbà tí Lizzy náà wá tó ń gbé ọ̀rọ̀ fún tó bá jẹ́ pé Lizzy náà di pé màmá yìí ti àgbàlagbà tó olódàgbà jù lórí ọ̀dọ̀ wa nísìn lórí mídíà tó ń ṣe yánmayànmá báyìí ó yẹ kí ó sọ fún wọn pé òkè o ọmọ kó sọ fún wọn kó kọ ní nǹkan dáadáa but màdámù yìí ti máa ń sọ fún wa pé òun ò ní nǹkan dáadáa tóun fẹ́ kọ yín nǹkan burúkú ni tó bá fẹ́ jọ ọkọ ẹ̀sùn òun máa ní kó lọ lù pa ni àbí kó kó torí òun ò lọ́kọ òun máa ní kó kó jáde ńlé she used to say that tó bá jẹ́ pé majority àwọn ọmọ tó di ẹ̀wọ̀n náà tí gbòòrò yìí tẹ́ pé màmá náà máa ń bá wọn that madam ẹ̀ sàbọ̀ tó bá jẹ́ pé ṣé ń ṣiṣẹ́ mi pé mo pè ní madam tó yẹ pé ó dìde ń sìn tó máa advice wọn pé ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí they can come back good better than today but look at gbogbo àwọn ọmọ tó jáde látọ̀dọ̀ ẹ̀ sàbọ̀ all of them dey tó lọ sẹ́wọ̀n ti lọ ẹ̀wọ̀n àwọ̀rẹ́ gbogbo wọn di ìdàkudà ni because she is not telling them the truth she is not coaching them she is not bí ọgbọ́n bí àgbàlagbà bó ṣe máa sọ fún yàn pé bó ṣe máa lo ayé ẹ̀ tó lè peace ni àgbà kan wá ń kóòsì eré ń jẹ yẹn kò wá sọ pé gbogbo àwọn kò kóòsì mi náà up to date ọ̀rọ̀ mi ẹ máa rí kò sí bí mo ṣe lè sọ̀rọ̀ tí mi ní sọ gbogbo nǹkan ti rí ayé mi lọ́jọ́ kan tí máa ń sọ̀rọ̀ kan àwòyá have one thing ọ̀jọ́ dá tó ṣe é kò ṣe pé bóyá mo kọ́ṣẹ́ lọ́dọ̀ yín kò ṣe pé mo ti wá bá ọ̀sà bẹ́ẹ̀ yín pé ẹjọ́ mo fi mo láì kọ́ tẹ̀lé ṣe mo appreciate yín no àwọn tó dẹ̀ appreciate yẹn tó ń wárí nìyẹn tó ní problem yẹn tó bá yẹ pé ti bá wọn settle nígbà yẹn everything orí Facebook lónìí ó lè má di irú nǹkan báyìí àwọn ọmọ yẹn náà lè dọmọ dáadáa ṣùgbọ́n tó bá ti ní bad leader tó ń kọ́ àwọn ọmọ náà láti ṣe nǹkan burúkú àwọn ọmọ púpọ̀ tó máa di burúkú máa pọ̀ gan ṣó ti yé tó bá dẹ̀ ní good leader náà tó jẹ́ pé ń kọ́ àwọn láti ṣe dáadáa ẹ ní rẹ́lẹ́wọ̀n púpọ̀ ń gbòòrò ṣó ti yé tán tún wò pé òkè tó bá ṣe nǹkan burúkú ìyá ìfúnra rẹ̀ ló máa expose ẹ o ṣùgbọ́n nígbà tí ìyá náà bá sọ pé òun máa bá yín tẹ̀ sí lójú ni kò sí nǹkan tí ìyàbọ̀ bá lè ṣe ó máa support ìyàbọ̀ kéèyàn lọ jí ọmọ gbé àá support ẹ̀ kéèyàn ṣe lè wá support ẹ that's not good enough kò good kó kàn torí owó fẹ́ bà gbogbo nǹkan jẹ́ ìwà bà gbogbo integrity ẹ máa bàjẹ́. integrity ó máa bàjẹ́ irú eléyìí sì tó sọ pé ọmọ bọ̀tí ṣé ọmọ ẹgbẹ́ òní scandal rí máa báyé ẹ jẹ́ ìdí ẹ̀yìn á jò ìdí yẹn nìkan nítorí pé tó bá yẹ pé ó níkùn sí tó ní flesh bí àwa ó lè sọ pé wo ikùn ẹyẹn ìwọ dàbí kinní kan ṣé ọmọ ẹ̀kọ́ ní bọ̀tìbọ̀tì ni ẹ ṣé òun sọ fún ẹ pé bọ̀tì lòun ó kàn lóhun orúkọ nick eh, stage name ẹ ní bọ̀tì ọmọ bọ̀tì. Hmm. so bọ̀tì ìdí tó láìkì lára ẹ̀ bóyá ìdí ló rò pé ìdí yẹn tẹ́sábọ̀dù ní ó rò pé ìdí ọmọ òun ni òun náà ni òdí yẹn ló máa jẹ́ kó jò ó ṣó o pé envy she's envy of that uh, person yẹn ó dẹ̀ láìkì ẹnìkan ìbáṣe burúkú ìbáṣe bad ẹ máa fi tèmi kọ́gbọ́n níbí báyìí mi ì hate son mi i don't hate my mama kódà gbogbo àwọn tó ṣèkà fún mi ì hate wọn gbogbo nǹkan tó bá ṣe tí ò dáa wọn ò máa make sure pé tí máa sọ fún wọn ní kọ̀rọ̀ tí wọn ò gbọ́ máa sọ ní gbangba yẹn máa make sure pé wọn ò ní ṣe fẹ́lòmíì mọ́ nǹkan tó ń pè léyàn gidi nìyẹn kò ṣe pé wàá máa fọwọ́ bò á wá di wàhálà tán wàá máa sọ pé wàá wá kábàámọ̀ létà no tó bá kọ́ Lizzy lénìí Lizzy lè má kó lọ́ndà yọ Lizzy kó kàn jẹ́ pé a ti wá mú òde ẹ̀sẹ̀yàn gidi I never hate my son but nǹkan tó bá ṣe tí mi ò ní láì tó máa affect ẹ̀ ní future tó dẹ̀ máa affect mi náà tó máa borúkọ jẹ́ I will screw all of them I never hate anybody to God who made me kọ́ má bàa sọ pé kèé ń sin o ó fẹ́ lọ sọ́dọ̀ Wàsíù ó fẹ́ padà sọ́dọ̀ míì mo yẹ kí ó yẹ kí n ti máa play orin Wàsíù ó yẹ kí n appreciate ọmọ ẹ̀ tó ṣe bẹ́ẹ̀ de yẹn ọmọ yẹn mo máa ń gbé ń gbogbo àti wàásù dì pẹ̀lú mi tí mo ti wà lórí bí tí ogun yẹn sì pọ̀ gan tí wàásù máa ní kó máa dì pẹ̀lú mi gbogbo ìgbà yẹn ni máa ń gbé ọmọ yẹn màá máa bá polówó ọjà ọ̀fẹ́ ni mo ṣe wàásù náà mo bá polówó ọjà ọ̀fẹ́ ni mo ṣe are you getting me so ó dẹ̀ ń gbógun tì mí àwọn èèyàn máa rí pé mi ò mọ̀ pé wọ́n gbógun tì mí gbà pé wàásù gbó mo mọ bí mo ṣe ń polówó ń gbà yẹn wọ́n hate me but èmi mò ń show love sí wọn i'm sending message message yẹn kì í ṣe pé kí wọ́n love me, àbí kí mo ní kí wọ́n fẹ́ mi by fire by force but tí gbogbo àtó bá ń show love sáwọn ẹlòmíín wọ́n á take it for granted tí ẹ sábọ̀dù bá ti bá wa kó gbogbo àwọn ọmọ tó máa ń nífẹ̀ẹ́ láti wá sọ́dọ̀ wọn tó bá wa kọ́ wọn ní ọgbọ́n àtìmọ̀ye tó sì ń sọ fún wọn good example bọ́n ṣe ń ṣe ilé ọkọ rèé o but nígbà tó bá sọ pé wo ọkọ wọn òun nílé ọkọ wọn ọkọ wọn mọ o kíríkan kìrìkan and those things also affecting herself all of these children they will come back wọ́n máa tẹ̀ sójú ẹ̀ tẹ̀ sójú ẹ̀ ni Lizzy látijọ́ iná mo ti ń sọ̀rọ̀ ẹ̀ tí bá ní mo ń sọ̀rọ̀ Lizzy ẹ rí pé kó dáhùn mo tún máa ń wò mo lára ẹ rí pé kò dáhùn ni ọjọ́ tó bá ní kó bú mi ìgbà tó ń dẹ̀ ní kó bú mi yẹn torí pé mo bú mínísítà yẹn ni bẹ́ẹ̀ ni mínísítà for Arẹ́gbẹ́ṣọlá <laughs> ìgbà yẹn ló bú mi mínísítà yẹn lòun ló ṣe jẹ́ kó jáde ń gbà yẹn yes ẹ rí bí mo ṣe máa ń bu ṣe rí pé ó dá mi lóhùn kò dáhùn kò bẹ̀rù mi ó ti yé kò bẹ̀rù mi because ó bá jókòó dáadáa ó máa mọ̀ pé ọjọ́ tí ọkọ ẹ̀yẹn náà bó ṣe wọnú aginjù ayé ẹsábọ̀dù kan ló gbálẹ̀ nígbà tó wà lọ́dọ̀ ẹsábọ̀dù ogun bò ó lójoojúmọ́ nítorí tógun yẹn bá ń pọ̀ sí ló máa máa fún gbogbo nǹkan tó bá ń ṣe á máa pè é àwọn tó bá ń fún lówó náà a máa fún ọ bó jẹjẹ kọ́bọ̀kọ́bọ̀ ni a máa fún ọ àwọn èèyàn tó bá ń fogun jà ẹ máa ń fẹ́ kógun lè ní ìtọ àjàjà tó ń bá ń rówó ń bẹ torí àwọn tó bá ń kọsọ ogun ní ìlú káàkiri if that war is causing problem i mean making money for them if they are making money and they are getting a lot of àwọn abirùn tó jẹ́ pé wọ́n tún create job opportunity through there they continue so but when the money the war is not no, no longer making money it will die down automatically do you get it so gbogbo wọn tó ṣe ń lọ sọ́dọ̀ ẹ̀ yìí wọ́n máa pọ́nlé wọ́n máa pọ́nlé ṣe ni wọ́n máa kọ́ wọn ní nǹkan tí ò dáa tó bá ṣe nǹkan tí ò dáa instead of kó rí búùkù wọn wọ́n máa sọ pé máa wá fún ẹni tó bá wá fún Ìyábọ̀ Òjó wí sí Ìyábọ̀ Òjó dà ta ni wọ́n fún ní right legal right láti destroy ayé ẹlòmíì ṣé wọ́n fún Ìyábọ̀ Òjó ní legal right yóò gba license ni pé you can destroy others and go score free because you have a godmother who is she ọjọ́ tó ní wọ́n operate apá òun yẹn tó bá fẹ́ tó bá jẹ́ nàìjíríà sí wọn ti fún lábẹ́rẹ́ ikú wọn ni kó lọ sinmi thank God pé ìlú yẹn wọn ṣó ti yé kò dẹ̀ sọ fáwọn èèyàn náà púpọ̀ kò sọ ọ̀gbà tó fẹ́ lọ ṣe operation yẹn ó ti ṣe tán kó tó sọ fún wọn èmi ò tiẹ̀ mọ̀ kó ṣe operation do you get it kì í ṣe rọ àwọn tó ń ṣe ní nàìjíríà yẹn wọn ò kí ń bọ̀ wọ́n máa ti ní kán gún wọn lábẹ́rẹ́ ikú àjàjà níbàdàn tó jẹ́ pé Oyomi Amsa fúnra rẹ̀ gan tún sọ jáde pé ẹ gbà wá o wọ́n kó abẹ́rẹ́ ogun tó expire they doing it you think it's a joke they doing it kò ná wọn ní kankan tó bá ti síìkì tó bá àtàgbó tó bá rí pàgbó ló ń lò dáadáa má gbà lò lọ́wọ́ èèyàn má gbà àgbò lọ́wọ́ èèyàn àkàìmọye nǹkan tí wọ́n ti fún àwọn èèyàn má gbà lò tó bá jẹ́ hospital náà ló ń lọ don't even tell people you are going and expose yourself at times honestly nísìnyí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí má jẹ́ ń tiẹ̀ sọ má jẹ́ ń ṣe lè ìyẹn bó ṣe jẹ́ dídójọ tí tí tí ọmọbọ̀tí báyìí ń sìn tó bá bẹ̀rẹ̀ sí sọ pé òun fẹ́ tẹ̀ sójú ẹ̀ tọmọbọ̀tí náà wá jáde tán fún ìyàbọ̀ tó wá jáde tí ò tiẹ̀ jáde fún ìyàbọ̀ tó jáde fún ẹ̀sàbọ̀ fúnra rẹ̀ ṣó create respect fún ni kò create respect fún but gbogbo nǹkan tó máa sọ pé òun fẹ́ fi mí kò kò dẹ̀ sí mi ò rò pé monetization kan wà lórí iṣẹ́ ẹ̀sàbọ̀ ló ń sìn so àwọn máa fi make owó wọn máa fi tajà ń bíbá ẹni ọjà wo ni wọ́n ń tà ṣáwọn èèyàn ọmọ ẹ̀pọ̀ ń ta ọjà ní ṣé ò ní website ni ọjà wo ló wá fẹ́ tà nígbà tó ń bá tún rajà nígbà tó bá pariwo báyìí sí people should stop deceiving themselves you only creating you are littering the society èmi o tèmi bá ara àwọn èèyàn tó ń jà táwọn èèyàn bá rò pé ó máa ń pa mí lẹ́rìn kò pa mí lẹ́rìn tó máa ń pa mí lẹ́rìn ọ̀tọ̀ ni kí gbogbo ṣe máa ń jà tí wọ́n da gbogbo nǹkan rú yẹn I hate it láyé mi torí ẹ̀ ń gbà mí ti bá réèyàn tó kàn ṣe eré burúkú kan tó wà ọ̀rọ̀ I get mad ọlọ́ọ̀ ilé kò sí kó máa bú ọ̀tá mi báyìí kò I don't want me nǹkan fẹ́ ariwo kí ariwo máa lọ ń bí wàhálà o I hate it yo. I hate it I don't like it so it's part of reason tí mo fi wà omule mi mo máa mo ń mèkè o but mi ń ṣe bẹ́ẹ̀ náà gbá clean sheet like mi ń ṣe bẹ́ẹ̀ gum body like that. ní gbogbo gbà yẹn tí wọ́n ń sọ̀rọ̀ Lizzy gbà yẹn nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé àwọn tó da Lizzy <laughs> gbà yẹn tí mo sọ pé gbà tán sọ pé anyway ṣá let's forget about the jẹ́ ká complain kíní ìtàn má wàá fún ọmọ bọ̀tí tòtòrí Ìyábọ̀ Òjó ẹ ní ìlẹ̀ kan máa fojú ara yín kẹ́ máa drag kẹ́ máa ba marriage oní marriage àbí kẹ́ máa ba gbogbo nǹkan oníkan jẹ́ okay. torúkọ bọ̀bọ̀ yẹn kóló sí kóló àbíkílẹ̀ máa ń pè báyìí tán ní fóònù ní. ṣé wọn ẹgbẹgbẹ ló sọ. ṣé wọn ẹgbẹgbẹ yẹn in tó kàn ṣẹlẹ̀ ni pé Ìyábọ̀ Òjó náà ń sìn kò ní fẹ́ kẹ́nìbọ̀dì lọ sọ́dọ̀ Lizzy Lizzy náà kò ní fẹ́ kí gbogbo àwọn tó ti bàjẹ́ kò ní fẹ́ kẹ́nìbọ̀dì lọ sọ́dọ̀ wọn lead people ṣé wọn ẹgbẹgbẹ náà tẹ̀dẹ̀ ń sọ àwọn tí ṣe wọn ẹgbẹgbẹ fẹ́ industry yẹn. <laughs> ó fẹ́ ọmọdé ó fẹ́ àgbàlagbà ó fẹ́ arúgbó ó fẹ́ omidan kò sí mo lè ka twenty báwo mo lè ka thirty fún yín ṣé wọn ẹgbẹgbẹ máa ń fẹ́ wọn kì í ṣe tóyìn nìkan ló fẹ́ ẹ má máa bìlí pé tóyìn ni ẹ tóyìn ìgbà tó ń fẹ́ tóyìn ẹ ṣé lady ti kú gbà yẹn ó fẹ́ ó fẹ́ kiri náà kí lorúkọ ẹ mojí ọláyà gbogbo àwọn tí mc tí k1 tí pasuma tí màláìka bá ti fẹ́ tí wọ́n fẹ́ jojú wọn tó fẹ́ tì wọ́n sábàmì ayé àwọn gbogbo wọn pátápátá ní ṣe wọn ìgbẹgbẹ máa bá fẹ́ ló máa fẹ́ wọ́n máa ń ran ni iṣẹ́ tiẹ̀ wọ́n máa ràn wá dẹ̀ gbé nǹkan fún àdámù mẹ ó máa nà wọ́n pa ni tó bá ti yá ìdè kì í ṣe tóyìn nìkan ló fẹ́ ó ti yé even Lizzy Anjorin gbogbo wọn pátá ọkùnrin kan ló máa fẹ́ wọn round ó lè fẹ́ wọn fífẹ́ yẹn ó lè má ju ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ kan oṣù kan oṣù méjì tí Tóyìn kàn pẹ́ bíi sometime ó pẹ́ pípẹ́ yẹn náà kò ṣe pé ó five ó pé five months or six gan ìyẹn Tóyìn so gbogbo wọn ló fẹ́ kì í ṣe Tóyìn nìkan ni ẹ má máa dárúkọ gbẹ̀gbẹ̀ mọ́ Tóyìn gbà tó ń fẹ́ Tóyìn nígbà tó ń fẹ́ Tóyìn ó ń fẹ́ ọmọ K1 mi ò fi yẹ̀yẹ́ o ó fẹ́ ìdáyà gbogbo àwọn majority ọmọ k one ló ti fẹ́ rí so Me fi yeye o because they believe that he has money and these people they don't go for dignity they go for money so far you can meet their need at that moment they want to go for it I give thanks I give God the glory it's not by my power but I just thank God okay because they want to survive also they believe that in téèyàn bá fi ní ló máa fi ń gba rẹ̀ sílẹ̀ ṣé kò kò ní fẹ́ wọ́n mọra wọn ń gbóná ṣé kò ní fẹ́ kò social media tó ńlá káyè bí i àná wọ́n pé twenty percent game tó ń play nìyẹn o mo dẹ̀ rí pé wọ ó dùn náà lórí pé o tètè máa ní emotional breakdown ṣé wọn ẹgbẹgbẹ́ ẹ i pé ṣé wọn ẹgbẹgbẹ́ ó fẹ́ pitch against Tony Abraham wọ́n rán lọ́sẹ̀ wọn wọ́n rán gbẹgbẹ́ ẹgbẹgbẹ́ bọ̀dá mi gbẹjọ́ wọn ẹgbẹgbẹ́ kéèyàn sọ pé láyé ẹ má dárúkọ ọmọ àwọn onílàákàyè nìyí wàláì ahmed kí ló ń jẹ́ gistlover wá wádìí ẹ̀ wọ́n á rà sí wá ní blọ́gà ń parọ́ ẹ̀yin tá a fi ń gẹ́ blọ́gà náà nìyí ibi ká gbé ẹ sáré kàbàkàbàkàbà so pé orí ẹ ò pé o ò lágbàlagbà kó fọ̀rọ̀ lọ Lizzy ń wá ẹnì kejì tọ́jọ́ mọ́ ọjà ni ó ṣe pẹ̀lú mẹ́sà ọkọ mẹ́sà ló kí fún un nkálukú wọn pa wọn fẹ́ rí Lizzy pẹ̀lú wọn Lizzy wa ń ṣe chat wa sọ fẹ́ pé bọ̀dá mi ọkọ ẹ̀ ló tún pè bẹ́ẹ̀ o ah, ayé mi ò tèmi bá mi Lizzy abayé gẹ́ èyí but to be sincere ṣebí Lizzy ti ń pe ọkọ ọmọbọ̀tí ní brother ṣèbó lóun ó dà pé ó dà pé ó raṣọ lọ́wọ́ ọmọbọ̀tí raṣọ lọ́wọ́ ẹ̀ náà kótó gbà tó ti lóun ní ọkọ yẹn gbà yẹn ló ti òun àti Lizzy Lizzy Lizzy gbàdúrà fún òun àti Lizzy Lizzy ti máa ń pòsè kó tó di pé fi ọkọ ẹ̀ mọ̀ náà ó lọ patí Lizzy náà tá a ti ẹ̀ ń béèrè pé wáì tí Lizzy ò fi lọ patí ẹ̀ nígbà tó fẹ́ ṣèyàwó so Lizzy ti ń pè ní wọ́n wọ́n wọ́n jọ close lára group tó ń jọ wà nìyẹn ìgbà tó tí Lizzy ń bú mi gbọ́n ń gbà yẹn ọmọ wọn praise ọmọ bọ̀ tí ó pẹ̀lú nǹkan tí mo fi sọ̀rọ̀ ọmọ bọ̀ ó tún pẹ̀lú nǹkan tí mo fi sọ̀rọ̀ ọmọ bọ̀ tí many times okay so there is not kì í ṣe bóyá nísìnyí ni wọ́n ṣe wà ní ó ti máa ń post ẹ̀ ẹ bá wo page ẹ̀ tó bá ń ṣe bẹ́ẹ̀dẹ̀ náà á post ẹ̀ tó ṣe nǹkan á post ẹ̀ ó ló wá síbẹ̀ yẹn ó ṣe èdè ó ṣe gbá ó ṣàwò. tí Lizzy bá ti pe bọ̀dá mi mọ́mì mi grandma mi ó fẹ́ báyé ó wá ń pọkú ẹ bọ̀dá mi ẹ jọ sáà ẹ máa fẹ́ ra yín pẹ́ ẹ tẹ́nìkan kan bá pè yín wípé kí ọkọ ìyàwó yín má jà wípé kó má dá Lizzy lóhùn ẹ jọ ẹ má gbà o ah èmi gan ajá síṣẹ́ yìí gbogbo àwọn tó ti yé jẹ tẹ́lẹ̀ gan wá wo ṣó dàbí mo ṣe dà ní Lizzy ó ń wẹ́ nìkejì tó ń dùn mọ́ ṣe wèé ló ṣe máa ń dárúkọ ṣé òpó ń porúkọ Ìyábọ̀ láti gbẹ ó ń pè jíṣẹ́ ọba ìyẹn ò dá lóhùn ó ń pè mí gan èmi ò dá lóhùn èmi kàn máa ń fi. ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé Ìyábọ̀ gan Ìyábọ̀ could be the one under the scene because of reason Lizzy have been shouting ẹ eh, ṣèpẹtẹrì padà o Ìyábọ̀ Òjó o kìnìkan kìnìkan o kò kàn bú ọkọ ẹ̀ mọ́ ni ok but ó ti ń padà wá fún Gistlover ó dẹ̀ ti sọ pé Ìyábọ̀ ni you get it Ìyábọ̀ náà lè fẹ́ kó gbórúkọ òun kúrò lẹ́nu Ìyábọ̀ may be tired of it kó ní òkè à bí ọdún ọ̀kẹ́ owó náà ń kọ́ àdáàgì e látijọ́ yìí ó ti ń sinmi tipẹ́ ẹ̀jẹ̀ àgbèsì Ìyábọ̀ can do it torí ẹ̀ ni mo sọ nígbà yẹn pé ìgbà tí Ìyábọ̀ Òjó sọ̀rọ̀ Dino nígbà yẹn kò pẹ́ kò jìnnà ló gbé obìnrin kan ló gbé sẹ́gbẹ̀ẹ́ Dino yeah kẹ́ lè mọ̀ pé their group Dino dẹ̀ jáde ó dẹ̀ ní this time around I'm going to sue you you just lover these girls I don't know them at all I've never met them in my life they are not my girlfriend I've never slept with them I've never set my eyes on them up to date mo ní picture yẹn lọ́wọ́ àwọn ọmọ ọmọ méjì kan báyìí tó máa ń ṣe destiny etiko àti ìdí ọ̀dà ọmọ yìbò kan báyìí yẹn àwọn méjèèjì náà gbèsè gbẹdínà ní ìwà ìdínà lòun ò fẹ́ wọn rí so they are using things also to blackmail ìgbà tí Ìyábọ̀ des jáde tó wá sọ̀rọ̀ yẹn náà ló ṣe the same thing ló ṣe the same thing. màá kọ́ mọ̀ pọ́ǹtì nu tó bá sọ jáde ọmọ ìtàn tó mọ ṣe wèé tí ó mọ jáde lẹ́ẹ̀mẹ́rin lójúmọ́ márùn lójúmọ́ ọmọ bọ̀tá mo rí pé ọmọ bàtà ní bó ṣe sọ lóòótọ́ wàhálà ìwádìí ọmọ pákí ilé ẹ̀ máa dàrú pẹ̀lú òun jẹ́ kí Lizzy pọkọ ẹ̀ ní bọ̀dá mi tó máa ma fi di túmọ̀ sí ọkọ ẹ ti di blackmailer. you see gbogbo yín pátápátá lè máa ń fẹ́ sọ pé kẹ́nìbọ̀dì leave people okay see if you are not there for somebody tẹ́ni yorùbá ti complain you don't need to okay Oh, ní láti sọ pé okay kó má ṣe listen on ń ṣe Esabod náà máa ń ṣe ẹ máa fi ń láwọn èèyàn ni create fear into people's heart téèyàn bá sì pèèyàn ní brọ́dà mi gba tí ń ṣe pé fẹ́ máa pè wọ́n lórí fóònù ó lòun ò ní pè yín lórí fóònù ò bọ̀ torí Facebook náà ló ti máa sọ gbogbo tó bá fẹ́ sọ kò ṣe pé bóyá ó wà lamẹ́ríkà pẹ̀lú wọn you understand me so anyway ṣá. ọkọ mọ̀ gbọ́ pé ọkọ ọkọ ọmọ bọ̀ tí tí mo pè ní bọ̀dá mi yẹn ó ń bá blackmailer ṣiṣẹ́ gist lover ni ó wà lẹ́yìn bàṣọ. you see Esabod also confirm there is a bla blackmail wa wa àwọn tó ń blackmail wa o irú madame yìí wọ́n blackmail for real ó ní nǹkan táwọn fi ń jẹ́ blogger nìyẹn torí ẹ̀ if in fact they need to stop blackmailer for real you must say the truth anything tó bá fẹ́ sọ kó jẹ́ tòótọ́ má blackmail èèyàn bó ti wù kó mọ o lè yab èèyàn you understand me you can yab people but don't blackmail them do you get it don't blackmail people blackmailer wà tó tọ́ o torí ẹ̀ sí ẹ̀yin tó bá ń sọ tó tọ́rọ̀ ń gbà yẹn táwọn èèyàn bá ń blackmail wọn ò ní fẹ́ gbà yín gbọ́n máa count in the same thing Esabod blackmail náà Esabod bá promo ẹ ayé ẹ máa bàjẹ́ ni Esabod máa ń tú story you have done it for me. of recent wọ́n sọ̀rọ̀ pé àwọn Libya o àwọn kan wọ́n wà stranded ní Libya ọjọ́ yẹn ló gbé story jáde ẹ Auto Bola ó fi òkú ọmọ gbé kinní kan lọ sí Libya ní tí mi ò ṣe rí simply because bóyá ó rí pé bóyá mo celebrate ìyá àbàdàn àbí mo celebrate ẹnìkan àbí mo sọ̀rọ̀ kan meanwhile ìwọ gangan náà kì í ṣe ẹnìkan náà ni mo ṣe i'm just trying to forgive them so that i won't ẹ ti understand i'm just trying to kò ṣe pé mo fẹ́ bá wọn ṣe but just try to release people from my mind tó bá dẹ̀ gbé nǹkan tó bá ṣe dáadáa wá tó bá ń fi wọ̀n mí lójú tó bá ṣe wọ́n lè lóúnjẹ lọ́sìn wọn ni so tó bá ṣe ṣe èèyàn àbó tó wá sọ̀rọ̀ ẹnìkan tó ń ṣiṣẹ́ fún ẹ sábọ̀dọ̀ kàn máa wá fún ẹ níbi pé òun lòún lè lòún lè dá ẹ òun lè stop ẹ you cannot stop me àmì ìdẹ̀ ń fẹ́ kéèyàn máa believe kó máa díẹ̀ mi àbí kó máa believe pé òun jẹ́ kí n kò wọ́n jọ́ lọ́rùn ẹ sábọ̀ máa ń blackmail tó tọ́ ni ẹsàpọ̀ tó jẹ́ pé òun ló rán yàn sí mi pé kí n wá pé òun fẹ́ bá mi ṣiṣẹ́ nígbà tó dé kò sọ pé fẹ́ gbowó ó wá ṣe tán ní kí n fún un two thousand dollar mo wá sọ mo ní mo sọ fún yín pé àwọn èèyàn ṣẹ̀ mí mi mo dẹ̀ ti ń ṣiṣẹ́ mi lọ mo ti ń ṣe show mi lọ mo ti ń ṣe more than three months gbọ̀gbà tóun wá come across show yẹn nígbà tí àṣántì yẹn tó ti kú tó gbé ó wà wípé àṣántì ló fẹ́ gbéṣẹ́ yẹn òun ló máa gbà òun ló gbúdọ̀ gbàṣẹ́ yẹn Esabod máa ń fipá gba nǹkan ó máa ń lo conny brain ó ní ó ń sọ fún wọn bọ̀tí ń sìn pé ẹ ìgbà tó lè wá sọ́dọ̀ òun àmì kò ní àgbàlagbà tó fẹ́ máa fọ̀rọ̀ lọ ìyẹn mi pé ó fẹ́ kó gbé márèjì ẹ̀ náà wá sọ́dọ̀ òun ìyẹn mi pé òun àgbàlagbà lòun kì í ṣe lísì ni kó máa bá ṣe òun àgbàlagbà ni kó máa bá ṣe so tó bá ti ń bá ṣe náà ó máa lóun ta kóńdó tó máa jẹ́ kọkùnrin máa ṣiṣẹ́ dáadáa ó máa lóun ta kàn mọ́lẹ̀ tó máa jẹ́ kọkọ ìlú ìdúró tí ò ní lọ òun náà the same thing gbogbo iṣẹ́ burúkú yìí náà tó ń ṣe pé kó máa kọ̀yàn mọ́lẹ̀ kó máa kọ̀yàn pa tí èèyàn wá sọ̀dọ̀ ara di bàbá lábúlé àti ìyá lábúlé yìí Esabod ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ní gbogbo ọmọ yẹn máa pariwo pé all these things tẹ́ máa sọ pé ẹ̀ ń ta lẹ́ẹ̀dì tó máa fi ti ọkùnrin mọ́lẹ̀ tó bá ti lé lẹ́ẹ̀dì yẹn báyìí ó lé lẹ́ẹ̀dì yẹn fún k1 k1 k1 ń tì sí gàjí ó ti yé the same thing ní system ló fi ń sọ wípé àgbàlagbà tó bá lágbàlagbà tó máa fọ̀rọ̀ lọ tó ti gbọ́ pé ìyá ẹ̀ ti kú ìyẹn nìyẹn máa ìyẹn <laughs> àti lọ láì díjẹ́ tí a tètè jáde pé ṣé ò ya wèrè ìwọ tó ń wá bí pé leave Esabod lo fi tell me to leave Esabod lo àgbo àyà Esabod tí mo jókòó mi jẹ́jẹ́ tó sọ pé òun fẹ́ kú tóun máa kó gbogbo yín dání lọ kì í ṣèmi wá ní pé kinní kan kí ló dé tó wáyé tó fi sọ fún Esabod kó fi ọmọ bọ̀tí sílẹ̀ ṣé ò ya wèrè ó ṣe sọ fún Esabod kó fi ọmọ bọ̀tí sílẹ̀ àná ọmọ bọ̀tí god godmother tiẹ̀ òun ní ṣe lọ láì díjẹ́ ó ti yé bẹ́yẹn ó fẹ́ fi system wọ wá nìyẹn Ìyábọ̀ Òjó tó ti wọ́ yẹn tẹ́jọjọ́ ń ṣe burúkú partner ìkàm ní kẹ́ continue ìyẹn ní kò dẹ̀ tiẹ̀ nídìí godmother ń sìn ọkọ ẹ̀ ní mọ́dà ẹ̀ òun ní bàbá òun níyá ọkọ ẹ̀ ọkọ ẹ̀ náà dẹ̀ ní bàbá tiẹ̀ ó dẹ̀ ti lọ́mọ obìnrin méjì ìyá ni wọ́n jẹ́ fún àti àǹtí àtàbúrò Leave them. Stop penetrating into people's life. When you go into people's affairs, you start talking about them also. You want to ruin them. You want to destroy them. You don't want good thing for them. Ọjọ́ tí ọmọ bọ̀ tí ṣe wedding mo ṣe congratulations fún mi. Despite kò ti bú mi rí. Kò bú mi náà like but kó máa tó throw shade. Kó máa throw shade. Ṣó ti yé? I congratulate her. Leave them. Let them be ìwọ yìí kan náà ló máa sọ fún wọn pé o máa dájọ́ tí ìgbéyàwó wọn máa túká ló máa da fún wọn o ti da fún Lizzy o ti da fún àwọn kan tán bá wá sábẹ́ ẹ̀ tán wàá wá fi sítẹ̀mù pé wọ́n mọ́ra láti bá yé wọn jẹ́ ọdọ tí pọ̀lú kẹ̀dẹ̀rẹ́ o ò ṣe bẹ́ẹ̀ fún Ìyábọ̀ Òjó leave these people alone. as posh as you are. gbogbo wọn as posh ṣé lisi gan kan má purọ́ ṣé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ náà ò rí Lisi Lizzy náà èèyàn máa ń ní grow ìgbà tó bá ń grow Lisi also posh kò sẹ́ni tí ò lè posh ṣé ti ṣe bẹ́ẹ̀ yẹn Lizzy also she's posh ó kàn jẹ́ pé ogun ayé tí ó ti nǹkan ti ṣẹlẹ̀ ó ti yé ìgbà yẹn náà bó ṣe máa bẹ̀rẹ̀ pẹ̀lú ìyàwó Wàsíù ńgbà yẹn nìyẹn wà ní kàn gbé wọn wá gbogbo pátá ló máa ní problem wàá sọ wọn sínú scandal ìyàwó ètò lọ wà ah, ó ló fine Bọ́lá ṣe orí yẹ̀wọ́ lè dó lẹ́gbẹ̀ẹ́ Fatia ni wo bó ṣe rí fàkì oríṣiríṣi èébú designer èébú oríṣiríṣi. tí n bá ń gbàdúrà tí mo ń gbàdúrà báyìí tí àdúrà yẹn ń wọ̀ mí láti mò ń sunkún wàá kọ̀ tiẹ̀ sí pé mò ń sunkún torí Wàsíù wo blọọgì mi bí ẹni máa kú ìgbà tí Wàsíù fi lédè yẹn lẹ̀ o tún gbé ọ̀kín gbogbo àwọn ìyàwó tó ń gbé wá sọ́dọ̀ ẹ̀ ń sìn àkín rórí wọn àkín rídì wọn madam àkín rórí wọn àkín rídì wọn o tún wá fẹ́ pé wọ́n gbélé ìwá báyìí ń sìn kélé tún wá kó wá máa bá ẹ kó máa advice i kó wá jẹ́ adviser fún ó máa fọ́ lé ẹ̀ ni leave them alone please madam èmi gan bí ìyà ṣe ti jẹ mí lójú ẹ yìí ṣé kó tó bá jẹ́ pé kì í ṣe pé ẹ wicked from the pit of ẹ ṣé kò yẹ kó ẹ ti gbẹnu kó lọ́rọ̀ mi kẹ sọ pé ẹ tiẹ̀ fi Bọ́lá yẹn lẹ̀ tí mo tún ti ń gbé Dangote sókè Dangote tó tó bá tẹsẹ̀ Dino tó tó bá tẹsẹ̀ ó fi èmi odidi designer ọmọ ọmọ tá a fi ń ṣàdúrà fún mọ́ mọ́ gidi ni mí tí n bá pọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà nàìjíríà ò ní rí bó ṣe rí yẹn tí irú mi bá pọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ṣùgbọ́n ó fi mí wé bàtà lásán ó wá fi àwọn amúrọ̀bà tó ń patronize ẹ tó ń fún ẹ lówó àwọn rọ́bìrà mo ní rọ́bìrà yẹ òyìnbó ni mo sọ àwọn rọ́bìrì àwọn killers àwọn tó máa ń ṣe apàyàn pàyàn pàyàn gbogbo wọn pátá wá fi wọn yẹn replace ààrẹ ẹ lọ́dọ̀ ẹ̀ bó ṣe rí ní nǹkan tó jẹ́ ló sọ yẹn ọlọ́run ò ṣe ẹ lójú leave Bíọ́dún ọ̀kẹ́ owó ìgbà tó ṣèyàwó ó blé ó congratulate ẹ̀ kó ṣe kinní kan nígbà yẹn ló wọ́kọ́ wá sọ pé Auto Bola yẹn o wàá drag ẹ̀ bí Auto Bola ṣe drag ẹ̀ báwo mo ṣe drag so kí mi ò lè support Ìyábọ̀ Òjó ó ti yé Ìyábọ̀ Òjó ò lè ní two godmother mi ì ni mo fẹ́ ṣe godmother anybody I may walk alone, I may win. I mean, walk alone is a winner. But when it comes to the talking time, to say the truth, we say it the way it is. Okay? So, tí Lizzy tó bá mú Lizzy ti jọ wà papọ̀ ni. Lizzy ti before today. Ọjọ́ tó ṣe wedding náà ó celebrate, ó tún gbàdúrà fún wọn. Ó lè lọ sí ko kóun jẹ́ kóun dẹ̀ sọ pé òun ṣùgbọ́n babaláwo. Kó tó di pé wọ́n darí Lizzy náà sí gbogbo eléyìí wọ́n géèmù ayé ẹ̀rìn wọ́n dẹ̀ win ọ̀tá dẹ̀ ọlọ́run ọlọ́run sì lè reconnect ẹsẹ̀ kó lè reconnect kó rí trace back this footstep ó ti yé bẹ́yẹn anyway new sound gbogbo bí lílì sì ṣe dà lónìí ẹsà bọ́ọ̀dù pẹ̀lú àwọn tó contribute sí olóògbé ẹjọ́ àwọn ọ̀rẹ́ wa tó bá gbẹ́jọ́ àwọn ọ̀rẹ́ wa ń gbà yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ tó gbẹ́jọ́ mi níjẹ́ ó pẹ́ débi bó ti máa fowó lọ̀ mí ṣé mo bá sọ̀rọ̀ ọ̀rẹ́ ẹ̀ àbí mo bá bú ọ̀rẹ́ ẹ̀ wọ́n máa ní mo tú wọn láṣìírí ni bọ̀ máa sọ pé kò dání because I won't do it ẹni tó rajà lọ́wọ́ dọ̀ mí kan tó ní kí n lọ bú Tinubu mo ò bú mi ò bú anybody you cannot send me to be a bad person. wọ́n lè ní mo bad wọ́n lè ní pé mi ò ṣeé finú wọn inú tẹ́ fi wọ̀n mí yẹn inú tó dání àbí inú burúkú kí lẹ́ ń tà láti ṣe fún mi you are trying to change my career you are trying to change my room my destiny you are trying to change me from what God has made me to something that you want to make I'm made by God okay so be a role model a good example bí mo ṣe sọ̀rọ̀ mọ́ mi a máa gbọ́ ó sọ̀rọ̀ ìyá ẹ ó sọ̀rọ̀ àwọn ẹbí ẹ mo ṣe dáadáa fáwọn ẹbí mi gbogbo nǹkan tèmi ṣe fẹ́ bí mi ẹlòmíì tó bú mi lórí mídíà ẹ̀ wọ́n ṣe fẹ́ bí wọn tí n bá tún lówó lónìí àá tọ́jú mọ́mì mi dáadáa bọ́mí nǹkan fẹ́ kẹ́nìbọ̀dì tí ò bá ṣe dáadáa kó máa gàbá lórí mi kó máa béèrè fún right kan tí ò bá sí we teach ourselves lesson good be a good example kí ni lísì ṣe fẹ́ sá lọ́dọ̀ mi torí pé gbogbo nǹkan tó ní kó wá sọ fún mi gbà yẹn tí mo wá rí pé ah ó ní kí n bá ṣe kó tó wá fẹ́ máa ta sí mi rọ́fúlì ẹni tó bẹ̀ wá mo blast ẹ̀ síbẹ̀ yìí ó máa sá fún mi ni kò ní fi ọ̀rọ̀ rú ẹ̀ lọ̀ mí láéláé ìyẹn ẹ̀sìn mi ní jẹ́ kó torí tí tó bá dẹ̀ lísìn gbà yẹn ẹ̀sìn yẹn àti trouble stress tó ní láyé kò ní lè ṣe mọ́ kò ní ní too much stress because àwọn èèyàn tó bá máa níṣó mo ti ẹ lẹ́yìn mo ń bá ẹ lọ ọmọ lọ jalè olóhùn ti lẹ́yìn ọmọ pààyàn olóhùn ti lẹ́yìn ó ń ba tèèyàn jẹ́ olóhùn ti lẹ́yìn mi ní tí sì ṣe gbogbo ẹ o bọ́ tó ń ṣe àwọn nǹkan tí ò dáa olóhùn ti lẹ́yìn bọ́ tó bá ba wí lákòókò tó kọ́ ṣe yẹn kò ní ṣe mọ́ ó ti yé bẹ́yẹn tó bá ṣe gan-an máa ní kò ní lè kò kó tó kó tó mọ̀ pé ò gba nonsense be a good example don't destroy people children wọ́n wá sọ pé media ò ṣẹ́tù orí ọ̀rọ̀ tí mo ń sọ lónìí tí mo sọ yìí tí mo gbẹnu kúrò bẹ́ẹ̀ látọ̀dún yìí ọ̀rọ̀ k1 o àti gbogbo wọn o tó bá jẹ́ ńgbà tó ń gbé Wàsíù tó ń gbé sábọ̀dù lọ sí Nàìjíríà àti gbogbo àwọn èyí tó bá ní ìlàkàyè bí èmi àti bí wọ́n níbẹ̀rẹ̀ Ọlọ́run wọ́n sọ pé tẹ́ ọmọ yìí bá ṣẹ̀yìn àti obìnrin o ẹ kàn jẹ́ kó bẹ̀rẹ̀ owó ẹ̀ ẹ filẹ̀ let bygone be bygone mistake wà correct yourself ẹ sábọ̀dù lè ṣọmọ ni. oníbọ́lá ó gírì gan-an ìwọ sí wàsíù ìwọ báwo wàá náà gba cup tv ẹ wọ́n ṣe kíní kan kìnìkan bó ṣe ń sọ yẹn náà ó fi wàsíù ṣẹ̀sín o ó ń fi mí ṣe ẹlẹ́yà ó ń fi wàsíù ṣẹ̀sín òun náà torí pé ó full of that evil nínú ayé ẹ̀sìn pọ̀ gan so you need to share it to people iṣẹ́ kó sọ fún gbogbo wọn wà á máa gbọ́ màláìkà á máa kì í gbà yẹn ó di ọ̀rọ̀ yẹn di irun tóró because ó bìlí pé òun kàn lè bẹ̀rẹ̀ pẹ̀lú mi kẹ̀lú tí ó bá ti sọ bẹ́ẹ̀ yẹn màá gbẹ́nu kúrò òun mọ̀ pé mo yí bọ́bọ́ àwọn yẹn náà ń sin ọ̀rọ̀ yẹn di ọ̀rọ̀ ẹ̀sìn tó yẹ pé wọ́n máa believe wo gbogbo wọn majority bìlí wọ́n kábàámọ̀ pé wọn bá má ti lọ pe ẹ́sà bọ́ọ̀dù ṣó ti yẹ torí gbà yẹn àwọn náà wípé ẹ̀ńtà lè bẹ̀ sí rèé tó máa kápá ẹ̀ wọ́n rò pé wọ́n fẹ́ bully me to silence Esabod is a bad experience a bad example when you go there to sort your problem it will increase it for you kì í ṣe rọ it will increase instead of that problem to ìgbà tí Wàsíù wá dé tó ti padà dé tó kàn rí Wàsíù ni ẹni tó jẹ́ kó lọ sọ́dọ̀ Wàsíù yẹn àbíkẹ́ ni o ó wá rí àbíkẹ́ pẹ̀lú Wàsíù gbà yẹn tí àbíkẹ́ ń jẹṣẹ́ Wàsíù tí wàá ti ń jẹṣẹ ó wá rí pé ó dà pé wọ́n fún ní ọdẹǹsì jọ ń lọ òun kẹdẹrẹ ti fọkàn sí pé òun fẹ́ lọ dóko Wasiu ó fẹ́ ó rò pé Wasiu máa dóhùn tó ti sọ pé òun dúpẹ́ o arúgbó ara lòun ṣẹ̀fẹ̀ wá márì nìkan kiri wọ́n ti máa ń ṣe kọ́mà márì tipẹ́ tó máa fẹ́ dó tó máa set obìnrin fún ọkùnrin fún ẹ lórí mídíà yes we know all the game ara àwọn tó máa ń fẹ́ yàwó tó yẹ pé fake marriage ni wọ́n máa ń ṣe adẹ̀rẹ̀ àwọn tó yẹ pé fake wọ́n dẹ̀ máa padà di òótọ́ bẹ́ẹ̀ ni ẹ rí pé ń jẹ́ mo sọ pé wọ́n ní à ṣe bí akànfẹ́ play game ni pé kọ́kọ́ gbéyàn papọ̀ pọ́kà àti àwọn ni wọ́n lórí media ìpele monopoly game yẹn kí ní kankan mo ní à mo ní we are serious about ourselves you see a lot of people wọ́n kàn lè date wọ́n kàn lè lọ fún dé kínní pé okay we want to match i mean akànfẹ́ kẹ́ ṣe bákan at the end of everything afẹ́kẹ́ heart like husband and wife afẹ́kẹ́ heart like husband and wife o wọ́n dẹ̀ heart wọ́n dẹ̀ ń kiss lọ lórí set kiss tí wọ́n dẹ̀ ń kiss yẹn ó dẹ̀ padà wá di pé wọ́n wá bẹ̀rẹ̀ sí kiss ní real life wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí love ara wọn and they marry do you get it so but ìgbà tó dé nàìjíríà gbà yẹn torí pé àbíkẹ́ ni wọ́n wá jẹṣẹ́ àbíkẹ́ wọ́n fún ní you know ó wá rí i pé àwọn ọmọọṣẹ́ wàsíù náà wá tì sí àbí ìṣàmọ̀ ìṣàbóyá wàsíù tẹ̀ jẹṣẹ́ tó tẹ̀lé kò jẹṣẹ́ wọn ó ṣàyà ló bá bẹ̀rẹ̀ pẹ̀lú wàsíù wàsíù obìnrin àtẹnitọ̀ òun ló ṣe ní kọkiri kan òun dàbí ẹfúnṣe tán ní bó ṣe wà yìí òun máa bá yẹ jẹ́ ni ó bá jáde fún wàsíù ní ọjọ́ náà lọ́hùn nígbà tó dé láti nàìjíríà nítorí pé wàsíù ò ṣe kò tètè ṣe nǹkan tó ní kó ṣe ó ti yé ohun tí tán bẹ̀rẹ̀ tí wọ́n á ń pe oríṣiríṣi èèyàn wá ba ó yẹ ṣe Albert lọ́dọ̀ ẹ̀ o máa fún lówó ó mọ̀ náà majority of àwọn tó wà yẹn tó bá jẹ́ tó connect mọ́ olórin àbí celebrate one way or the other they are paying for Wasiu for kó má bàa wà drag púpọ̀ ṣótiyé woman yìí mọ tòótọ́ but she support evil for the food tó fẹ́ jẹ àwọn ọmọ lọ́mọ gbogbo àwọn ọmọ tó ya wèrè sórí mídíà yẹn lọ bèèrè lọ́wọ́ dáadáa gbogbo pátá ló kọjá lọ́dọ̀ Esabod Esabod ló train everybody èyí tó wá padà lọ sọ́dọ̀ Àbíkẹ́ lára wọn ẹ òun náà máa ń sọ alọ́dọ̀ òun náà ti kúrò gbogbo àwọn tó ya ẹ̀wọ̀n nà tó ń practice gbogbo evil lórí media they are from Esabod to God èyí tó lọ ẹ̀wọ̀n ọ̀dọ̀ Esabod ni shadow cast ni everybody tó ní problem ọ̀dọ̀ Esabod ni òun ló train wọn second batch second second gbà tí second war máa bẹ̀rẹ̀ òun náà ni àbíkẹ́ dí ẹ́sà bọ́ọ̀dù ni òun ló train gbogbo wọn. you see let us be a good example madam tí mo lọ sí ọ̀rọ̀ nàìjíríà yẹn tí wọ́n ṣe mí níbi bẹ́ẹ̀ yẹn tí mo sunkún á ní ẹ jẹ́ kóbìnrin yìí ẹ jẹ́ kó ṣe iṣẹ́ ẹ fi sílẹ̀ kó máa ṣe kó ṣòwò ẹ̀ kó ráyè tí ọjọ́ mọ́ ẹ̀ a máa ro burúkú ríṣiríṣi sí mi á gbé tí ò jáde á ní kàn ṣe èpèdè gbogbo àwọn tó ṣe èpèdè gbogbo wọn lára wọn ló yọ dànù wọn yọ kú dànù àwọn èèyàn kú gan lórí ọ̀rọ̀ mídíà yìí o ẹ sábọ̀dẹ̀ ló fa ikú òjijì fún majority of ten bàbá ọmọ mi yẹn ńgbà yẹn ibi tóun wá burú sí tó bá rí mi tó ń bú mi á lọ sọ́dọ̀ ẹ sábọ̀dẹ̀ ó wà lọ́ndà ẹ sábọ̀dẹ̀ ó wà ní ọ̀ndà ẹ sábọ̀dẹ̀ bàbá ọmọ mi kú lọ́jọ́ tó tún kú tán pa yẹn Esabod jáde kò ní conscience ó jáde ó wá fi drag lẹ́lẹ̀ báyìí ìyẹn nìyàbọ̀ òjò dúró sábẹ́ àwa lọ́mọ tòun sẹ́tù wọ́n bá yá àwọn ọmọlọ́mọ jẹ́ ẹnu ẹ̀ ló wà yẹn tí ò ń bolówó nú ẹnu ẹ̀ ló wà yẹn téyàn ò bá ti jẹun tó o bá ti jẹ́ problem fún mi I can never be a problem to you tó tó tí n bá torí pé nísìnyí báyìí o bàbá ọmọ ti tèmi ó ti kú kí wá sọ pé bàbá ọmọ tiẹ̀ gbúdọ̀ kú no torí pé nísìnyí mo wà ní Canada wọ́n fìyà jẹ mí wá pé ibi tó bá wà ó gbúdọ̀ jẹ ìyà no kí wá sọ pé tó mọ́ jà ẹ ló lè ń sìn àwọn ṣe nǹkan kan fún ẹ kébì náà dára wọn nígboro kí wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣẹ́ta àwọn ìyàwó no orúkọ rere sàn ju wúrà àti fàdákà lọ a máa máa pọ̀ tó bá dẹ̀ máa yáǹsì wá jáde wá máa sọ̀rọ̀ àwọn politician Nàìjíríà wọ́n dáhùn politician Nàìjíríà yẹn ìgbà míì tó bá wùyàn wá ní gbogbo àwọn yẹn kan pa wọ́n dànù káwọn fúlàní pa wọ́n dànù ìgbà míì wàá dárúkọ wá ní káwọn yorùbá pa wọ́n dànù kan kojú ìjà kan wàá sọ gbogbo ẹ̀ ìgbà míì tó bá tún yá wàá máa bú gbogbo àwọn tó wà ń páwà yẹn ní ìwà lórí facebook gan tẹ ẹ kọ́kọ́ dé sí bí àwọn tẹ ẹ bá ń bẹ ẹ lé wọn wọlé ni bí àti àbíkẹ́ communication ẹ lé wọn wọlé ni nígbà ẹ̀yin o njẹ lè gbà ẹ máa fi lòyàn nígbà tó wá tún yá o gbogbo àwọn ọmọ tó wá tún wá wá sábẹ́ yín ṣe lẹ wọn níkọkúkọ ẹ máa sọ pé tẹ bá jẹ gọọmẹǹtì tẹ bá wà ní power lọ́jọ́ kan orílẹ̀-èdè nàìjíríà máa túnṣe ẹ lè túnṣe ẹ máa bàjẹ́ ni ẹ máa worse than the worst. honestly speaking now you want ọmọbọ̀tì tó kọ́ máa pé kò lẹ́ni tó máa máa fọ̀rọ̀ lọ ọ̀rọ̀ owó ló wà lẹ́nu yín tẹ máa ẹ̀ ní advice àwọn tó máa ń pàtẹ́wọ́ fún yín àwọn tẹkọ̀ máa ń defend ni tí wọn ò fẹ́ káṣírí wọn tú síta gbangba yìí at the end wọ́n ṣe wá ṣe lẹ́yà number one ta ló gbé sórí Ìyábọ̀ Òjó wá bá yín rí ní ó ti ten to fourteen years ago ni wọ́n ti gbé sórí Ìyábọ̀ Òjó wá bá mi two thousand and eleven kọ́ni àbí ten ni wọ́n ti gbé sórí Ìyábọ̀ Òjó wá bá mi nínú ilé mi mo dẹ̀ dárúkọ ẹni tó gbé sórí ẹ̀ wá bá mi tọ́nà ti ń lò fún iṣẹ́ ó mú lò fún church set up people destroy people's home ṣé anybody gbé orúkọ ẹ̀ wá ọdún wo ni Esabod ṣe mọ Ìyábọ̀ Òjó kò tí lè kò tí ì pẹ́ ó lè ti máa gbọ́ bọ̀tì lẹ́nujọ́ mẹ́ta ìgbà tọ́rọ̀ tó yìn ṣẹlẹ̀ ló ṣe ẹ̀wà sọ́dọ̀ ẹ̀ ló wá sábẹ́ ó lé àwọn tó wà ń bẹ̀ jáde òun wá gbà bó ṣe lé Ṣadé tó ṣe lé Dorcas tó lé wọ sínú lọ tó kó sínú wàhálà ó possess kìnìyàn àwọn nǹkan tí Ìyábọ̀ Òjó máa ń ṣe nìyẹn bó jẹ́ kí n sọ fún ẹ. béèyàn ṣe wù kó gbọ́n tó láyé kò lè gbọ́n tó lọ́hùn ọlọ́run ló gbọ́n gbogbo èèyàn gọ̀ ni. ọ̀rẹ́ tó wà ní Nollywood tó wà nìyí tó ń gbé ní Manchester ní ìsìn Lady, ìyẹn tí wọ́n ọ̀rẹ́ best friend ẹ̀yìn gbogbo wọn sá fún pátápátá okay excuse me madam look at the way Esabod is talking now pé wọn gbogbo èèyàn sá fún Lizzy ṣé Lizzy sí ìjà tó Esabod lórí bíbí báyìí ìjà kòkò ní Esabod ìjà náà ti mú láti ìgbà tó lóun ti dé yẹn bọ̀ tí nǹkan tó ń ṣe yẹn á máa sọ fún yàn torí ẹ̀ mo ṣe mọ̀ pé àwọn tó mad tó ń ṣe èrè gidi wọn kì í mọ̀ pé wèrè ni wọn they call people mad at times ta ló jà tó Esabod lórí social media ṣebí nísìnyí Lizzy sọ pé ẹni tí ò bá wá fún wọn àbí tí ò ti ṣe wọn òun ò ní wá fún wọn bọ̀ Lizzy yìí àmì yẹn sábọ̀dù ó máa ń gò fún ẹni tí ò wá fún á lóun fẹ́ cruise tọwọ́ bá tẹ̀ tọwọ́ yẹn bá wá hard lára ẹ̀ á lóun cruise ni ó lè lóun fẹ́ fi make name ó lè lóun cruise ni kúrúsì ńgbà tí torí ẹ̀ tọmọ bá ti jọyàn ńgbà mi kò ní fẹ́ kọ́mọ ẹ ọmọ tó bá jọyàn yẹn máa fẹ́ nà pa ni Lizzy wá mú ọwọ́ yín báyìí sìn níbi tó ti ń kúrúsì tó ń kọ tó ń blog àwọn èèyàn tó ń ṣe oríṣiríṣi tẹwa ní gbogbo wọn sá fún ni bọ kí ló tí gbogbo èèyàn ò sá fẹ̀yìn bó jẹ́ bẹ́ẹ̀ ṣe jà tó yẹn kò yẹ kí Farida wá gbọ́jà fún ẹ láti polówó gbogbo àwọn wèrè àtàwọn tó kù pso máa kò yẹ kán gbọ́jà fún ẹ àti gbogbo àwọn politician kan tó ń sápamọ́ sábẹ́ àwọn yẹn náà tó ń gbọ́jà fún ẹ kò yẹ kán gbé fún ẹ because you see her now like a threat you see Lizzy like a threat you have been trying that you want to ruin her that ìwọ tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ báyìí wàá finish ẹ̀ ni ó wá rí pé kò dúró no retreat no surrender ló fi ṣe fún ẹ àlùtà continue òun ló ṣe wá ń sọ pé nsìn ó jàkú ni ó jàkú ni ta ló jà tó ẹ sábọ̀dù bí ẹ má parọ́ ní orí social media yìí tó bá fẹ́ gbé ìfẹ́ ẹ̀yẹ pé tẹni tó ba ayé èèyàn jẹ́ tó bá sọ pé èèyàn kan ba ayé èèyàn jẹ́ tó bá sọ pé èèyàn tó ń jà jù tó bá nígbà kúrọ́mọ́ èèyàn tako ni tá a sọ pé ká fi kúkúrú ajá àwìn ká abélépo tà ń gbógbóná ká sàbádé kán ṣiṣẹ́ tán kò fẹ́ jẹ́ tó òbí tó ṣe tí kò máa fẹ́ gbìn kò máa fẹ́ lọ ká ń bẹ̀ ẹ́ kó máa fi agídíká kòkó ní kòkó ìwọ ní oyè yẹn àti àwọ́dù yẹn ọ̀dọ́ ẹ ló yẹ kó fún ara àwọn ọmọ tó bá jọ ẹ náà bí Ìyábọ̀ Òjó bí nǹkan kan báyìí náà tó bá ṣe nìyẹn tèso level tẹ́ lè dé nígbà yẹn Elizabeth Ọbanla ṣiṣẹ́ tó ń gbà yẹn mọ́ àwọn pé bẹ́ẹ̀mi àti Elizabeth tó bá ṣe nǹkan tí ò da màá Buke búkẹ̀ bàbọ̀ tó mọ̀ pé tó bá ṣe nǹkan tó dáa màá tún sọ pé ó ṣe bó ṣe ti ń jà fún APC tó nígbà tó di ìgbà tó máa harvest nígbà yẹn ó sọ pé wo àwọn kan ló jà fún APC ẹnìkan náà gbé oríyìn rẹ fún ìwọ ò jà fún èèyàn kó o máa ṣe dáadáa fún yàn kó wá lọ gbóríyìn yẹn kó ṣe tán kó wá lọ gbóríyìn yẹn fún yàn iṣẹ́ tèmi bá ṣe tán bá gbóríyìn yẹn fún yàn yẹn ìwọ tó ń gbóríyìn yẹn fún o máa ṣọ́kù kì í ṣépè mi kí n ṣiṣẹ́ kó jẹ́ mi ló yẹ kí n jèrè kán wá lọ gbóríyìn fẹ́ràn mi ò ní jẹ́ kò ní kádùn ò ní kíje because olè ni wọ́n ń pè yẹn ó ti yé gbogbo àwọn ìwà burúkú tí àwọn èèyàn ń wù láwùjọ wa nílẹ̀ Yorùbá wa tí ò da táwọn èèyàn dẹ̀ ń fojú neglect nìyẹn ṣé nísìnyí ẹ rí pé mo tún fi respect fún ṣùgbọ́n tó bá yẹ pé ká yá àbẹ̀yàn ó lè sọ pé ọ̀tọ̀ gọ́rọ́dọ́mù ọ̀tọ̀ tí ò lówó lọ́wọ́ èmi ti ń lówó kẹ́sàbọ̀dù tó lówó mo ti ṣe dáadáa nínú ayé kẹ́sàbọ̀dù tó ṣe wọ́n fún ẹ̀sàbọ̀dù ní owó ni láti ṣe dáadáa wọn ò fún èmi up to date kò sí ìsẹ́ni tó fún mi pé bọ́lá gbowó ìkó lọ fi ṣe dáadáa àwọn èèyàn máa ní ti bá dárú dáríjì wá sí òǹsìn ẹ á fún mi connection bọ́mí ìkànfẹ́ kórìí mi bíi ṣipẹ́ in tó ń ṣe fún mi mo believe nínú ogún mi gan mo dẹ̀ believe nínú freedom mi mi dẹ̀ ń ṣèkà fún yàn tó bá fẹ́ ṣe nǹkan kan fún mi tó bá fẹ́ ṣe nǹkan kan fún mi let me know tí mi bá ti ṣèkà fún ẹ má ṣèkà fún mi do you get it because kò ṣe pé mo wicked mo máa ń tẹnu mọ́rùn bọ̀ mo kàn gbàgbọ́ nínú mo kàn gbàgbọ́ nínú òtítọ́ mi àti nínú ìwà mi tí mi bá ṣèkà fún ẹ má ṣe fún mi tí n bá pọ́n ilé pọ́n mi lé tí n bá yẹ̀yẹ́ tó bá di pé kájà báyìí sẹ́wọ̀n Auto Korodomu Auto ọmọ ẹ̀kan awọ ìsídèlè ìyá ẹ̀ awọ ìsídèlè yẹn kí ni mo ṣe fún àsìkò tó pè mí láwọ ìsídèlè ó ń pa òwe fún mi awọ ìsídèlè ooo awọ ìsídèlè ó ló mọ awọ ìsídèlè ẹ̀ torí mo sọ pé mi ò kì í fẹ́ ọkùnrin sí torí mo sọ fún gbàyẹn ní bàbá ọmọ mi yàn gì lọ awọ ìsídèlè ẹni tí mo fẹ́ fẹ́ ń sìn tó bá ju wàsíù lọ tó bá yóò ti yé ẹ ti understand but nígbà yẹn máa kàn máa yọmọ ọmọdé you can just be talking but mo ṣe ń sọ̀rọ̀ ńgbà yẹn let's say eleven years ago I was twelve years ago I can't talk like that again I'm getting older I'm getting mature every day and I've learned my lesson also all of them they learn their lesson all the people who run around us about for the settlement of some issues instead of that issue to be settled ó jàǹjà stick síta ní issue yẹn fọ́ká síbẹ̀ ni ló bá gbọ́ pé orí ẹ ò fọ́ká síbẹ̀ iṣu yẹn ti fọ́ká síbẹ̀ bọ̀bàdé yankí ò fọ́ká síbẹ̀ iṣu yẹn ti ó ti ó ti backfire ẹ̀fìtì ti dàrú ó ti di iṣu yẹn àyàn. nígbà yẹn tí mo dé tí mo ń sunkún yẹn kí mo wọ́n kàn sọ pé ókè o kọ̀ọ̀kan tí ẹ̀gbà ló máa ṣe bísíǹsì ẹ̀ máa lọ máa bọ̀ máa wọ̀ rí nǹkan kan máa ṣẹlẹ̀ kọ́dọ̀ rẹ̀ má bẹ̀rẹ̀ sí í ṣe ẹ sábọ̀dọ̀ á máa sọ fún mi pé gbogbo ohun tó ń ṣe ń bí láàmú àti yan àwọn èèyàn tiẹ̀ ayé ẹ ọ̀tá mi máa bàjẹ́ ni gbogbo ibi tó lọ ṣiṣẹ́ lónìí all those atrocities is telling people doing bad thing and you are teaching people some ọmọ minor wà lọ́ndà ẹ̀ àtàwọn tí ò minor gbogbo wọn wá di ẹ̀wọ̀n náà sí ẹ wá ní ẹsàbọ̀dù wà lára àwọn tó bà economy wa jẹ́ ẹsàbọ̀d is part of the people who destroy our economy destroying the life of women and men destroying the life of people even celebrities tó lọ sọ́ndà wọn ẹsàbọ̀d is part of people who destroy Lizzy Anjorin's life To bá gbé story ọ̀rẹ́ ẹ̀ kọ̀ọ̀kan wá àbí ẹnì kọ̀ọ̀kan tó bá jẹ́ godfather àbí anybody To bá rí book ẹ̀ Abi to bá tó ń bá bá ṣe wọ́n tó pọ̀ fẹ́ gbowó ń gbà yẹn àti pé ẹ̀yin kan náà tẹ́jọ wà ń bẹ̀ tí gbogbo yín ẹ̀ máa máa rẹ́ jẹ òun ló di wàhálà lónìí abilisi lè sọ pé mo bèrè owó lọ́wọ́ rìn àbó fún mi lówó rí kò fún mi lówó mi ìbèrè owó lọ́wọ́ ẹ̀ rí in fact ìgbà tó ń story. sórí ẹ̀kọ́ wá tí mo rò pé kó di wàhálà mo pè ń gbà yẹn kò gbé agogo rẹ̀ fílẹ̀ òun fúnra rẹ̀ ló wá bẹ̀yàn wá tó wá ní kó mi ó ti yé so ìyẹn bó ṣe jẹ́ leave these people alone má sọ pé tó pé òun wá crowd wàá báyé wọn jẹ́ ni paper àjọ gbé gbogbo yín ah, tí pépà bá gbé yín yẹn kí ló máa ṣe pépà tún ti gbé o gbé ẹsà bọ́ọ̀dù tí pépà bá gbé yín tí pépà bá gbé yẹn kí ló ṣe ṣé wọ́n gbé fún dáadáa ni wọ́n gbé epo bayé jẹ́ wọ́n bá epo bayé ọmọ kan jẹ́ òbayé ilé jẹ́ tí ò dẹ̀ ṣe fíìmù ló ń ṣe ó ṣe reality show àbọ̀ mọ̀ pé show tó ń ṣe yẹn reality là ń ṣe yìí tó bá jẹ́ pé fíìmù là ń ṣe ń sàmà sọ pé à ń hàn àti ni kì í ṣe bó ṣe rí life yẹn you are showing your real life your attitude the way you can destroy and kill people face to face and you are happy paper dem gbé ó dẹ̀ sọ tó bá mú àwọn mọ́dúrà yẹn náà sọ pé wọ́n ti lọ pa èèyàn sí gbòòrò oríṣiríṣi dẹ́kun kó máa ka ẹ̀ mọ́ tó bá ń sọ̀rọ̀ táwọn èèyàn bá fẹ́ blog lisi yìí ṣe ìwọ tí oníbàárà bá tí báyìí bá ń pàkúta lẹ́nu oníbàárà lẹ́nu èèyàn gbogbo kì í ṣe lẹ́nu oníbàárà tó rọ̀ fẹ́ ló bá dé náà wá jáde mi tiẹ̀ mi tiẹ̀ ní gbámu mi tiẹ̀ ní dákẹ́ mọ́ kò ní dáfẹ́ tó bá ní kó dákẹ́ ọmọ bọ̀tì ah, ó máa fẹ́ wà níṣẹ́ ṣe ni blọ́ọ̀gì gan blọ́gà mi kò níṣẹ́ ṣe ìjà ti yín owó ní fáwà òfò lẹni tó bá sọ pé kó dákẹ́. ṣe gbọ́ ẹyinjú elédùnmarè send message to me now ẹyinjú elédùnmarè send message to me ẹ̀yin ju Elédùmarè náà ó lọ síbẹ̀ ó gbé business lọ sọ́dọ̀ ẹ̀ ó bá jẹ́ ni ó wà ní Canada àbíbá ó bá tiẹ̀ jẹ́ ni. ó ní wọn tí ẹni gbọ́n ò nígbà torí bó fẹ́ gbèjà Ìyábọ̀ bring it on sórí gbogbo ayé èèyàn tó máa ń bàjẹ́ torí àwọn ọkùnrin èèyàn ti ẹ̀yìn sórí mo tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ì fẹ́ dáríjì àwọn èèyàn kì í ṣe dáríjì náà mi máa ń fẹ́ pé torí nísìn wọ́n lè lọ mo lè sọ̀rọ̀ tán kí n tún gbẹ́nu mi kí n tún gbé báyìí bẹ́ẹ̀ ni i will be putting my mouth to some things because ó ń ṣe ìkàjù fáwọn èèyàn it's not good ọdún àmọ́ pé ayé ọmọ yín kò jẹ́ kankan fún yín especially èmi ìfiyọ yín o láti ìgbà tí ọmọ yín kan ti rìn lọ ó ti sọ yín di ajé eléèkúrú tó máa ń kanra ẹ ti wá wò pé ayé anybody can bàjẹ́ ni your present kò dáa ó ti yé the problem you have then nobody or none of these people cause it for you it may be a a bóyá neglect i mean bóyá pẹ́ ṣe neglect issue yẹn gbà yẹn ló jẹ́ kó turn to be to be like that or kó jẹ́ cause or one thing or the other all these people you are turning all the tẹ́ wá fi ogun mú àti ìjà tẹ́ wá fi gbogbo gbòòrò dàrú yìí wọn ò ń problem yín don't put your problem and i mean aside and start fighting people and creating the same problem irú design problem to ní yẹ kó máa create ẹ̀ fáwọn èèyàn kò dáa o kò dáa kò kí ń jẹ́ kó ogun tán lẹ̀ kò dẹ̀ kí ń jẹ́ kí ìṣòro náà ẹ̀yin tẹ́ ẹ níṣòro náà kò ní jẹ́ kó tán lẹ̀ ni. ẹ̀yin jú níjọ́ kan báyìí náà ló ní kémi mú kinní wá ni o lè send inbox o lè inbox mi na if you want to talk to me there was a time you call me you talk to me you begging for this woman also nígbà tí gbogbo èèyàn kọ̀ sílẹ̀ ńgbà yẹn tí wọ́n nà èmi nìkan mo speak fún ní gbogbo nídìí old media yìí èmi everybody later ńgbà tó padà wá bá mi wọ́n ní ọlọ́run mú mi èmi nìkan èmi ló bú lọ sí kóòtù níjọ́ ńgbà tó ń nà tó ń faṣọ ìyá tó ń ṣe léṣe yẹn i know ẹyinjú no ẹyinjú kọ́ mòró nìyẹn sorry ẹyinjú ìwọ kọ́ sorry mòró mòró call me and he spent like three hours mo ní voice note ẹ̀yẹn lọ́wọ́ mi But ó ní kí record money, of course i will do Morocco was appreciating because Esabod she was disappointed. No, no, nobody, including àwọn tó tẹ̀lé kò sẹ́ni tó lè I'm the only one tó jáde. Nígbà ni mo ṣe wá encourage all that láti jáde díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. Nígbà tí ọkọ ẹ̀yẹn náà èmi ni but ohun tó bá ti rí mi báyìí á nail mi á máa fẹ́ ba wo nǹkan mi You come this time around and destroy all your gbogbo àwọn damaging cargo tó ń tẹ̀lé ni máa destroy you. Má sọ fún everybody had a monopoly of craziness okay everybody has a mental gbogbo èèyàn ló ní mental issue anybody come nu medication yẹn ni everybody ní ojoojúmọ́ o mad for four minutes i mean for four seconds if you are not mad for four seconds your brain is no longer talking so everybody has it we are just pa pa trying to take our medication and try to calm down ni mama believe pé you are king kan mélòó lẹ lè nà àwọn èèyàn tí táwa bá pàdé lọ́dẹ máa lè máa nà yín àwa máa nà yín ṣeré but kò dáa kágbàlagbà wa ká máa nà yàn ká máa jà ó ti yé kò já ká máa jàbọ̀ tí at the same time kéèyàn kàn jókòó kó máa bà tèèyàn jẹ́ kó fẹ́ kí tẹ̀ máa da kí wọ́n máa róúnjẹ jẹ kó máa lẹ́nìkan o ó gbúdọ̀ wà níbì kan kò gbúdọ̀ rówó lẹ́sàn kẹ́ máa gán gègé sí ẹ̀ we are going to destroy the kingdom. bí this ṣe wà yẹn mo lè forgive anybody esabod esabod esabod you are going it's time for you to repent from your sin. o sọ pé ọwọ́ ló ń dùn ẹ́ o apá ò dùn ẹ́ you don't know ṣẹ́rí <laughs> stage kan ń bọ̀ nísìnyí èmi people dm me for some things irú Esabod yẹn tí n bá ti forgive ẹ tí n bá sọ pé mo fẹ́ forgive èèyàn Let's go tí n forgive ẹ tó forgive rẹ tó dẹ̀ tún come for me. you commit a lot of crime a lot of crime ló commit you drop my account number i mean my address on social media mo sì ní bíbá ohun tí Canada fi open case against you are you say you want to come and kill somebody ní orí live chat ló ti sọ all those things ajẹ́ kó lọ bó ti jẹ́ pé ìjọba mi rò bóyá ti cancel orúkọ ẹ̀ ní system up to date you are still making mouth kó rí mi pẹ̀lú èèyàn kí n máa gbé Dangote gan kó jẹ́ pé Dangote tiẹ̀ ti fún mi lówó kí n máa fi ṣòwò àbí kí n tiẹ̀ wá òkè ó tiẹ̀ máa sọ pé thank God for Bola's life because you now believe that orí ọ̀dọ̀ ẹ yẹn orí yín kokoko bí orí ẹja borí orí yín dúdú ara yín dúdú bí ẹrí ẹja borí bí ẹja ugly kí lorúkọ ẹ̀ kẹ wá máa sọ pé irú yín láyìn tá a bá ṣiṣẹ́ tán ọ̀dọ̀ yín ni kí tá kó dé máa wà nígbà tá a ṣiṣẹ́ tá a bá help àwọn people yẹn náà tán tí mo dìde ńgbà yẹn tí mo help Dino I help Dino but wọ́n bá bẹ̀rẹ̀ sí sọ pé kinní kan ó ṣiṣẹ́ fún àwọn PDP torí pé mo gbèjà wọn ó náyé PDP kan tó bàjẹ́ tú ọwọ́ mi ọmọ tán dẹ̀ jí gbé dẹ̀ ni kì í ṣe fort mi ìdẹ̀ ni kó pè mí you understand me then you start calling for ẹni náà ni oh what ẹ ìwọ báwo Auto Bola ṣé ìgbà tèmi ti kọ́ ilé tí mo ti ra ilé tí mo ti tí mo ti ṣe dáadáa nú ayé tí mo ti ń tọ́jú èèyàn tí mo ti ń gbàwọ̀n èèyàn travel tí mo ti ń ṣe dáadáa fún àwọn celebrity tó ju Ìyábọ̀ Òjó lọ kí ni Ìyábọ̀ Òjó ti ṣe láyé yàtọ̀ sí pé ó sùn pẹ̀lú àwọn gómìnà i mean ó sùn pẹ̀lú àwọn ó sùn pẹ̀lú ọba níkòrò ó sùn pẹ̀lú lágbájá ó sùn pẹ̀lú tọ̀mẹ̀dò kẹ́kọ̀ọ́ sọ fún wa ṣáàṣì mẹ́ẹ̀tì yẹn kéèyàn máa ṣàṣẹ́wó kó dẹ̀ máa fọmọ ṣàṣẹ́wó kó dẹ̀ máa ṣàṣẹ́wó kó dẹ̀ máa kọ́ àwọn kéékèèké ṣàṣẹ́wó ṣáàṣì mẹ́ẹ̀tì yẹn kó wa máa wọ́ èmi èmi Bọ́lá Fọláṣadé àjẹkù kéwọ kéwọ náà àjẹkù mi báyìí ìyàwó Dangote bẹ́ẹ̀ ni orúkọ tó bá ti wùyàn ojú tì ẹ fọ́ nígbà yìí wọn ò ní fi ṣe Dangote lọ nígbà tó ta kókó ìgbà tó bá ta kókó wọn ò ní fi lọ ẹ torí ó máa jẹ́ kó lọ́jú pọ̀ rẹ̀ á lọ́jú pọ̀ wọn ò ní rí tú ṣùgbọ́n tó bá ti ṣe tán wọn á wá fẹ́ ṣe tán wọn á máa sọ pé ìwọ báwo irú ẹ báwo lọ́dọ̀ Dangote àwọn ọmọ gúlígàns àwọn criminal ni wọ́n máa ń tò sọ́dọ̀ náà bíi àwọn bíi tó bá fẹ́ gbà yàn sí kò gbé fèlè sí i kò mú kí lorúkọ ẹ ẹ Koko Zaria apààyàn ó máa ń pààyàn fọ̀rí kì í ṣe rọ́ kò mú gbogbo àwọn onírùngbọ̀yà òrùyẹ àwọn ọmọ òṣì àwọn olóbùkú ọmọ gáràjì ó ti yé bẹ́ẹ̀ irú àwọn gúrùpù ẹ nìyẹn ìwà tí ọ̀nà máa sọ ó ní ọmọ gáràjì lẹ́ni tó kọ́kọ́ bímọ fún ó lẹ́lẹ́kejì tó máa tún bímọ fún ọlọ́mọ gáràjì ni ìwọ ló jẹ́ ká mọ̀ pé bàbá gàdáfi ẹ má bínú sáà ọtẹ́ ìbáṣọ pé ọmọ gáràjì ni èmi ń sìn báńkà ni ẹni tí mo bímọ fún ṣòro ọmọ mi pọ̀ṣí ni tó bá gbọ́ ọmọ get inside báńkà ni ṣó ti yé èmi gan táwọn ọmọ tó bá jẹ́ posh tó bá fẹ́ tasma ní ẹwò mi pàkóròrò ni mí o tí bá bọ́ ọmọ mi ṣeré mi máa ní see my hand yé a ṣe ìkẹwọ́ wa àní mọ́mí is hard máa ní pàkóròrò ni mọ́mí ẹ̀ mi posh ṣó but ìwọ you come for people like that wàá máa jáyé àwọn ènìyàn sí wòwò i no go gree for you again we no go gree for you tí wọ́n bá sọ̀rọ̀ ẹ sábọ̀dù ń sin ẹ máa gbọ́ ẹ máa rí ń sin wọ́n máa ní kán gbé fídíò yìí lọ torí bá ti sọ̀rọ̀ ẹ yẹn á ní kán gbé lọ èmi náà mo lè ṣe kí n report page ẹ kán máa gbé page ọmọ yẹn page tó sọnù nítorí mi ìwọ fúnra rẹ ló dis ó disactivate wọn gbà tí mo dì pẹ̀lú ẹ̀ because ó mọ̀ pé àwọn ọlọ́pàá àwọn ìlú kan mi ìfẹ́ dárúkọ wọn detective sì wà lórí ọ̀rọ̀ wa kì í ṣọ̀rọ̀ ti ẹnìkan ọ̀rọ̀ gbogbo wa wọ́n dẹ̀ mọ̀ àna àwọn tó dẹ̀ ń detect mi wọ́n ti mọ̀ pé mi ò ní nǹkan ní cupboard mi they know I have no skeleton in my cupboard yourself you deactivate many of your accounts. despite pé o ní èrò tó kó gbọmọ jọ táwọn yẹn nígbà tó rí wọn ò tí ì pé tí ò tí ì fapò tán bìlí pé ìwọ lèèyàn ṣé wọn ò rí ẹ tán báyìí kó o rí ọmọ lọ́mọ kó o máa bẹ bà tiwọn jẹ́ kó o ráyé ọmọ lọ́mọ ilé tó bá ń tòrò kán máa sọ fún ẹ pé kò gbúdọ̀ tòrò mọ́ kán dẹ̀ máa sọ bẹ́ẹ̀ fún ẹ kí wọ́n dẹ̀ máa represent àwọn èèyàn burúkú we no go gree enough is enough of your bullshit wàá máa sọ pé kí eh, kí gist lover kó máa ṣiṣẹ́ ẹ̀ lọ ní dáa fún gist wèrè gbogbo group of company of cheese lover kò ní bẹ́ṣán fún wọn. you want to block bring out your face tó bá ti fẹ́ di ọ̀rọ̀ court so everybody you can know ẹni tó fẹ́ gbé lọ court. stop doing that that's sick Ìyábọ̀ Òjó àtẹ̀yìn gbogbo yín group of company yín stand by whatever crime you want to commit and say the whole world you are the one. Stop pretending a pretender go to hell. Màdàmú ẹ̀yin kò lè jà. One nà you be blue black, One nà you, ni. Wọ́n nà yín jọ ẹ̀ nobody pray, nobody supports you. I cry because of the heart good testimony can you fight you cannot hold somebody like that and make them they beat you gbogbo wọn nù ẹ ni ṣé can you fight if you don't have group here if it's celebrity all these useless killers of celebrity don't stay under your platform do you think you can fight you can talk what are you saying o oh, lè fi bá ṣe sọ òyìnbó bla bla tó wàá máa fòyìnbó sọ sentence àdè máa fòyìnbó blog o oh, lè fòyìnbó blog for five minutes ten minutes kó kàn lọ kó flint and you be the one ìwọ iná ló máa pe àwa ní ti illiterate torí pé ajáde wa sọ pé àlọ university it's not all the people that go to university that are that are that are educated a lot a lot a lot go to university but they are still stark illiterate because they have no common sense somebody like you you continue contribute nuisance you litter you cause the àwọn climate kini to pollution everywhere you polluting the air ó wá jáde ó wá fi mí ṣe àwọn èèyàn morris ni mo fi spare up níjọ yẹn pé mo bínú tán pé how can you mention my name on this nonsense thing ṣé mo pẹ̀lú ẹ̀ ni i don pẹ̀lú ẹ̀ náà ṣe bí mo kàn wá tèmi mo dẹ̀ ń ṣàlàyé nǹkan táwọn èèyàn ṣe fún mi ẹ gbà mí mo dẹ̀ ti try láti pe àwọn bloggers àwọn journalists kún help mi nàìjíríà kí n tó wá mo pọ̀ ọlọ́pàá wọn ọ̀dẹ sọ ọlọ́run dẹ̀ ọlọ́run dẹ̀ lọ́wọ́ sí ni pé go you are going to be speaking and then you are still going to save many lives i know now it's not because people don't want someone fẹ́ wọn fẹ́ dá mi lóhùn wọ́n kàn fẹ́ ọlọ́run kàn wí pé mi náà mo ìwọ gan you are <laughs> ìwọ tó gbóṣá ìwọ mi gan ti prepare for many things and you are going to save many lives go ye into the world and speak the truth and speak the truth and preach the gospel at the same time that is it that's why a lot of people tí mo fẹ́ rán níṣẹ́ tí mo rò pé they are good at time ọlọ́run sọ pé wọn ò gùdù tó ẹ gan wọn ò gùdù tó bàtà ẹsẹ̀ ìwọ tó ń fèmí wé bàtà wọn ò lè fi ẹ wé bàtà lásán wọn ò lè fi ẹ wé okùn tán fi so bàtà tó bá fi èmi tó bá fi mí wé bàtà wọn ò lè fi ìwọ wé okùn bàtà torí pé ò lè compare dignity and decency mi kó fi compare mo bọ̀tà. islova ọmọ ọmọ bó ṣe parọ́ mọ́ mi nísinsìnyí mi nígbà. lizzy wá jáde pé wọn náà gbọ́dọ̀ pa lónà àdẹ́sọ̀ iye ọkọ ẹ̀ àṣebọ̀dá mi ọkọ ẹ̀ blackmailer okay do you want these people to bully, this person everybody has life i mean everybody ló phone camera phone everybody ló camera phone you want somebody to bá ti bully èèyàn tó bá lòun ò lè gbà kó lè gbà náà ó lè tí ti fẹ́ gbé e lọ sí kí ọ tó wè pé kó òun reply To bá sọ nǹkan To pọ́wọ́ jù alẹ́ ní tó bá fẹ́ gbé lọ kóòtù gan pàápàá ṣé wọn ò ní rójú ẹ̀ ni tó bá gbé gist lover la ṣe ń sọ pé all the people under the Gislover, the group of kan gbogbo wọn either kí gist of am wà in existence mọ́ ọ̀ kó gbójú jáde gbogbo wọn tó bá jọ ń ṣe yẹn kan sọ pé tó bá bí ìyá láyà gist lover àti gbogbo wọn tó wà lọ́dà gist lover tó bá bí ìyá wọn dáadáa tó jẹ́ pé ìyá kan ló bí wọn bàbá wọn kì í ṣe mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kan gbójú ìyá wọn jáde ṣe bóun la jókòó yìí a sọ̀rọ̀ sínú tó kílíà tẹ́rọ̀ kò síṣẹ́ téèyàn kan ṣe lórí mídíà yìí tó le juṣẹ́ tí èmi Fọlá Fọláṣadé Ṣẹ́gun Adélé pẹ̀lú Ọlọ́run tí mo ṣe kò tí ì sí ìlú tí mo wà yìí they hate say to killing say to terror say to wá say to tó títí tí you kò síṣẹ́ tó le tó ní gbogbo iṣẹ́ tí gbogbo ẹ̀yin tẹ̀ ṣe ṣe iṣẹ́ gíslọ́bà gan kò le tó kàn blackmail ni so tó bá jẹ́ pé kò bẹ̀rù tó láyà bíi kìnìún tó jólódodo ni kó gbójú ẹ̀ jáde ṣègè. manager ò lè kan. ṣe gbọ́. tó bá fẹ́ jà kọ́kọ́ ní kílíìsì. you can you see the prophecy ó ní márèèjì ọmọbọ̀ tí ó lè pé ọdún kan and this is ṣé kí wọ́n sọ fún ẹ sórí gbogbo ẹ̀yin tí ẹ wà London esabod tẹ́ ń gbé iṣẹ́ lọ fún esabod lágbára Elédùmarè márèèjì yín máa máa wó èyí tó bá níyàwó nínú yín èyí tí ò bá dẹ̀ níyàwó náà tó bá ń fẹ́ ọkọ tí ò bá dẹ̀ wò ìkan nínú yín máa máa ṣánkú torí ṣe gbọ́ do you hear that message that he said This marriage of Momo Momoboti is not going to last for one year. Ó dẹ̀ ń polówó ìmúrí rẹ̀ nìkan tó lòun ní owó táwọn gbà tó lòun ń ṣe bread and breakfast leko. Si ó dẹ̀ lòun lọ́kọ tó lòun fẹ́ ṣeré lọ sí Amẹ́ríkà múrí tó gbé platform ẹ̀ to tó sọ pé ìyàwó olówó nìyẹn. Ó lòun náà lọ yáwó báńkì torí ẹ fẹ́ máa ṣe competition pẹ̀lú mi pé àwọn ìyàwó olówó nìyẹn àbí bẹ́ẹ̀ stop making competition mi ì ṣe competition pẹ̀lú ẹ Esabod you are too jealous tó o bá ṣọ́ra wọ́n máa yìnbọn pa ẹ́ very soon abẹ́rẹ́ ikú wọ́n máa gbà fún ẹ very soon ò ń because sórí o lè máa ti ṣe ta lára kó máa ṣe ta jèrò kó wá lọ ṣe dọ̀rọ̀gùn ọ̀dọ̀ ọ̀rọ̀gùn ilé àga kọ́rọ̀gùn má gbà fún ẹ o ò ń gbọ́ kí ọ̀rọ̀gùn má gbà fún this time around the economy The inflation is hard on people. A lot of people are crazy generally. A lot of people are mad. The brain are chattered. A lot of people already ọpọlọ wọn ti ṣí yama. yamayama. Wọ́n kàn fi ṣe é léṣe náà ni. Ṣé o ní olégungun? Wàá mọ̀ pé àwọn kan káwọn yẹn légungun ni wọ́n wá fẹ́ gungun ba jati tó kù lára ẹ̀ jẹ́. Oní kò lè last kan. Why do you always telling them that ipe marriage wọn ò ní last? wọn kò ní láti ọdún kan why always saying that bó bá rí mi bí mo gbéyàn sókè wàá bẹ̀rẹ̀ sí ń wá fẹ́ ni wàá máa disturb ẹ̀ náà bẹ́ẹ̀ náà ni gist lover àmì amẹ̀bọ̀ gist a máa gbé Ìyábọ̀ Òjó ló ní ọjọ́ tí wọ́n pa Mohbad ìkan nínú amẹ̀bọ̀ gist yẹn ni wọ́n ti delete yẹn wọ́n ṣe gbé nìyẹn tán fi gbé òun náà fi ṣe kọ́kọ́ fi ṣe joke tán fi ṣe wọ́n fi rẹ́rìn ni wọ́n fi Mohbad rẹ́rìn ni mo ti sọ̀rọ̀ yẹn nínú beginning of this show ẹ rí i pé mo ti pẹ́ báyìí I've spent all, all more, more than, I'm going to be three or four hours on this chat now. Ṣẹ́tírí. Kò sẹ́ni tí wọ́n tọ́ pé sílẹ̀nu tọ́ wọ́n tọ́ yọ̀ sílẹ̀nu. Wickedness téèyàn bá dúró for long time, wickedness yín ti pọ̀ jù madam. Wàá máa dájọ́ fún wedding wọn, kò ní pọ́dún kan, kò ní pọ́ṣù kan, kò ní pé báyìí, why? Gbogbo àwọn tó bá ti ń ṣe ìpolówó lọ́ndà platform ẹ̀ tí wọn lè máa sọ pé màmá tó bá múyàn náà ní godmother you can advise your mother. kò sẹ́ni tí mi ò lè advise tó bá like mi tó bá jẹ́ dáadáa dáàdì ẹ jẹ́ ká ṣe báyìí ó bá ṣe ń ṣe kò dáa o ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ bá ṣe tó o tí bá rí pé mi ò lè sọ fún ó má dàbí insult ni má tún fi sí orin àbí kí n fi sí ẹ̀fẹ̀ You cannot, if you are making advice from this person, you cannot tell this woman not to be reaching people bad and causing them like this, and you want your own things to be good. Torí pé want to pé kí n kàn ní gbogbo yín tẹ́ bá ń ṣe advert lẹ́wọ́ndà ẹ̀ sábọ̀d lágbára ọlọ́run tí ọkọ yín ò bá sálọ tí àwọn yín ò bá sálọ á máa ṣankú mọ́ You cannot be destroying people's things kẹ́ wá bìlí pé laye ìkà ló láyé ọlọ́run ló láyé tó ló wà nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀ á fìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun agbékalẹ̀ lórí ọ̀run ìṣàn mi ni wọ́n níta ló máa lọ sórí òkè olúwa àti bíta ni yóò dúró níbi mímọ́ rẹ̀ ẹni tó bá ti ní ọwọ́ mímọ́ ni àyà funfun tí ò gbé ọkọ rẹ̀ sókè sí asán tí kò sì búrọ ẹtàn kì í ṣe ẹni tó máa ń wíṣ àwọn èèyàn bad bad bad bad oní òrìbùkún gbà lọ́wọ́ olúwa tí olúwa lọ́wọ́ Ọlọ́run gbàlà rẹ̀ èyí ni àwa ta qualify fún blessing àti ìbùkún àti ìgbéga àwọn èèyàn tó ń bayé jẹ́ wọn ò qualify fún torí ẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà àtàwọn èèyàn tó ń kó owó tó sì ń advertise lọ́dọ̀ ẹ̀ sábọ̀ tó ń bayé jẹ́ ẹwà náà àwọn tó ń ba orílẹ̀-èdè nàìjíríà jẹ́ ó máa máa gbóná nàìjíríà máa gbóná tẹ́ ẹ̀ bá ṣèǹjì because the people that doing evil òun gangan lè máa pàtẹ́wọ́ fún àwọn tó bá ṣe dáadáa ẹ máa máa sọ pé ẹ fẹ́ gbọ́n wọn wálẹ̀ gbogbo yín tẹ ń ṣe alfat lọ́dọ̀ yẹn tẹ lọ́kọ tẹ ẹ correct ẹ oko yín gò ní máa pẹ́ sálọ àbí kó ṣánkú abájọ tí ọkọ fàdídà fi sálọ atúnwò èpè sórí fàdídà ń jọ sí báyìí sìn nítorí ẹsà wèrè yìí náà ni èyí tó lòun opókùnrin jọ sí ọ̀yàwó ẹ̀ kú àfihàn ṣùgbọ́n nítorí pé ó ń ṣèkà òun ọ̀dẹ̀ sọ fún òun gbogbo lẹ́ máa máa gbé ọjà fún tó máa máa bọjà ẹlòmíì jẹ ẹ ní ṣàn tó dáa jẹ abájọ kí lorúkọ ìtàn ló lọ polówó ọjà lẹ́yìnjọ́ mẹ́ta tó fẹ́ máa fi kàn píì ṣé ń gbogbo àtẹ́mi ń gbé Dangote sókè ṣe bí oníyẹn fún ẹ ní ten million àbí twelve million ẹ kí ló lorúkọ ètò ló ń talé tó ń lọ pé wọ́n lọ wólé ẹ̀sọ̀nù lẹ́yìnjọ́ mẹ́ta kí lorúkọ ẹ ó ní à olówó bá ń bà ó ní olóní private jet olówó ju Dangote lọ ṣe bó sọ bẹ́ẹ̀ àgbàtà gbẹgbẹ ilé ilẹ̀ tó rà ń jọ sí ilẹ̀ fraud ni ọba ìpẹ́ àtòun àtọba ìpẹ́ àmọ́ nǹkan tó ló ṣẹlẹ̀ tán náà lọ wó gbogbo nǹkan sọnù táwọn olólowó ń sìn wọn rówó gbà ó dẹ̀ ń polówó ń gbà yẹn owó tiẹ̀ wọ́n fún ẹ lówó àwa sì ṣiṣẹ́ ń sin àṣìmágbowó ni bọ̀ tó bá ti wá ṣe yẹn tán títí ẹyẹn tó ti boomerang èyí tá a bá ṣe tó dà yẹn wàá wá fẹ́ máa fẹnu sá wàá fẹ́ máa fẹnu sá wàá fẹ́ máa fẹnu sá wàá fẹ́ máa fẹnu wọ wàá fẹ́ máa fẹnu bàjẹ́ tó bá lé àkókò nìkó lẹ́nu ẹ̀ So mọ̀ ẹ̀pẹ́jà tí ò lè egungun ló máa ń já kòkó ní kò tó full of bones your head is bigger than your body is parapara like that àkókò ní kò a mọ nǹkan tá a máa ṣe fákòókò ní kò a máa figi fọ orí àkókò ní kò ní àkókò ní kò gan á kú torí àkókò ní kò kí ni a máa fàkókò ní kò sebẹ̀ gan gbogbo ọbẹ̀ ló máa máa rí zẹ́súzẹ́sú kò ní pọ́n kò ní rẹ̀ kò ní ṣe ẹ ya wèrè ẹ jọ madam ṣe mọ̀ pé mo fi respect sí with respect i'm telling you now let people be and you see Dangote Dangote because you just want me to put the Dangote king gbé kúrò lórí platform mi ẹ máa gbé síbẹ̀ bá ti máa ti gbé ní tiyan ìbá Dangote ẹ máa jẹ́ kí ẹ ní kọ́mẹ̀ntì síbi tẹ́ ya wèrè dé táwọn èèyàn tí ẹ sábà gbogbo àwọn àwọn àwọn bí Ìyábọ̀ Òjó yẹn bí wọ́n ya wèrè dé because wọn ò fẹ́ ire kankan fún ẹ torí ìmádẹ́ gbé Dangote sílẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ gé gbogbo ìkà tó wọ́n fẹ́ ṣe yẹn wọ́n á bẹ̀rẹ̀ sí ṣe fún Dangote ṣótiyé wọ́n máa fẹ́ kó o di wọ́n máa fẹ́ wọ́n máa tọ àwọn yẹn náà láti máa jábọ́ kó níbà wọ́n lè máa gbógun tì wọ́n àwọn lè máa rówó à nígbà mọ́ we no go gree o we no go gree stop this your bullshit stop it. kò mọ ẹlọbi tó ti pa kádàrà láti dá kókó pa kádàrà ọkọ ẹ rẹ ọkọ bọ sí. sórí ṣé ká sọ tòótọ́ wa jẹ wọn ò pa kádàrà láti dá hmm. téèyàn ti rọ́ lọ́rọ̀ ẹ̀ ó máa ń di sọ̀rọ̀sọ̀rọ̀ ni téèyàn bá ti débi tó ń lọ kò tún ń wò ta mọ́ ìgbà tó wà lọ́dọ̀ Ṣadé tó fẹ́ àwọn onímọ̀ọ́mọ́yìn ẹ má bínú o wọn lọkọ̀ onímọ̀ọ́mọ́yìn ọkọ̀ ọlọ́lẹ̀lẹ̀ ó ti yé ìgbà tó wà ń bẹ̀ yẹn gbogbo àwọn kìtìpà tó máa ń rán sí lọ́rùn yẹn àwọn aṣọ kí lorúkọ ẹ èyí tó máa yọ gétọ̀ bíi ti Báṣọ̀run kínní tó máa yọ bíi ti kínní ṣé ó máa ń rìn wọ́n ń gbà yẹn ṣé ẹ mọ orúkọ ẹ̀ ń gbà yẹn ṣé kì í ṣe Lizzy kan ló boost yẹn oògùn wo ni wọ́n fún jẹ kádàrá ìwò ni wọ́n padà ṣórírú aṣọ yẹn wọ̀ tẹ́lẹ̀ ni ilé ó ṣórírú aṣọ yẹn kàn sọ fún wa kí ni àṣìmẹ̀tì láti kó tó di bó fẹ́ lísì ẹ yé tọra wa jẹ mọ́ ẹ má jẹ́ ká tanra wa jẹ mọ́ mi ò bá wọn sọ rí pò pàkádà rẹ̀ dàtọ́ ọjọ́ tí máa fẹ́ bú lísì mo máa ń bu dáadáa ní mi ṣe bẹ́ẹ̀ bu ọkọ ẹ̀ torí kò ṣẹ̀mí torí ọkọ ẹ̀ ti tèmi tiẹ̀ ọkọ ẹ̀ gbọ́n ó ti yé owó mélòó ló ní ṣé láti ṣe dáadáa ní òrówó ilé san fún Ṣadé ní Ṣadé ní káwọn lọ tó di tó sọ yẹ di madam ṣajẹ tó ní káwọn lọ káwọn lọ ṣàlìṣìjẹ ọpọlọ ìwo ni wọn lò kí n sì kọ wá di lọ́la kọ di lọ́la ń sì kọ wá fowó kí Dangote kó wá fún mi lórúkà o kí gbogbo nǹkan kó dáa o kọlọrun kọkọ mi wá balẹ̀ o kí wá lówó kí wá ṣe dáadáa kí wá lórí mi ni. <laughs> ìgbà tó wà ń bí tí mi ò rówó lé san ta ló ta ló fẹ́ lo ta ló fẹ́ lo owó tí o ta ló fẹ́ lo orí tí wọn tí ò rówó lé san ẹ má má jẹ́ ká tanra wa mọ́ ṣadé gan wọn help ẹ ni ìyábọ̀ tó dẹ̀ wá lọ sàbàdé tó fẹ́ máa tà fáwọn olo àwọn ọkùnrin olóṣòǹsìn kì í ṣòun ló tún ṣe ẹ sábọ̀dù wọ ló ń ba yé àwọn ìjọdẹ máa ṣe bí ọ̀rẹ́ sí wọn ọmọ yẹn náà ń kọ́ èyí tó pè ní dòkà sí mo mọ̀ fẹ́ ba yé ẹ̀jẹ̀ kò tẹ́ kó ní kò ní bíkọ́ gbogbo àyẹn náà ó rẹ̀ nìgan ó dẹ̀ respect yẹ ẹ lè máa wọ́n ní kó máa ṣe fún ẹ bẹ́ẹ̀ á dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ fún ẹ wá dẹ̀ máa bá yí ẹ̀ jẹ́ kó dá ìwà ìka ò dá ìwà ìka ò dá. tètè mú ìyàwó ẹ bẹ́ẹ̀ bá tí Lizzy bá mọ ilé yín tètè change address. irọ́ lẹ pa Facebook this blue app is for everybody nobody must relay you nobody must buga you nobody must tell you where to pass nobody must tell you where to go you have your camera don't let anybody halẹ̀ mọ́ káyọ̀dé ẹ o o gbọ́ kẹ̀tì kágára yín lọ síbo ṣó wá sí dòmẹ́ ẹ ní ṣèbí dòmẹ́ tiẹ̀ ló wà ó ra dátà ó ra fóònù tiẹ̀ ó dẹ̀ ń blọ́ọ̀gì tiẹ̀ ó dẹ̀ ń ṣe nǹkan ti oníkó kángárẹ́ because o fẹ́ bully o fẹ́ silence ẹ torí Ìyábọ̀ torí pé ó fine ju Ìyábọ̀ Òjó lọ you know that ọmọ bọ̀tá fine now ó ní flesh lára ó dẹ̀ tún ti wá lọ gé gbogbo jàdíjàdì pé ó ga kò ga púpọ̀ o ó ṣe rùmúrùmú ṣẹ̀dẹ̀ mọ̀ pé àwọn èèyàn tó wà nígboro láyé yìí sì tó bá gbọ́ pé bíbí things ni mo like àwọn tí ò nídìí gan lísì gan tòun gan ṣáà rí pé bó ṣe ṣe ṣáńkóló <laughs> wọ́n lè ṣáńkóló yìí ló òun náà máa fìdí sí gbà míì òun náà kó pákéjì ẹ̀ ó ti gbọ́ yẹn mi pé àwọn èèyàn gan yẹn mi pé àwọn guys gan lè gbà pé bíbí things ni mo like wọ́n tún kọrin yẹn gan pé bíbí things ni mo like ó ti yé Ìyábọ̀ Òjó ti fẹ́ máa fi intimidated olóhùn ló ń ṣe lọ kọ́yàn tiẹ̀ báyìí torí pé ya torí pé kí lorúkọ ẹ̀ ọmọ bọ̀tí náà ti dé wá fẹ́ sọ pé kó kó kó lọ kéyín sí kóló ọmọ bọ̀tí náà nílé kéyín sí kóló ẹ Ìyábọ̀ Òjó ló máa lọ kéyín sí kóló ló máa lọ kẹ́rẹ̀kẹ́ sí sàn mi ló máa lọ sàn mí tìjàtìjàtì síbi tí ò dáa ó ti yé torí pé you want to intimidation you want to see intimidate some people intimidating you you don tell them kí ló dé sórí facebook wà fún ugly people nìkan ni ẹ ṣáà tún rí àǹtí lọ láì díjẹ náà rí ni ó <laughs> ti intimidation ó ti pọ̀ jù. Ìyábọ̀ Òjó ti ń shake ó ti ń shake ó ti rò pé òun ti lé wọn wọlé ó ṣáà ti lọ́kọ kò dẹ̀ bẹ́yìn búdú anything now torí tó bá tó séjì kan yóò mú ọmọ bọ̀ tí lọ́bi tó ti ṣoògùn sí láti o bí wọn ló ṣe mọ dorí ẹja nìyẹn o ló bá mọ. orí ẹja máa ń dùn sórí oògùn tí wọn ò gbúdọ̀ ṣe séèyàn ó ti yé bẹ́ẹ̀ yẹn ọlọ́run jọ jẹ́ kí àlẹ́ kó tètè wá kó tètè wá gbé mi níyàwó ọlọ́run jọ torí ọlọ́run mo fara ẹ̀bẹ̀ ọlọ́run jọ orí ẹja mi kì í ṣoògùn ọbọ̀ tí máa ṣoògùn eré ẹja fún ogun jẹ́ tọkọ bá ti ń jẹ́ orí ẹja òrò orí ẹja yẹn orí bí tí Lizzy ṣe tẹ fún gbàyẹn ká má purọ́ Lizzy tẹ tẹbù fún ṣẹ ṣadé rí ṣẹ ṣẹ ṣẹ ọkọ ṣadé mi ṣẹ èèyàn ṣòrowó kó sílẹ̀ láti sọ pé kán tẹ tẹbù fóun ní ọ̀dọ̀ ṣadé àbí lọ́dọ̀ àwọn ìyá onímọmọ ó tẹ tẹbù fún àǹtẹ bá tún ti rí yẹn nípa àwọn kọkọ tí Lizzy bá ti gbà ẹ fún máàkì ẹ tẹ bá ti rí ó lè ní wèrè o tẹ bá ti rí bì kan ẹ tẹ má tẹ ibi tó bá ti gba máàkì ẹ fún máàkì ẹ Lizzy tí wọ́n bẹ̀rẹ̀ ilé ẹ tí ò dáhùn kò sí nǹkan tó tì lójú bó ṣe wà yẹn tẹ bá tún ti rí yẹn pé kéèyàn ẹ fún ní má kò gẹ̀ tiẹ̀ hundred percent àwọn ibì kan wà a máa rí bí nǹkan tí ò da ni a máa sọ ọkọ mi kò lówó o ó fẹ́ ọkọ tí ò lówó dẹ̀ nǹkan ọkọ mi o ọkọ mi o tó bá lọ fẹ́ Dangote nǹkan tó bá lọ fẹ́ Dangote nǹkan ó máa fẹ́ respect ẹ̀ pa pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ báyìí ni àwa gan kékeré àtún máa ń kọ́ṣẹ́ lọ́dọ̀ Lizzy báyìí ni lójoojúmọ́ bẹ́ẹ̀ ni my husband ọkọ mi ọkọ mi ọkọ mi ọkọ mi ọkọ mi ọlọ́run ló láti fọkọ rí àbá máa fẹ́ anybody bá fẹ́ dákún bí. Ah, ah. ṣé wọ́n máa ṣe bẹ́ẹ̀ yẹn máa dẹ̀ ní kó tún lọ lé mọ́ ibo ló fẹ́ lọ kò sanwó lé wọ́n máa gbẹ́jà sórí tébù orí ẹja tó ti sí èyí tí wọ́n sì yóò rí jẹ tẹ́lẹ̀ ẹ̀sìn ẹja Dangote kọ́ máa sí ẹja for me <laughs> my sweet tati. ẹ wá sí orí ẹja fún mi. bàbá Fatima ẹ wá sí orí ẹja fún mi o. ọ̀pá àti báàgì lọ sí ṣe lọ sí patí ọ̀pá tó yẹ kó ń tà ní tèmù two two dollars wọ́n ń tà. ó ti mọ gbogbo ẹ̀ ní orí tèmù orí tèmù yóò dá mi lójú pé hmm, orí platform ló ti mú tèmù yẹn mo mọ̀ pé ó ti máa wo àwọn nǹkan míì tí mo bá rà a máa rò pé tẹ̀mù ní irọ́ ni nígbà yẹn ọmọ mi àwọn ọmọ kéékèèké ló máa ń ṣe shopping ní tẹ̀mù yẹn so wọ́n máa ń ta nǹkan bẹ́ẹ̀ ó cheap àwọn ọmọ so àwọn káàdì àwọn tó bá fẹ́ ṣe pépé bẹ́ẹ̀ so níbi iṣẹ́ wọn gbà yẹn wọ́n ní tó bá ti ra nǹkan o wọ́n á fún ẹ ní kó bá tún send ẹ̀ sáwọn èèmọ̀ wá bá ọmọ mi send ẹ̀ sórí kíní yẹn pé tó bá lo kóòdù yẹn do you understand Only you are you are just up uh, eh, me Only let me let me read hold on hold on tolúwa me? Yes. please uh, swear bá mi mú ṣájà wá fóònù ti fẹ́ kú jọ i want to read this message Only you are just here wasting your time ó you are just wasting your time here ọmọbọ̀tí just post video her her and husband dancing to ìyá ọjọ́ ọjọ́ son son-in-law music you are here crying okay orí ẹ ti bàjẹ́ confam confam confam ń bọ̀ náà ó ṣe díà ó ti fẹ́ kú jẹun gbé sókè. kò tí ì ṣáàjì o kò ṣáàjì o kò ṣáàjì are you sure it's not charging. Is it charging like this? Okay. Wọ́n ti gbé kinní yẹn wá. Ṣé ó ń ṣàjì? It's charging. Ṣé wọ́n ti gbé orí mi ẹ̀rọ kò wọ́n ti gbé wá? Ó ti pẹ́ jù náà. Ìwọ ló máa cry kú ìwọ ilé yìí olórí burúkú ẹ̀ jẹ́ ń báǹdì ìyá ẹ̀. Suspend ṣé kí n suspend ẹ̀ náà àbí kí n block ìyá ẹ̀ pátápátá? O ò ní jèrè bó ti wù kó mọ́ suspend. èmi ló fẹ́ máa yọnu sí ó rí pé mo kó ìyá ẹ̀jẹ̀ ni. ó ní now beautiful woman thank you ó ní ó ní ìyàbọ̀ ó ní ó ti release music bí tó ti ń dance sí music ọmọ ìyàbọ̀ òjò ọmọ Ìyábọ̀ Òjó sì ní boyfriend ni wọn ò tí ì ṣe wedding hmm? wọ́n sì fi ń lo wọ́n sì fi ń pass time ṣùgbọ́n Ìyábọ̀ Òjó ó ṣe open relationship pẹ̀lú Pọ̀lú ọmọ tó tún lọ stability tó lọ gbé náà ní Zambia òun náà ṣe open relationship ṣé wọ́n ti ṣe wedding wọ́n fi ń pass time nìyẹn. mo tiẹ̀ lórí kìnìún wà mẹ́ gbogbo ẹ̀yìn tèmù. ọba àmà ta ń tẹ́tẹ́ ń kọ̀bọ̀ tó bá ta ní ten tó bá ta ní two dollar gan ní ten ní nàìjíríà yẹn owó gidi kan tó gbé dé nàìjíríà ṣó ti yé bẹ́yẹn àwọn bàtà tí wọ́n máa tà ní hundred dollar níbí báyìí ó lè jẹ́ títí dollar náà tà ní China tó bá gbé dé bí tó bá ti fowó gbé tó dẹ̀ ṣe iye tó ń kọ́ ni tó bá ti lò tó bá fain kó má tà ọkọ̀ Ìyábọ̀ ọmọ Ìyábọ̀ ọkọ ẹ̀ ṣebí ayé ayé ayé ọmọ tó kù yìí ni ó fẹ́ try láti bàjẹ́ ńgbà tó ti rí ńgbà yẹn ok Zambia ok Tanzania hmm. Tanzania kọ́ wọnẹ́níà ni Romania ni. And let me tell you èèyàn lè gbé píchọ Bíọ́dún Òkè Owó àtọkọ ẹ̀ káwọn ẹlòmíín lọ pismis ẹ̀ kó wá fi orin Ìyábọ̀ Òjó sí kán ní kò jà mí ìdẹ̀ ni wọ́n ń jà á sọ pé wọ́n ń jà bọ́tìgbà tó máa bá wọn jà lẹ́ǹkọ́ ó dárúkọ Ìyábọ̀ àti Dínà ó ní owó tó bá wá fún Ìyábọ̀ ó máa dì pẹ̀lú ẹ̀ dáadáa ni a kò ń sọ ni a dẹ̀ sọ pé kó má jọ ṣeré náà tó bá wù ó lè bá ṣeré anybody ló lè bá ṣeré anybody lórí èpè sínú game bọ̀tí tí mò ń sọ ni wípé ẹ sábọ̀dọ̀ lè dúró sórí king sórí facebook kó máa ṣe bí king kan láti sọ pé màmá wílé ayé àwọn ẹlòmíín láti máa bàjẹ́ òun fẹ́ máa gbèjà ìyàbọ̀ ó ń gbọ́ so ìyẹn bó ṣe jẹ́. owó tí mo máa yẹ ẹ nìyẹn tí wọn ò bá ń ṣọmọ burúkú ni ọmọ òṣì yẹn bọ̀tì etí ẹ̀ òde orí pé Lizzie ló tiẹ̀ sí Gistlover lẹ́nu Gistlover wà fún ẹni last month kò wà fún ẹni two months ago Lizzie ló ń pariwo. tí wọ́n bá ní kí Gistlover yẹn kó fọ ọjọ́ tí a ti sọ pé kí Gistlover gbójú síta kí ló dé tí ò gbójú síta tí gbogbo èèyàn sọ pé who is Gistlover who is Gistlover kí ló dé tó wáyé pé wọ́n ní kó tọwọ́ bọnú tó wá lọ tọwọ́ bọnú afẹ́ òkè gbogbo èèyàn ń sìn aṣọ pé gbóríjú síta gbójú síta ká ba lè máa rí ká lè bèlè mẹ́ni tó wà ń bẹ̀ àwọn group of company tó wà ń bẹ̀ wọn ò gbé síta bọ̀ tí wọ́n sọ̀rọ̀ wá ní Lizzy sọ̀rọ̀ òun ló jẹ́ kó lọ wá fún wọn ní kó lọ ọba náà ó dẹ̀ lọ ọba náà ó ń ṣe eré ni. wò yí pé gíṣ lọ́fà tó bá bí ẹrẹ wọ́n wá fún bíọ́dún ọ̀kẹ́wò wọ́n fẹ́ farapamọ́ jẹ́ níyà. a ní ọmọ méjì tí mo bí mo ta wọn Do you know what? Ìyábọ̀ Òjó gọgọ ló ń farapamọ́ jẹ àwọn èèyàn níyà. mammon wo èèyàn máa ń sọ̀rọ̀ bí àṣọ tó bá kọ́kọ́ di pé èèyàn dé Facebook ni ṣé tó bá jó ní fracas báyìí wàá di pákí. ìyá ọmọbọ̀tí ti wà lórí fracas for long ọmọbọ̀tí tí wọ́n ti drag tí gbogbo àwọn gbogbo àwọn tó dé ẹnu gbogbo àwọn big tó máa ń drag àwọn èèyàn yẹn <laughs> big platform wọ́n ti drag àwọn eléyìí wọ́n ti pẹ́ tí wọ́n ti ń drag oríṣiríṣi drag ó dà pé eléyìí ó yà pé ó ṣe ìjà tó mọ bí ọdún ni wọ́n ti drag bí odun. kò síbi tí wọ́n bá ti drag bí odun. tó wọ́n drag kékeré ni wọ́n drag yabo ni kó bá tẹ kó sá gbogbo yẹn ló ti sá fún Lizzy pátá nínú Nollywood ó rí pé wíìkì ni o dẹ̀ wúso ẹ̀ bàtà bá wà níbi gist lover mo bẹ̀ jọ síìzì arú ẹ̀ pẹ́ẹ́nì ẹ̀ báyìí mo pè Lizzy ló púṣẹ̀ tó fi ṣe wá fún but tí ọmọ Yorùbá stop tíṣẹ́ bá ti yá o wọnú inbox mi rí o lè lo fake wọnú inbox mi ẹ̀sọ́ mi kúṣẹ́ ti yá àwa máa fi tajà ń bí yìí iṣẹ́ ríṣẹ́ àwọn ọmọ òṣì tó lórí Facebook tó ń ṣe fúlákàsì kò mú wà náà kò mú viewers wà náà èbò mo ti máa fẹ́ ṣiṣẹ́ ní ìsìnkú ẹ̀kọ́ ṣe Wàsíù Àyìndé àǹkọ́ mi thousand ló máa wọ̀ wọ́n gbà tí Wàsíù bá ṣe nǹkan kan lọ́wọ́ ìṣe mo fẹ́ sọ̀rọ̀ Wàsíù kéèsì kí ni ló yẹ kí n treat gan tí màá fi ní viewer. Yeah, good morning. Anyway. Um, for today, Wednesday, we started this with the, we tried to explain and I just love Thank you. I know that uh, Yabo is she's uh, she's evil. Lord or Esabod, no tóun náà máa ń sá lọ sọ́dọ̀ Esabod ó love Esabod to the level that ó tún fún ọmọ ẹ̀ láṣàbí gbogbo àwọn tó ń lọ tó sápamọ́ sọ́dọ̀ Esabod mò sọ yìí tó bá ti sọ̀rọ̀ ẹnìkan báyìí tán ti mọ̀ pé èèyàn wọn ni báyìí wọn kàn ní k'Esabod jáde fún ẹ á bẹ̀rẹ̀ sí ń sọ jágbajàgba wọn máa ní kéèyàn má jà bọ̀ tó ò lè dì mí lọ́wọ́ mo kò sọ pé kéèyàn má jà ló ti yé bẹ́ẹ̀ yẹn téèyàn kan bá wá fún mi ń sìn tí bá rí pé ìwọ ló ní kó wá fún mi gbogbo àwọn tó wà lábẹ́ yẹn Esabod yẹn ni a máa wá fún un a dẹ̀ máa wò ó pé o kò ní láì gan ò ní láì kẹ́ ṣe ti yé Ìyábọ̀ is also part of it and ó tọ́ láti sọ yẹn àwọn problem tí Esabod cause ní society wa ló ń lọ mẹ́yìn ó ti dìsọ ayé àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn instead of telling them the truth kò ní gbà tó bá ti dọ̀rọ̀ olówó dé kò sẹ́ni tí ò lè support kó rí orí èèyàn lọ́wọ́ èèyàn báyìí tó bá ti fún lówó a máa ní orí yẹn gangbà tó sùn náà gbé sí lọ́wọ́ a wá sọ complainer di accused a wá sọ accused di complainer ìwà tí ò da gidi láwùjọ ni tó bá dẹ̀ ṣe tán máa ní òun jà fún ìlú òun dẹ̀ sọ fún gbogbo èèyàn òun lòun máa ń sọ tòótọ́ òjọba yẹn wọn ò da àbí wọn ti da ni. bọ̀bọ́ kí lorúkọ bèbí yìí ẹyinjú tó wà ní Canada mi báyìí òun ló ní Ọlábànjí farm náà tó ní ẹ sábà dúdẹ gbà lọ́wọ́ ẹ títí dọ́là àfi èrú gbà bùkún. àwọn náà kì í sẹ́tù púpọ̀ láyè èrú gbà bùkún let us call a spade a spade àkókò yìí láti kóníkálukú ronúkú kó minimize gbogbo ìwà burúkú tó bá ń wù ní minimize your wickedness kí ok kí má tiẹ̀ tó bàtà dán kí má tiẹ̀ tó bàtà Dangote ànìmá Dangote ò lè fi mí ṣe bàtà torí mi ò kì í ṣe mi kì í ṣàwọ ṣó yẹ kí ó yẹ kẹsà bọọdù sọ bẹ́ẹ̀ because ọ a máa gbọ́ a máa gbọ́ ṣàkíyèsí bí ọ̀rá ta ni òun ni ta bá sọ history mo lè sọ àwọn èèyàn tí tí Ìyábọ̀ Òjó fẹ́ tí ò ní mọ̀ pé irú àwọn pásọ̀ yẹn ó lọ dóko mbẹ̀ náà ni ó lọ ní nǹkan tó ṣe ìyá ìyá ìkún ìyá àwọn ìyá <laughs> queen mother àwọn olóṣó báyé ọmọlọ́mọ jẹ́ kó fi tú tiẹ̀ ṣe. ó rò pé wọ́n tọ́ posí ẹ lẹ́nu wọ́n tọ́ yọ̀ sí ẹ lẹ́nu wọ́n tọ́ posí ẹ lẹ́nu tọ́ yọ̀ sí ẹ lẹ́nu ẹ máa sá pamọ́ síbi kan máa sọ pé ẹ eh, that's why ẹ eh, eh, wọ́n purọ́ mọ́yàn ni ẹ that's why we are blogger you must lie against people do you know how you are denting if your story is not real that denting you are denting there you think it's going to get out of their body i i don't i i Bola Folashade don't dent people and when i expose people at time i want them to change in i'm going for now anybody má dé me? mi ní dé èmi Bọ́lá Fọláṣadé màmá wà màá sì máa bá àwọn olólùfẹ́ mi láyé àti láyé. How are you? bí ọdún. ṣìdá. ọmọ àkọsílẹ̀ dey play She mi me ń play what is your business She mi me ń play They play She mi me ń play ṣebí somebody went under the, the Dangote something and you are writing a lot of things down They play ṣebí I'm the one playing But when you ẹ̀yin Facebook wọ́n ti ẹ̀ ń bèrè ẹ̀ ń sharing of the something ẹ sharing your add your copyright okay owó tó wà ní orí ọ̀dọ̀ facebook tó ń bá fún yín copyrighted ẹ video mi tẹ̀ copyrighted you can copyrighted it video facebook is not giving me money but he has money i have money with him he's not giving me giving it to me so you can get it copyrighted if you want me to delete your video i delete it but if you want to copyright the money copyright now tó ń bá fún ẹ lówó ẹ kó ìkan lọ sábẹ́ iṣẹ́ àti mi dey play. orí you the budget? Only. lè ẹ̀yin ẹ sábọ̀dọ̀ ní kí nǹkan tí ẹ má máa gbé láti sọ pé kó wá máa ṣe kinní your monetization video is sharing uh, okay it's not monetized my video is not monetized and if you monetize and they are sharing you are sharing it share now and take the copyrighted and collect the money kó tiẹ̀ bá mi gbà lọ́wọ́ youtube i mean facebook kó má kàn wé sí síbẹ̀ ó ti yé bẹ́ẹ̀ that's it who cares. they play i'm not playing what i'm doing also i'm talking so point tá a ti gbé jáde mi báyìí ó ti kọjá rádaràda i'm not playing okay so kẹ́ẹ̀kan ṣe kí ni ẹ̀kan yí ọwọ́ yín sọ̀hún ni ẹ̀yin abatẹnijẹ́ yíwọ́ ẹ kúrò lọ́nà fún mi mo fẹ́ kọjá yíwọ́ ẹ sọ̀hún tí o ti wèrè. money dey play iwọ náà too dey play. ṣìlò mo ní jíde bá oh, ó so all possible Keep eh, prince jide Kosoko. kan sì jọba èkó nìyẹn jíde kòsọ́kọ́ appointed head of the king Kosoko royal family so what you want to line here? congratulations. congratulations sir jẹ́ ìwò ń bọ́ ni mo ti fẹ́ rí láti comment mo ti fẹ́ copy ẹ̀ congratulations sir mama rainbow happy birthday to you ma. Stop disown people's children. Happy birthday, Mama. màmá mo ti kí gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ń gbé kíní wọn wá yẹn ẹ mo ti gbé wá o ṣé ti yé. Tiwa Savage happy birthday I mean oh she birthday now Savage and her son wonderful gbogbo yín I wish all of you well tí mi bá comment sórí ọ̀dọ̀ yín i'm sorry for that if i'm not commenting i'm sorry. pẹ̀lẹ́ ìyá may your daddy rest in peace may all of uh, may your daddy rest in peace kí lórúkọ ẹ̀ ìyá no network. so bó ṣe jẹ́ nìyẹn wọ́n ní kinní náà ń ṣe birthday uh, Ibrahim Shatta happy birthday i'm confused last month wọ́n sì gbé wá pé say happy birthday to Ibrahim Shatta everybody everyday lẹ́ ń ṣe birthday ni okay o oh, happy birthday all of you o oh. no, next month báyìí wọ́n tún gbé wá tatúre two days ago okay awẹ́lẹ́wà ìwọ náà happy birthday to all of you ẹ má bínú mi ò ní. I'm sorry. I don't have a uh, what do they call it? I don't have uh, these people. <tsk> What is it? Oh, I don't have a uh, admin. I'm admin myself, so I cannot be commenting on every issue, every post. It's not that I mean to do that. I cannot. If I sit on the media and I start commenting on everything that is on Facebook, then somebody yet uselessly. ni. Ó ti So happy birthday to all of you. We are celebrating one thing or the other. I celebrate you. Okay? Uh-huh. 所以宁波小姐。 ẹni tó mọ̀ ẹ́ ṣe tó ní school náà congratulations all of you welcome welcome mm-hmm. ìyẹn bó ṣe jẹ́ don't allow people to spoil people's life tí èèyàn bá ti lọ marry ẹ jẹ́ kó sinmi tó bá dẹ̀ fine ẹ ní ó fine náà ní congratulations okay Davido ìwọ náà pẹ̀lẹ́ kọjọ́ mẹ́ta. badosne ìwọ náà báwo ni gbogbo nǹkan ti sọ ẹ o. let me be going for now i want to go and meet meet well lónìí i want to go and clean up and take care of we have many things to do i have a lot of things to do the laptop uh, the battery àti ẹ̀rọ bóyá kinní the charger ó kàn déédéé went off But the dẹ̀ tiẹ̀ sọ ọmọ mi kẹ̀dẹ̀rẹ́ ó tiẹ̀ ti di ni ó máa ń ni let us buy another laptop ó ah the battery kò ń bàjẹ́ pé a máa laptop because of that bolo afẹ́ gbélé sí ẹrù àtúnwà nílé àpọ̀dà pé òun waste nǹkan so we order the the charger kò tí so we couldn't i couldn't do anything with laptop any shirt, tí mi bá lè bá fẹ́ ṣe pẹ̀lú laptop mi lè ṣe ó dẹ̀ dáwọn many things tí mo tẹ̀ fẹ́ ṣe gan tẹ́ pé i can only do that submit many things on the media i mean with the laptop so that's why mo ṣe látànà tẹ́ bá rí mi ní lórí láàmú ní my baby go and check it my baby go and check it ṣáàtìrì i was expecting the charger adẹ̀ ti lọ ọ́dà ní ìbá sọ pé ká lọ sí ṣọ́ọ̀bù ká lọ béèrè fún ṣáàjà yẹn bóyá máa rí àti wàá mú mi ti wá lọ ọ́dà before kí n tó mọ̀. So um, I'm going for now. See you later. Bye for now. In your surrounding now, let us call a spade a spade and let us reduce whatever anybody is doing that is evil. Let them reduce their evil. Economy is, is uh, the everybody is crying. That's it.